admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìftìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíìs tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes dẹ́rù sàlàfíà school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwókéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد لله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 ọba tí a fi ọpẹ́ fún òun náà ni ọba tó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí ó rán àwọn ànábì sí wa kí wọ́n lè bá jẹ́ olùtọ́sọ́nà fún wa ó rán àwọn oríṣiríṣi tírà ó fi Al-Qur'anul Karim ó fi ṣe rìsálà tó ń kọ́ ọ̀sìn mà ìlà fi kìlà ó fi ṣe òfin ìwé tó fẹ́ rán sí wa láti fi sàlàyé ẹ̀sìn wa fún wa. Àwọn àlámọ̀rẹ́ tó jẹ́ òmórí ìgbà ìdíyà àwọn ọ̀gá tó jọmọ́ kọ̀kọ̀ jẹ́ pé òkúrú ìbáṣà làákàyè ọmọ ìdé èèyàn kò lè gbé àyàfi ká mọ̀ àtọ̀rí tó ìwà ẹ̀ àyàfi ká mọ̀ pẹ̀lú gbé àlọ́ òlò fún aníró rẹ̀ ó ṣàlàyé gbogbo ẹ̀fún ayékéyéké ó wá kù sẹ́ni kálukú lọ́wọ́ láti wí pé bóun láti mọ àwọn nǹkan yẹn láti jèrè láyé bíbà rẹ̀ láti jèrè nígbà ìkìyàmà àdúgbò fún àlọ́ lórí orí eléyìí kálá òkújọ àti jẹ́ mùsùlùmí báyìí lọ́sọ̀wá di kẹfẹ́ ìmọ̀láíláí pàwá sórí ìsìláàmù náà kò sì pàwá sórí súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam atọ́rọ̀ àlékún àtìtẹ́ àti ìgbẹ́ atọ́rọ̀ ẹ̀fún aṣíwájú anẹ́dùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́lọ́bà lè ṣe àlékún ìkẹ́ àtìtẹ́ fún ànẹ́bìnà wa ala kulli ashabihi al-kiram al-barara àti gbogbo àwọn sàábì náà gbogbo àwọn ṣìyókò wa ní àdúgbò tí a wà àdúgbò bódìjà ẹ̀ látòrí àwọn ṣíkò wa gbà tí wọ́n jókòó sẹ́gbẹ́ ọ̀tún mi àti rí àwọn àgbà àwọn onípa dáadáa lẹ́nu bàtà wọ bíi nínú àwọn ìpẹ́tẹ́ ti kọjá mọ́ fún Islam pálọ̀kọ́jọ́ kọ́ mọ́kùnrin paláíláí ọba tó ti ń ṣe tàwọ́kì kù fún yín omi ń ṣe òun bẹ́ẹ̀ dáadáa báyìí ó sì ní ní mú àwọn èèyàn má jẹ́ kí òkùnkùn sẹ́ni wá bá yín láéláé má ní dúró sí mi ẹ wá ń gbọ́ tẹni ẹlẹ́ni àwọn aráalé tìmí náà àwọn ọmọ tìmí náà lákùjọba ní dúró tì wọ́n ibi Islam ibi súnà lẹ́dọ̀dúkọ má jẹ́ kí wọ́n kọ́ ìsílẹ̀ láéláé látara wọn wàá fi gbọ́ àwọn tá a gbé ìtòrí kalẹ̀ pátá ànáwó ànára àná ìgbìyànjú àná ìmà láti pé kí báwo ni súnà báwo ni Islam báwo ni ó sì gòkè alákòójọ ọba tí ó ti ṣe bẹ́ẹ̀ fún wa má jẹ́ kí aburú kó dọ́dọ̀ ẹ̀ kọ̀ọ̀kan wa láéláé wọ́n á fi gbà tá a wà ní ìkàlẹ̀ àti gbà tá a wà ní agbègbè yìí náà pẹ̀lú títí Islam Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. nǹkan tó ní káwá ní káwá ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí àbí ká ní ìrántí òun náà ni àlèmẹ́ yàdáde kọ̀rọ̀. Ta nígbàgbọ́ wípé ìyàtàrí oúnbẹ̀ ìyàtàrí oúnbẹ̀. Nínú ìfẹ́ tí Allah subhanahu wa ta'ala tó jẹ́ ká mọ̀, òun ní pé ìgbésí ayé mẹ́ta òun ni ọmọ ìdéyìn máa gbà kọjá ìdarí mẹ́ta alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni ìgbésí ayé ìta wà ẹ̀ ayé ìtàlá wà ẹ̀ ìta ń pè ní àyàtú dúnìyà ìtẹ̀mí ayé ìtẹ̀mí ayé tá a wà yìí àdánwò lálẹ́ òfin ṣe fún wa torí ibẹ̀ láti pèsè nǹkan lọ lò ní ìtẹ̀mí ayé méjì tó ṣẹ́kù ìṣẹ̀lẹ̀ méjì tó ṣẹ́kù ibi ìbàrẹ̀ láti ṣe ìkẹta àbálẹ̀ sílẹ̀. ìṣẹ̀lẹ̀ ayé ta wá wà yìí ó wá kéré gan ògùn rárá ó dà kí yẹn lo ọgọ́rùn-ún ọdún ìṣe ni ó dà lójú ẹ̀ ni ó dàbí pé ó kàn lè kọjá lé ayé ìyẹn máa kú lójijì òjijì ni ó jẹ́ ẹ̀ àtẹ̀jí ń sàárẹ̀ àtẹ̀jí ò sàárẹ̀ ipò púpọ̀ tábàyà wà òjijì ní kú yẹn máa dé. ó lè jẹ́ pẹ̀lú ní ìdíráàbù lọ ó lè wà nínú mọ́tò ó lè máa jẹun lọ́wọ́ ó lè jẹ́ pé ó sùn ni kò sí ìgbẹ́sẹ̀yìn ò lè máa ṣe tí àsìkò bá ti tó láyé ṣàfihàn náà sáà wà láyé ṣàfihàn àlọ́ òní òní lékún kò ní dínkù ní ìtẹ́jú kan àyà kò sì ní ilé fún lásìkò yẹn bá ti tọ́. ìṣẹ̀mí ayé kala wà rẹ̀. ìṣẹ̀mí kejì táàdù lọ lò òun ni hayatul baruza hayatul baruza òun ni ìgbésí ìgbésí míì ìṣẹ̀mí míì táàdù lò lẹ́yìn ìgbà bá kú náà. baruza yẹn ààyè kan lòun náà lẹ́gbẹ́ àlọ́hùn nìkan ló wà bó ṣe rí ibẹ̀ làá wà gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan pátá ibẹ̀ làá wà kó tó di pé àlọ́hùn mọ ilé ayé wa sọ̀kan ìyẹn náà pẹ̀lú bá ń ibẹ̀ gbogbo wa máa wà gbogbo ẹ̀ ló wá ti kú pátá ìbẹ̀rẹ̀ ni wa ń lọ àlọ́hùn nìkan ló mọ bíbẹ̀ ṣe rí àdìsọ ṣùgbọ́n tó dá wa lójú ni pé àyà tá à ń lọ síbẹ̀ gbogbo ẹni wá sí gbogbo wá tá ibẹ̀ là ń lọ. ìgbésí ayé kẹta òun náà ni hayatul akhirah ìgbésí ayé kẹyìn òun ni last ìbẹ̀rẹ̀ nígbà kó máa gbé lọ gbére kò ìgbésí ayé ní ìmọ̀lẹ́yìn rẹ̀ ìyẹn wá fún sí méjì kún fi janna wà fàyè kún fi sàárì àwọn kó máa lo ìtẹ̀mí tí wọ́n lọ gbére nínú ọgbà jọ́nà àwọn kó máa lo tí wọ́n lọ gbére nínú iná. gbọdọ̀ fi sọ́lá kọ̀ọ̀kan pé ilé ayé tá a wà èrè láti ṣiṣẹ́ ẹ̀bẹ̀ yẹn. ìyẹn wà máa pe ọmọ ìdí èèyàn bí àkíyèsí ló yẹ jẹ́ kó ń jẹ́ kó yóò ń pé tó bá kú lójijì tó bá jáde ilé tó bá padà wọlé tóun bá sùn tóun bá jí tóun bá jí tóun padà sùn náà gbogbo aláàrin ní àjò abẹ́lọkútọ́nu abẹ́lọkọjá abẹ́lọkọjá ní China ó ní lọ́kọ́ mọ́padà máa tó bá pàdúdé lójijì tó o ti pèsè ìtẹ̀lé tó fẹ́ lọ lò ní ìtẹ̀lé méjì tó ṣẹ́kù tó ìjẹ́ pé nǹkan tá a bá bá lọ ní ìbàyè òun náà ló máa ti dá mi ìtẹ̀lé méjì tó ṣẹ́kù yẹn ìrìn àjò kan ní tó yẹ pé òfin plan rẹ̀ lẹ́yìn náà sọ láti ẹgbẹ́ ọgbọ́n sọ fún ọlọ́dí náà sọ ẹ̀kọ́ àbòsí sọ fún àwa àjọsọ báyìí tẹ́lẹ̀ àjọsọ nígbà tó ẹgbẹ́ ń ẹgbẹ́ ọ̀gbẹ́ni ìyàwó mi o àkíjọ sọ náà náà lè wà lè wà àkíjọ sọ àwọn ẹkún máa ń sọ yẹn wa ẹni tó sunkún ń jẹun tó lọ ń jẹun padà ìwọ ní kó bójú tó àyàtù ẹ̀ ìgbésí ayé tó bẹ́ẹ̀ ló lò léjì báwo ló gbà rẹ̀ ẹni ní kó bójú tó a gbìyànjú a mọ̀ ìpé ìrìn àjò méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó sì wà níwájú ibi láti lọ a gbìyànjú wà àwọn ń lò ayé yìí táìmù táàmù fún ilé ayé ó pọ̀ ju táìmù tẹ́ ká fún ìgbésí ayé àìsè àmọ̀ lọ ó pọ̀ gan tàbí lójú gbígbẹ́ ẹlòmíì àwọn nǹkan tó jẹ́ ojúṣe rẹ̀ tí alọ́pàá wá láṣẹ ó dẹ̀ ń bọ́ ọmọ lọ́wọ́ òrí kankan ṣe ń bẹ̀ ó ń lérò wípé òun sì máa lò lọ ó lẹ̀ lórí wọn tó gba àbò sí kú lójú òun báyìí ṣé àwọn tí wọ́n ń yẹn wọ́n kọ kú tó ju ti wọn ni wọn kọ ẹlú na ìran òdájú òun wọ́n lo 18 náà àti ní ìsájẹ̀ ní oúnjẹ wá wọ́ọ̀dù ó sá lórí 70 òun náà ló máa fúnra rẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ títí ikú ìlú wa dé bá lójijì wà láyé tí ikú bá dé bá lójijì tí ó sí nǹkan tí ó lọ dé bá lórí láti kìámà ó sòfò ayé sòfò àti kìámà ó sòfò ayé sòfò àti kìámà torí pé ìyá ń bẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìkẹ́ ń bẹni bí inú sàárè. Tòtà bá ń sọ̀rọ̀ nípa ikú, à ń sọ̀rọ̀ nípa ìdíkọ́lù rọ̀ min hayati dúnìyà ìlà hayati bàbà. Tò à ń sọ̀rọ̀ nípa wípé tàbá sọ pé ẹ̀mí bọ́ lára èèyàn kí ni ìtumọ̀ ẹ̀ lágbájá ti kú. Ìta ń sọ ní pé ẹ̀mí rẹ̀ ti lọ sí bàbà tàbá ń sọ nìyẹn. Ẹni yẹn tàbá kú ẹ̀mí yẹn tó wà lára ẹ̀ tẹ́lẹ̀ ó ti lọ sí àyàtò bárzà tí mo pè ní tẹ́lẹ̀ kejì yẹn níjọ ikú sí rèé gbogbo ẹni kálukú apáta àtà ẹ tó sùn tẹ́ ẹ máa ń pè ní gbogbo ọ̀rọ̀ rí sùn àti ẹ̀dúpẹ́ ó fọ ọ̀rọ̀ rí sùn ní òṣìṣẹ́ ẹ̀dọ́gba tó fọ ọ̀rọ̀ rí sùn òṣìṣẹ́ ẹ̀dọ́gba ó lóyún ìyàmúrù ìtàkùrọ̀ sí mọ́ọ̀tì gbogbo ẹni kálukú ní ó gbà nàkànàkàn ọjọ́ kó kọjá àwọn làwọn òkè lágbẹ́já sún òkò ọ̀rọ̀ ní òbí àtọ̀ láàrin ẹ̀tọ́ lájẹ́ àtẹ́tọ́kù sórí bẹ́ẹ̀dì àtẹ́tí jọ lọ́wọ́ ẹni tí ó sọ pé á ah, kúnyún ti mọ̀ fún bẹ́ẹ̀ fún ni wọ́n ní kí àwọn bá ń fún yán onígbó bá ń fún yán àwọn ah, náà ti ń fúnra àwọn ah, náà ti máa wá jẹ yán lọ sáà kìlá kú àtẹ́tọ́ jẹ ẹgbẹ́ kú gbogbo àbáwátá láàgbà nǹkan kẹkọjá sáńpẹ́ ní sàkúrọ́sù ìgbà òun ìdínà ikú ìnira ikú gbogbo aláàrin tàbá fẹ́ kú alóòbí ti àdánwò fọmọ ìdé èèyàn gbogbo afárátà ìyẹn ló fà á nínú ìgbàgbọ́ àwọn adájẹ́ mùsùlùmí tí ìgbà tá a bá kú tán àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé aṣọ alùpùpù tá a bá dénú sàárè ó bí wa ní ìbéèrè ó gba lè rí bẹ́ẹ̀ mẹ́ lára àgbàpọ̀ wa nìyẹn. àwọn ìbéèrè tí wọ́n fẹ́ fi wá yìí mo já bá òkan mo ti mọ̀ tẹ́lẹ̀ òkan mo ti lọ sí lẹ́jọ́ ti gàrí sábà kan sọ́gbà ìjọ kí n kọ́ fún kó wọn aṣọ ìwé à wọ́n àkọ́ wọn gbà one thousand kéèyàn mọ kí ó fẹ́ kó ní kọ́ gbogbo Ìbàdàn ní kéwú tí ó bá ṣiṣẹ́ rẹ̀ wà láìpẹ́ ní rí dáhùn kéèyàn sì máa ń gbà kí ó gàkan kó wọn rí jọ ń kọ áyùbù sí tó bá ṣiṣẹ́ rẹ̀ ìrọ̀rùn ní ó iṣẹ́ rere tó bá ṣe ìgbàgbọ́ nínú àlọ́ọ̀ tó bá ní òun ni ó di ìbánikó òun ló ṣe dáhùn. mo ń bọ̀ wá síbẹ̀ nínú ìgbàgbọ́ kẹta tó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí òun ni wípé inú sàárè yìí tá à ń sọ yìí nínú kí wọ́n gbààyè fún yàn bẹ́ẹ̀ nínú káàrí gbààyè bẹ́ẹ̀ àbí kí sàárè yẹn kún máa yàn ìkọ́sẹ̀lẹ̀ méjèèjì kí ni ó kọ́ sí ní ìṣẹ̀rí náà ẹgbẹ́ wàhálà wà fún àgbẹ̀ wàhálà wà fún àgbẹ̀ àtẹ́mẹ́tì pọ̀ wá sí wa gan jìgbà kálọ̀ kójọ kó jẹ́ ká pàṣẹ o ẹ̀dẹ́ ká lè ṣe rọrùn o nínú kísàárè fẹ́ fún ẹni yẹn kísàárè gbòòrò fún nínú kísàárè fún mọ́ ẹni yẹn ìgbàmí méjèèjì ó ṣẹlẹ̀ tó gba àwọn àyàfi kí Allah subhanahu wa ta'ala ó sọ fún wa alóòdẹ̀ ní bá wa sọ̀rọ̀ direct ó sọ fún wa látẹnu ta ní alẹ́dùwà Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n jẹ́ pé àwátá jẹ́ mùsùlùmí agbọ́dọ̀ gbàrí pé ìkẹ́ nínú sàárì ìyà nínú sàárì àbíkọtún gbáàbídàtún agbọ́dọ̀ gbàgbé ó wà ẹ bá ti tako lọ sí ìlú káàkiri yóò ti bèbèrè tẹ́bá lọ́wọ́ ìbẹ̀rẹ̀ koran gan ẹgbẹ́ kẹta lọ fi bẹ̀rẹ̀ koran náà alẹ́dínà yóò mìnúnà bẹ̀rẹ̀ kí ló wí tẹ́lẹ̀ wàlẹ̀ sí ìmúnà sọ̀rà wà mí mà rọ̀dàpọ̀láhùn yóò fi kọ́ olùbẹ́ni kẹ́kẹ́ òní jẹ́ olùgbàgbọ́ òdodo àyàfi kó ló ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń takò ìyà àti ìgbẹ́ sàárè nítorí pé wọ́n rí yóò yẹ náà tẹ́ra yín bẹ́ẹ̀ sàárè kéde lẹ́yìn ikú sàárè ni èèyàn mélòó ló ti dọ́rùn bọ ṣé ìwọ náà ti dọ́rùn bọ ẹ̀wà ń sọ pé ẹ̀rìn ọ̀run kan kò sí náà kankan kò sí kankan jọ ayé parẹ́ sí ẹ máa gbọ́ àwọn gbólóhùn burúkú ọ̀rẹ́ ayẹ ní kó gba àwọn kọ̀kọ̀ yẹn gbọ́ inú sàárè bẹ ìyá bẹ́ẹ̀bẹ́ ọmọ tí ó gbọ́n ìkẹ́ bẹ́ẹ̀bẹ́ ẹni tó gbọ́n tó sì sáàmù rẹ̀ lẹ́yìn ìgbà ìta bá fún bẹ́ẹ̀ afárá àṣírọ́ọ̀lù táàgùn tó ẹ́ tó já ànámọ̀ ló wà lábẹ́ rẹ̀ táà kọjá lórí rẹ̀ jíjá ànámọ̀ ń bẹ lábẹ́ rẹ̀ bí ẹ̀ṣẹ̀ ní kálukú ma ń fa ní kálukú síbẹ̀ bí ẹ̀ṣẹ̀ ní bá ti tó alóòdẹ̀ láìlòmíì ló kọjá lórí bíríjì yẹn yóò sì já sáré náà ẹlòmí ìfìlẹ̀ yóò jàbọ́ sínú náńbẹ̀ lẹ́gbẹ̀ ìṣẹ́ rẹ̀ òní ó fà sínú náńbẹ̀ àgbàgbọ́ àgbà pé òṣùwọ̀n iṣẹ́ rí òṣùwọ̀n iṣẹ́ rí bí oúnjẹ oúnjẹ ẹgbẹ́ àlọ́ ló mọ̀ bó ṣe rí tí wọ́n fi wọn iṣẹ́ rí wa àlọ́niwà náà yẹ́ fún ìmọ̀ rọ́pùpùkà áhàdà ní ìní iṣẹ́ àbòsí fún ẹ̀rí kankan ní gbogbo yìí yóò dẹ̀ pé àtàwọn náà fi ń hmm, àlọ́ òṣìṣẹ́ àbòsí sí ni torí pé yóò fi hàn wá gbogbo iṣẹ́ tá a ti pàwátá ní kọ̀rọ̀ àti ní gbangba àdétà fojúṣe àdétà ìfẹ́lẹ̀ ṣe gbogbo ìpàwátá ló kọ̀ àwọn báyìí àlóòwà náà ti wálé rí pé àbọ̀dá màtàkàtàbá sí ṣé àwọn màláìkà àríkan kọsẹ́ rẹ̀ lẹ̀ wọ́n ti wálé pé tó ṣe àbòsí rẹ̀ pẹ̀lú ogun tí wọ́n náà rí wà láyà wà náà tàbí ara wọ́n ṣàbòsí mi ṣùgbọ́n fúrẹ́mù dáadé ni pé náà ìrìn láàrín rọ́dù sọ̀rírọ̀ta wọ́n kẹ̀bírọ̀ta ìlà àṣọ́ha ọ̀wájàdù máa àmìlò hajjírọ̀ wọ́n yóò lè mọ̀rọ̀ pùpà àjà. ìtàkàmà fẹ́ẹ̀bù jọ́nà ní pé èé ṣe táwọn màláíkà yìí àti ṣẹ́ẹ̀ṣẹ̀ ní tí mo ṣe tó kéré àti èé wọ́n kọ ilé yàbá gbogbo gẹ́gẹ́ ìṣẹ́bá wáta òní wọ́n kọ. ọmọ obìnrin kan ti sọ́rí bàdàn ní bíbà ìwọ̀n ọmọ tí ṣe tẹ̀nà ó ní tí a bá ti wọnú bedroom a bá ti wọlé ìwẹ̀ àwọn mẹ̀lẹ́kọ̀ wà ló síta wọ́n mọ̀ retí wa wọ́n àmọ̀ sọ pé ẹrú ẹrú ẹrú sí ọlọ́run ìjáde o ọbẹ̀ máa kọ sẹ́ẹ̀rẹ̀ lọ ẹ̀wọ̀n gan òun láyé kò síbi tẹ́ ẹwọ̀ táwọn mọ̀lẹ́kà ti ń kọjẹ́ rí bí kọjẹ́ fún àbá ìwọ̀ ó dàbí ẹ̀rọ gbé kànga ní 100 feet ẹjọ́ wà bẹ́ẹ̀ kò síbi tó wà láyé wọn kì í fi hàn án lẹ̀ rárá àjọ wà ní wọ́n rí inú wọ́n rí gbogbo ẹ̀ wọ́n rí gbogbo tá à ń ṣe wọ́n lè kọ́ yéye wọ́n yára gan kò síbi tá wà táwọn ò sí kò sí kẹ̀kẹ́ tí máa ń lé wọn kúrò kò sí kẹ̀kẹ́ tí máa ń sọ pé ká sákò fún wa àjọ wà ní 24/7 lálọ́ fi yìn wọ́n pé ẹnìká kú mọ̀ pé wọ́n kọ àwọn iṣẹ́ tá à ń ṣe àtiṣẹ́ eré àtiṣẹ́ kejì gbogbo ẹ̀ náà náà kọ́ lẹ̀ nínú ìgbàgbọ́ wa ta gbọ́dọ̀ nínú ẹ̀ nínú ìgbàgbọ́ wa míì tó jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí òun ni wípé ìjà tá ń sọ yìí inú sàárè àtìkẹ́ yìí yóò kó ara bọ́dì wa àtẹ̀lé wa méjèèjì ni èyí tẹ̀lé nìkan bóyá kí n tún sọ ìyà tó wà nù sàárè àti ìkẹ́ tó wà nínú sàárè yóò máa fọ́ọ̀lù sára kíni àtàrà àti àtẹ̀mí èyí ó takò làákàyè torí pé làákàyè wò lè gbé bọ́sà lọ́wọ́ àtàlẹ́bí ti sàlàyé fún wa tábà sí òkú sínú sàárè ó lè jẹrà lójú tí wá ń bẹ̀ bí kìnìún bá jẹ́ tí odò bá gbé lọ àbí ẹranko ló jẹ́ àbí ikán ló jẹ́ ọmọ ìdé yẹn ni máa ń rò ó wípé báwo ni ó ti wá jí àbá yẹn báwo ni ó ti rí kẹba yẹn lọ́dọ̀ sí ẹ nìyẹn àwa bí ọ lè rí pé nígbà tí wọ́n sùn sórí bẹ́ẹ̀dì lẹ́gbẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó sùn lẹ́gbẹ̀ẹ́ nígbà tó wá jígbáyé tó ní olùgbèsè yìnyẹn tí ó fi yẹ lára wípé ń léwà tẹ̀ ní ẹ̀pá bàbá òbí rẹ̀ wáyé kò bá fi yẹ àjẹpẹ́ ìsàárè náà máa takò gbà náà òkú lórí bẹ́ẹ̀dì lára ìgbà tó jí ó tẹ̀ ó sáré láàbùn òtítàrí pé ìyàwó mi òtítàrí jí wà láàdídé wà láàdídé o wọ́n lé mi lójú oorun ní o àwọn bàbá bàbá òkè ìsàlẹ̀ ní lé mi o ó nígbà tó dẹ̀ ń lé ọ lójú oorun yẹn wà lórí bẹ́ẹ̀dì ó dẹ̀ ń rí wà láyẹn nínú nínú ẹ̀mí àti ara rẹ tó dẹ̀ kó lórí ibùsùn ọba tó lágbára láti ṣe yẹn agbára ikú bẹ́ẹ̀ lọ láti ṣe sínú sàárè náà so ìyá yẹn tí bá ń jẹ òkúnú sàárè tàbí ìkẹ́ tó ń jẹ òkúnú sàárè ara àtẹ̀mí ni ó jọ náà fílẹ̀ papọ̀ nínú ìpìlẹ̀ tẹ́ ká ní òní ẹ̀. ìgbà tí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam níbi hadithi bí yàwó Aisha gbà wá hadithi yẹn kùn díẹ̀ ó pé jọ́yìn kẹkẹrẹ ànábì fẹ́ kù. ànábì ni ìnà ìlọ́rù ti la ṣàkàrà ọ̀la. Àríbi ni kò sí ẹni kankan tó tún tọ́ nítòdodo láti máa gbéjọ sí Ah! Ikú máa ní ìnira o. Ikú yìí máa ní ìnira o. Àwọn afáà ni tó bá fi mú ànábì tóun náà sọ báyẹn báwo wá là wá. Báwo là nígbà tó wáyé àti wà náwó báyìí pé Allahumma bir rafiqil a'la ìwà lọ́rùn kí n máa bọ̀ lọ́dọ̀ rẹ olówó mi jù torí gbogbo àwọn ànábì ìjọba ti fẹ́ kú àlóòrán àmàlẹ́kà sí wọn pé kó lọ kọ̀ ìyá ọ̀rọ̀ wọn ó fún wọn ní ìjẹ̀ṣà tí wọ́n ti fẹ́ máa bẹ láyé ni àbí wọ́n ti fẹ́ lọ wà sí àdébì kan láyé rí ó mú kó máa bẹ̀ láyé tó wọn kéèyàn àwọn àmà tó mọ̀ alùbá ń gbádùn ní wà láì kò sí ìgbádùn kan lórí ayé ẹ bá rí ìgbádùn kan wá kó mú wa kò sí afẹ́ jẹun lásán wàhálà afẹ́ rí wọ́n náírà àdánwò láti rí afẹ́ wọ aṣọ sọ́rùn ẹ̀mí wàhálà láti tó ìlera ara wa ẹ̀mí owó tà ń ná afẹ́ wá ti tá àmà ẹ̀mí láti ìgbádùn kò sí ìṣẹ̀tàn ló ń tàn wá tó rò bí ìgbádùn wà láyé níwà kò sí tẹ́ ẹ bá lówó kò sí fọ́ọ̀tọ̀ wa rẹ̀ tẹ́ ẹ bá ní ẹ mà bànújẹ́ bí wọ́n náà débi náà lówó débi náà dáadé Abíọ́lá débi náà dáadé Adédèkọ́lá tẹ́ ẹ bá tún wá lówó ọ̀sán náà wà lóòtú dé wà á tún sí fọ́ọ̀kọ̀ balẹ̀ má mo fọ́ kọ́ fún ẹnìkan láti ní bíbí kan ó lówó gan-an wà lọ kódà àánú ẹ̀rẹ́ ojókòó báyìí wọ́n ti bá ro oúnjẹ tó fẹ́ jẹ kan tó kù báyìí lábá pè é ibi wàhálà àti gbé o ọjà tó ń kọ́wọ́ láti orí omi o òkèlè ẹyọ kan tó gbé wàhálà yóò padà ní pàtàkì ẹ jẹun náà ní àwọn oúnjẹ bá òun ti jẹun àná àwọn tó ó di rí wọn ibi tí ìfọ̀kànbalẹ̀ wà alọ́rùwà inna dáàrù àṣírọ́ yàríyà ṣàyàwán lọ́kà rí àlẹ́ ìgbésí ayé ìtàgé àmì gangan ògbẹ́gbẹ́ni gbére ẹgbẹ́ bá mà àdúrà wa sọ pé la ilaha illallah inna lil mawti la sakarat a ikú mà ní ìnira o láti ìbá sọ báyẹn ó wà láwà ẹ bá lọ wọ hadith kan hadith tawil hadith yẹn kún gán jíjà ó fún gan ni o ó ti àlàyé yékéyéké báwo ni ọmọ èdè èèyàn tó bá kú báwo ni gbogbo step gbogbo ìgbésẹ̀ gbogbo àwọn mọ̀rọ́lì àwọn ibi tí ó gbà kọjá báwo ni ó ṣe rí ìṣẹ̀lẹ̀ àṣọ̀pọ̀ à ó sí ẹnìkan lórí ilẹ̀ ayé tó lè sọ àyàfi àlọ́hùn náà àyàfi ànábì náà níjọ́ yẹn àwọn sàbí ni kọ̀rẹ́tì náà máa àrùsọ ìlẹ́sọ̀rọ̀ ìlọ́sọ̀rọ̀ àti ìgbà náà dàgbẹ́ wọ́n láwọn lọ pẹ̀lú ànẹ́bí òkú kan kú wọ́n abẹ́ lọ sí. arákùnrin òkú yìí ọkùnrin wọ́wọ́ ní ẹ̀dá ń sọ nínú àwọn ará Madina òní arákùnrin mùsùlùmí tó kú yìí. àwọn sàbí wọn ní fàǹtà àìyíná ìlà ìlà ìkọlù bàtà wá dé ti sàárè tàbí sísí níta ń pè ti sàárè lọ́dọ̀ tuntun wa òun ní ilẹ̀ tá à òkú sí lọ́dọ̀ tiwa kákan fi bo òkú ni ìyẹn kọ́ náà bẹ̀rẹ̀ pẹ̀lú sàárè o ìyẹn kọ́ o ibi tá à ń bo òkú sí kó mọ̀ kó kọ́lẹ́ àti ẹ̀bá wa ibẹ̀ là ń bò sí súnà ni súnà ọmọ ìdí èèyàn ni tá a ti mà sí pẹ́ onígbé tó kú wa bá ti kú ibo láàbò sí àpò sínú ilẹ̀ tàbá ti kú sínú ilẹ̀ ibo ilẹ̀ ní ilẹ̀ ń lọ òjò lọ sí bá ń dá àṣọ lẹ́ẹ̀kan yẹn báwùsáàmù yẹn gẹ́gẹ́ ibẹ̀ tí gbogbo ìṣẹ̀lẹ̀ ó ti máa ṣẹlẹ̀ sí. Sàárè táwọn àpò mẹ́rin akàn kó mẹ́lẹ̀ ó máa kó kọ́lẹ́ àti bàbá wa rẹ̀. Ìgbà táwọn wá síbi sàárè wà láti máa rí olè àrè. Àwọn àjọ láàbù láàbù yẹn lọ́pọ̀lọpọ̀ òkè ń gbẹ́mọ́ lónìí. Gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí tó dáa jù ní ta bá fẹ́ gbé sàárè òkú wa mùsùlùmí láàbù yẹn ní ká gbẹ́. Nígbà tá a bá ti gbẹ́ bí ìwò tá máa ń gbẹ́ ẹ wà á yọ yàrá tẹ́gbẹ́ kan rà ẹ ti gbẹ báyìí ìta máa ń gbẹ yẹn tẹ̀pẹ́ èyí tó pọ̀ jù níbi tá a bá ti gbẹ yẹn náà ìsàlẹ̀ yẹn náà láti kókò sí ìyẹn ò dáa tó nígbà tí a bá ti gbẹ́ bíìlì wò yẹn ẹ wà á yọ ẹ̀gbẹ́ ìbẹ̀lẹ̀ wà gbẹ́ wà gbẹ́lẹ̀ yẹn bá yí sí bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ yẹn ẹgbẹ́ yẹn ìbẹ̀lẹ̀ wà gbé òkú ẹ wà fi pákó gbọmọ bẹ́ẹ̀ ìdásílẹ̀ láàdùn yẹn òun ni àwọn tààrí pẹ́ fún mùsùlùmí tó kú yìí ànábì náà wà bẹ́ẹ̀ níjọ yẹn ìgbà tí wọ́n ń pẹ́ tán tán wá sí arákùnrin síbẹ̀ فجلس رسول الله صلى الله عليه وآله وسلم وجلسنا حوله àwọn tàbí wá ní àwọn jókòó sọ́jọ́ ànẹ́bí ànẹ́bí náà wá jókòó síbẹ̀ àwọn ń lé kàdá ànẹ́bí sọ wọ́n ní wà ká ànà àyàrò ó sì náà àjókòó tá à ń lé fún sọ́rọ̀ táwọn ẹbí sọ nígbà tó ẹgbẹ́ ẹyẹ ó wà lórí wa àfẹ́kókò lọ bẹ́ẹ̀ ni ìfarabalẹ̀ wá sí lágbára tó ń gbọ́nà lọ. àwọn tàbí ni wọ́n fi yẹ́dì road igi kan wà lọ́wọ́ ànẹ́bí yàn kùtù bíi àwọn táwọn ẹbí fi ń gbẹ́lẹ̀ báyìí ohun dání síbẹ̀ àbí wàá gbórí sókè níbi tààrí yẹn àbí wàá sọ pé ìtàrí ìlú nílẹ̀ ní àgbáyé kọ́bí. Ah, ànábì rí gàgà ànábì ní ẹ̀yin mùsùlùmí ẹ máa fi àlọ́ wá sọ o kó o níbi ìyá sàárè ó ní kàtà ànábì rí o ànábì tuntun sọ lẹ́lẹ́kejì ìtàrídù billahi min azabil qabri ẹni mùsùlùmí kẹ́ tó kú ẹ̀bá wà láyé gbogbo ìgbàníkẹ́ máa sọ̀rọ̀ lọ́dọ̀ àlọ́ ibi tí àlọ́ kó láàyè kó níbi ìyá sàárè ànábì tuntun sọ lẹ́lẹ́kẹta ànábì wà fẹ́ sàlàyé kí ló dé tó fi ní ká máa wá sọ kó níbi yàtàrí wàláì yàtàrí ní agbára kálọ́mọ́ fi jẹ wá ìwọ́n kìfì ní tọ́ sọ pé lẹ́yìn ikú sàárè ní a àlọ́ ní sọ dé ní àádọ́rùn òótọ́ ètò burú bẹ́ẹ̀ pé nígbà tó bá kú ná tó bá wá rí gbogbo tí àlọ́ sọ dáná lè sọ yìí kò dé padà wá sáyé wá láti wá tó kò dé padà wá náà àbí kò ti gbàgbọ́ láti níta yìí mọ́tàkùn ìrìn òsí ọ̀dá tàbá ti kú àwọn ní oṣù délé ayé ni àwọn ní oṣù délé ayé ẹwà ní àlìkìámọ̀ ń bẹ látọ̀tún tàbí ń sọ iná àlìkìámọ̀ ní òsì tó nìtàn ní ìfẹ́ ọkọ rẹ̀ kéré ó ní irú àmàlà lórí ẹ̀ òun ló mú ológun tó fi ń yí ọkọ rẹ̀ sàárè bẹ ìdájọ́ ń bẹ lẹ́yìn kù àlìjánà ń bẹ iná ń bẹ mọ́tàkù kó o gbàgbọ́ láyé bíbá kódà o gbọ́dọ̀ gbàgbọ́ lórí iyèméjì ìṣèkèdè lílò náà bẹ́ẹ̀ tó ti máa sọ pé ọ̀run ló mẹ́ tí ó là láàjẹ́ ti Islam yẹn tí fádà ìjàmà ẹgbẹ́ Islam náà lọ́wọ́ padà mú èmi náà ó lè là máa tó bá ṣe bẹ́ẹ̀ náà yìí bínú sí mi wà á ṣe pẹ̀lú ìgbàgbọ́ ọ̀rẹ́ ti bẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ọ̀rẹ́ ti á fi ṣe ìrètí sí àwọn ọ̀tọ́lú wá ti jọ mọ̀ ká kọ̀kọ̀ ìgbòlá bọ́rọ̀ dé àdébí ìjọba ẹ̀yìn mùsùlùmí ẹ máa sọ̀rọ̀ lọ́dọ̀ àlọ́wọ̀ ó láàyè kó o lè dè yàrá náà àdébí wàá fẹ́ bẹ́ẹ̀ àlàyé rẹ̀ عليه إن العبد المؤمن إذا كان من الشيطان الدنيا àdébí ni ẹ̀tọ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo tó bá di ọjọ́ tó fẹ́ kú láyé ìjọ yẹn gẹ́gẹ́ tó fẹ́ kú láyé yẹn wọ̀ ẹ̀ ti bá rè àfihàn ó ti fẹ́ sàlùkì àmà gbogbo oúnjẹ tẹ́yìn fún yẹn oògùn tẹ́yìn fún yẹn ẹ̀nà fún ayé wà láàyè ẹ̀dẹ́ ẹ̀ ti ń lọ láti sọ òsì oògùn tẹ́yìn kò sí ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ fún má kẹ́ẹ̀lọ́ tọ̀jẹ̀ fún ní lóòtí bí tẹ́ẹ̀ sí ẹgbà kò ní wúlò fún wa àwọn dọ́tọ̀ kan mọ́ sọ fún ní pé àrírí ah, ah, sọ tí ó ṣẹlẹ̀ torí bí àsìkò tí tó ti pé ìdàgbé àmà tó kó ògùn tẹ́ẹ̀ lò yẹn ẹ̀jẹ̀ tẹ́ẹ̀ fà sí lára yẹn wàhálà àti ẹkúra yìí sí yẹn kò ní wúlò fún ma gbogbo tó fẹ́ jẹ láyé ti parí tó fẹ́ mu láyé ti parí ìgbésí ayé ẹ̀ ti parí oṣù pé ìjà ọ̀run ti ń lọ sí ẹ̀ àrírí bá ti wá dìgbà yẹn tó bá dé pé ẹni rẹ̀ yẹn ó tún kó láyé yẹn nazala ilayhi màláìka minas sama àlébi ní àwọn màláìka tán wà ní ìjáàjì nǹkan yẹn wọ́n á sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ tó máa sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ yìí bí yí tó lè lùjú ojú àwọn màláìka yẹn ó funfun yóò kíra ojú wọn ní tí ó báyìí kàánà ojú àwọn ìṣàm bí tó ẹgbẹ́ ojú wọn máa kọ mànàmànà tí ó báyìí gan bí tí òun àdébí ni máa ń kábà ní àkìbárì ìjàdà ó gbé ìtẹ́ kan wá aṣọ tó wà nínú bíi tíre ebi tíre bí àwọn abẹ́ ìlú nínú ọjà bíbá yóò lọ gbàjẹ́ rẹ̀ ti gbé wá o ó gbé wá ó ti aṣọ funfun sínú ẹ̀ ibẹ̀ ni àwọn màláìkà dáadáa yẹn ibẹ̀ náà fẹ́ gbẹ̀ ní ẹni yìí sí gbogbo wa ni ó ṣẹlẹ̀ sí o àtẹ́tọ́lájẹ́ ìgbà àtẹ́tọ́ kú sórí bẹ́ẹ̀dì àtẹ́kọ́ gbẹ́ẹ̀ tó láti kó gbogbo ìṣẹ̀lẹ̀ ní òṣẹ̀lẹ̀ sí àlọ́ nìkan ló mọ́ bí ṣe ìka ẹ̀ ẹ̀mọ́ wá jẹ kò sí ẹjọ́ òní ìṣẹ̀lẹ̀ sí àtẹ́tọ́ kú lójijì àtẹ́tọ́ kú díẹ̀ díẹ̀ àtẹ́tọ́ tó gbà ìṣẹ̀ látọ̀dọ́ mẹ́ta àtẹ́tọ́ kan sùn tó kàn jí tó kàn jí tó sùn tó kú gbogbo wa ní òṣẹ̀lẹ̀ sí tọ́ba ti wá gbedé láti lọ gbàjẹ́ náà aṣọ funfun ni ibẹ̀ ni àwọn mẹ̀lẹ́kà yẹn fẹ́ gba ẹ̀mí ẹ̀ sí. Àdébí ni Hásítà yẹ ti sú mí ìwò mẹ́ta ìbáfà. Wọ́n á jókòó sí kéjì ẹ̀ báyìí. Ibi tó jó ẹ̀ wò, ibi tó jó ẹ̀ tó bẹ́ẹ̀ kú ìtọ́wò yẹn, ó jókòó sí kéjì ẹ̀ báyìí. Ó dojú kọ báyìí. Tọ́ba tí wàá dojú kọ, àwọn mẹ̀lẹ́kà yẹn, àwọn dà gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀kútìfù mẹ̀lẹ́kà gangan tó jẹ́ mẹ́lẹ́kùn ìmọ̀ọ̀tì. Àwọn yẹn kí àwọn ni wọ́n gbé kìíní yẹn wá wọ́n á sọ fún pé wà arákùnrin wà arábìnrin omi tó fẹ́ mú láyé ti tán o olóògbò fún rẹ̀ bùkàdé ti lè sọ fún wa ni oúnjẹ tó fẹ́ jẹ láyé ti parí o afẹ́fẹ́ tó fẹ́ gbà láyé o ti parí o ti fèsì o ti lọ sọ́dọ̀ olúwa rẹ báyìí lọ́mọdé wa ń ṣèyàn fún tán àdébìnrin wọ̀nyí tí kò mẹ́lẹ́kùn lọ́wọ́ malakul mọ́tù gàdá tó jẹ́ màláìkà kú òun wà dé àtà yẹ́jì ta àyíndàrọ́ sí òun wà jókòó síbi ìgbèrè ẹ̀ lẹ́gà tàbí yóò jókòó síbi ìgbèrè ẹ̀ malakul mọ́tù tó jẹ́ màláìkà kú yẹn gangan yóò jókòó síbi ìgbèrè ẹ̀ tó bá jókòó síbi ìgbèrè ẹ̀ kí yóò sọ yóò á pè yóò lè yá ayé tó wà náà tọ́jú yé bá. bìljásádì tọ́jì okùrìjí okùrìjí yóò á pè ní ẹ̀ lágbájá ọmọ lágbájá ẹ̀mí dáadáa ẹ̀mí ire tó wà lára ẹni ire yìí wà á jáde lọ́sọ́dọ̀ olúwa rẹ̀ ara sara láti ara ẹ̀ yóò yá gba ìlé òun ní ẹ̀fẹ́ ni ti fi bẹ́ẹ̀ lẹ̀ tó jáde kó nílé ayé kí ẹ̀mí yẹn jáde kó lọ bọ́dì yẹn wá lọ rí àforíjì olúwa rẹ wá lọ rí ìyọ́nú olúwa rẹ bàtà kúrò ẹ̀mí yẹn wà jáde yẹn láàsọ ìgbélágbáyà ti tọ́wá tí wọ́n ń gbẹ ẹ̀mí yẹn lọ wọ́n á máa gbà láti di ẹsẹ̀ rẹ̀ láti di ìka rẹ̀ ibẹ̀ ni ó ti máa gbà díẹ̀ díẹ̀ tó jẹ́ bí ẹ̀mí yẹn gangan kò sí ẹnì kankan tó mà á àyàfi àlọ́ nìkan ẹbí ẹni jọ tẹ̀lé lè fi ní jẹ́ ẹ̀mí kò tó bẹ́ẹ̀ kó sọ kò sí ẹni tó mà á àṣẹ látọ̀dọ̀ àlọ́ ẹ̀sìn ò sọ pé ẹ̀sìn ò bá tẹ́jẹ̀ lára èèyàn èèyàn ó kú bẹ́ẹ̀ ò bá rájẹ́gùn èèyàn ó kú bẹ́ẹ̀ ò bá múmi ọjọ́ kìíní kan èèyàn ó kú ẹ̀mí gẹ́gẹ́ tí àlọ́ máa ń gbà lẹ́ni yẹn ò ní lè gbápá mọ́ tí ò ní lè gbẹ́sẹ̀ mọ́ tí ò ní lè sọ̀rọ̀ mọ́ kẹ́ ẹ máa ń fọ́ nǹkan wọn lórí kò lè sọ̀rọ̀ mọ́ kò sí ẹ tó mọ ẹ̀mí ẹ̀ nígbà yàbí àlọ́ òdìgbà. àbẹ́bí ni ẹ̀mí ẹni eré tá à ń sọ yìí wọ́n á máa gbà nípa pé ìjọ kú ikú yẹn gangan ó ní ìnira wọ́n àmọ́ sí sùúrù fún ẹni rẹ̀ tọ́ba gbà níbi orókún ó mọ̀ kí tó kó ti sùúrù láti ìnira tó fẹ́ rí náà nì tó bá gbà láti fi orókún ó sì gbà níbi bàrá díẹ̀ títí yóò fi gbà níbi ẹ̀ níbi gbogbo ń kò bá alọ́niwa ìgbà àbáyà bá ti rọ́ ìlú kó bá ń sọ èyí náà níbi ìtàkùn tí ẹ̀mí bá ti lè dé gògóńgò yẹn èyí sọ ọ̀gá sáma ní táyì ìgbà yẹn kò sí tẹ́lẹ̀ fún mọ́ yóò dá padà ní kò sí ọ̀gá tó fẹ́ ti láyé mọ́ bẹ́ẹ̀ bomi ti lẹ́nu yóò pọ̀ bàbá tí ó dé tẹ̀bá ní kó jọlé lóhun ti jẹun ẹ̀ tí jẹun mọ́mọ́ yóò la ṣẹ̀ṣẹ̀ gbà àtẹ̀kọ́ ẹ̀jẹ̀ ó ti jẹun bẹ́ẹ̀ bá fún lóògùn kò ní gbà yóò pọ̀ padà kò ní jẹ kẹkẹ má ó ti ń lọ sí ànábì ní malakuli mọ́tù yẹn yóò wá pè ibi ó yá wàá máa jáde lọ sọ́dọ̀ olúwa rẹ̀ kó máa jáde lọ sínú àforíjì olúwa rẹ̀ kí Allah subhanahu wa ta'ala ó lè ẹ̀mí ìwà gbọ́ yóò pè bí ara ẹ̀ yóò sara ẹ̀ fún malakuli yẹn láti gba ẹ̀mí tó bá wá sára ìjọ láti gbẹ ẹ̀yẹ ẹ̀yẹ kí náà ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ìjọ àṣẹlẹ̀ lẹ́yìn ìgbà sáà wa sọ pé pàtàkùrùjọ ẹ̀mí yóò wá jáde àníbi ní pàtàkì ìlú ẹ̀mí yẹn yóò jáde bẹ́ẹ̀ kàmáńtà sí ìlú lọ́kọ́tọ́rọ́ fi sàkọ́ àníbi gẹ́gẹ́ bí tí omi bá ń kán bẹ́ẹ̀ náà lẹ́ni yóò ṣe jáde lára rẹ̀ nígbà tó mi bá kán báyìí bẹ́ẹ̀ náà lẹ́ni yóò ṣe yọ jáde lára bọ́dì ẹ̀ fàyà àkójọ à màlẹ́kà yẹn wà á gbà ìbò ni ó gbà síta aṣọ lẹ́ẹ̀kan nínú káfáànù tí aṣọ funfun láti lọ gbà níjẹ́ náà ìbẹ̀ ni ó gbà sí wọ́n á gbà sílẹ̀ fàyídà àkọ́dà tó bá wá gba ẹ̀mí yẹn síbẹ̀ tó bá ti gba ẹ̀mí yẹn sínú kìíní yẹn kiri ohun tí ò ṣe bẹ́ẹ̀ rà tó bá bẹ̀rẹ̀ ní ẹ̀sí bẹ́ẹ̀ lánìyà dáhùn àbìyẹ́ ní sọ́pàtà àrìn àníbi ni kò ní gbà sí ọwọ́ sí ẹ̀ ó kàn fọwọ́ gbé lásán kò ní ṣe bẹ́ẹ̀ yóò gbà sínú kìnìún yẹn tó bá ti wá gbà síbẹ̀ yóò àmà gbé lọ ó di sánmà tó bá gbé lọ sí sánmà yẹn nígbà tó bá ń gbé lọ sánmà àníbi ní òórùn òórùn ẹ̀mí yẹn nígbà fẹ́mi dáadáa ni àníbí ni yóò máa rùn gẹ́gẹ́ bí òórùn àlìmísì lọ́fíńdà àlìmísì bẹ́ẹ̀ ni ó sì máa rùn lọ́fíńdà àlìmísì tá à ń sọ yìí tẹ́yìn bá lo lọ́fíńdà ẹ̀ sára ń bíbà ẹ̀ láàárín àìmọye wákàtí tẹ́ ti kúrò bíbà ẹ̀ yóò sì máa rùn bí yóò sì wà bíbà ẹ̀ náà bẹ́ẹ̀ ni lọ́fíńdà àlìmísì ẹ̀ sì máa rùn tó bá wá ń rùn lọ bẹ́ẹ̀ wọ́n á máa gbé lọ ọ̀yà àdúró nàbí ìlà sàmà wọ́n máa gbé lọ sí sánà lọ àníbi ní fàláyà mọ̀rúnà alàmẹ́lẹ́rí nínú ẹlmẹ̀láìkà ìlà kọlu máa ha bí rúhù tọ́jìmá àníbi ní wọn ní gbé ní ẹ kọjá báyìí lọ́dọ̀ ẹni màláìkà kan tẹ̀pé sọ́mọ̀lá àníbi ni wọn ní gbé ẹ̀mí yẹn kọjá lọ́dọ̀ ẹ̀ ní màláíkà báyìí àti káwọn màláíkà yẹn máa sọ pé máa di ìrúhù tọ́jìbà áá Masha oòrùn gidi là ń gbọ́ yìí èèyàn gidi lẹ̀ ń gbébọ̀ yìí ẹ̀mí èèyàn dáadáa lẹ̀ ń gbàbọ̀ yìí eh alákọjẹ́kọjọ́ náà rọrùn wá o àgbákò tó lè ní o ààwẹ̀ tàà sọ ìní ò gbáyà wọn yóò rí kí wàhálà tó ń ṣe ń jọjà pọ̀ sí fún òtúmọ̀ gbà àwẹ̀ lọ láàrín láàrín lọ kàmàdọ̀sílẹ̀ bọ̀ wàhálà tàà lọ ń ṣe fún ọ òpó àrí ọjà tí wọ́n ń tà yẹn kìí ṣe àlọ́ ló ṣe fún ọ àríbẹ̀ ẹ̀kọ́ ni kìí ṣe àlọ́ ló ṣe fún ẹ̀fọn kìí ṣe àlọ́ ló jẹ́ kó mọ lówó mẹ́ kìí ṣe àlọ́ gẹ́ṣà náà ló fún ọ ní omi tó mú tó bí sára rí lórí gẹ́ṣà náà ló fún ọ ní gbogbo ọmọ tó bí àbíwọ̀ ló dá wọn fúnra ẹ̀ gẹ́ṣà náà ìwọ obìnrin tó oyún sínú oṣù mẹ́rin oṣù mẹ́wọ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta bá lọ́wọ́ ti fẹ́ ní o ẹ̀yìn lẹ́mọ́ ń pariwo oṣù mẹ́sàn o àrí ọmọ tí ti wù àlọ́ọ̀ni Ṣé ìwọ ló ṣe fún ẹ̀? Kó wá jọ́sìn fún kó gbà oṣù kan fún ó wà nira fún ọ. Ẹ wà lọ sọ fún àdáwọ̀ láti àmà. Wà lọ sọ fún. Máa bójú tó ọjà rẹ̀. Bàbá kan bẹ. Bàbá yẹn, èyí tẹ́ máa ń pè ní ládàáni. Mùhàdín ní mọ́sáàdì ni. Àwọn tí máa ń ṣe bàbá ìmọ̀ mo ti fẹ́ dé ó òkútẹ́jú mẹ́rin o wọ́n tó ń sára láyára o wọ́n tó ń fi kíní kan o wàhálà tó ń kúrẹ̀ ìdínú kò ní ajé agbádùn náà bí àtàwà fẹ́ ṣe òní jẹ́ agbádùn kò ráàdì táǹkà tó tààmà parun náà ni bàbá wọn ti dé o òkútẹ́jú mẹ́ta o òkútẹ́jú mẹ́rin o ẹ̀yìn tẹ́ ìyàwó ẹ̀ ní ọjà oko tí máa ń lọ ní ìdájí ìdájí kí wá ní máa ń tí ìyàwó yẹn lọ ìrún tó máa ń pè ní àárọ̀ ẹ̀ aago márùn-ún ìyá yẹn wà tuntun tó bá ti gbọ́ aláwọ̀ agbábáró òun ni máa ń jí òun yóò ti bá gbogbo apẹ̀rẹ̀ bákẹ́ẹ̀tì tó fẹ́ fi lọ ra nǹkan lóko ó ń gbọ́rùn báyìí yóò dìde lọ èkìrùn ìtẹ̀rìsìn ọjà ìlógún lílo èèmọ̀ tó wá wà bẹ́ẹ̀ ni pé nígbà tó wá díjọ jímà tó fẹ́ rìnrìn àjò ogun rẹ̀ ti máa rìn tí gbogbo ìrìn àjò tẹ́yẹ̀ bá ti rìn tí ò bá ti fi tàlọ́ ṣe tí ò fi tànẹ́bì sí ó ti jìnà àjò ogun ìjọ jímà ni ó ti kó bá kẹ́ẹ̀tẹ̀ kalẹ̀ ṣe ogun rẹ̀ ọkọ̀ wá dìde láti máa lọ sí mọ́sáájú bọ́lọ́mọ́ sí làdání rẹ̀ wọ́n dẹ̀ ti pẹ̀rún ló wá sílẹ̀ fún yàrá ìyàwó rẹ̀ pé ọjà kú rẹ̀ tó máa ń lọ lọ́mọ́ lónìí ni wọ́n tàbí pẹ̀rún ọ̀sán nínú tó fẹ́ kí ìyàwó bàjá só so àbó lọ lórí ni wà láyà tó di mọ́sálì jàmà gbogbo báskẹ́ẹ̀tì ẹ̀ tó kó kalẹ̀ báskẹ́ẹ̀tì ló fẹ́ẹ́ lọ rúgbì ló fẹ́ẹ́ lọ jàmà bàbá yẹn ni wá sọ fún wa pé ẹ̀wù ìtọ́rọ̀ ìyàwó padà ajá sí ó lè ti mọ́ sọ fún òun ṣiṣẹ́ òòráyè òfin ìgbọ́rí ta ló fún ọ agbára tó ń fi ní ta ló fún ọ ẹ̀mí tó ń lò láti ṣe ta ló fún ọ ẹ̀jẹ̀ tó wà lára aláàfàgbà ẹ tó bá ti rí inú ara rí inú bọ́dì wa inú kun wa inú gbáyà wa yìí ẹ rí iṣẹ́ àlọ́bọ̀dé tóbi alọ́run ti jẹ́ o náà ní ògbọ́dọ̀ bí símì kí ẹ̀wà tó gbé alọ́run adárí ayé tó wá símì gbogbo ayé lórí wa ẹwùgbò ọ́gánsì ara wa ẹwùgbò àwọn òmúnsì ara wa wọ́n ń ṣiṣẹ́ ni ẹwù àti ìjọ tó wá ti sọ tẹ́lẹ̀ èyí kú nìyẹn kẹ́ẹ̀sùn kò sí òun ṣiṣẹ́ lọ tẹ̀lé kẹ́ẹ̀wà lójú ayé òun ṣiṣẹ́ lọ tẹ̀lé kò gbọ́dọ̀ sọ tẹ́lẹ̀ gbogbo àwọn bíńsì àwọn fẹ́sùs ara wa tó ń gbẹ́jẹ̀ lọ gbogbo ara pátá tí omi tá ń oúnjẹ tá ń jẹ tán fi ń sàǹfààní fára wa lẹ́yìn ìgbà yẹn ẹ̀yin lẹ jẹun ẹ̀kàn máa lọ sí ni àlọ́ ni ó yanjú yòókù ẹ̀kàn jẹun ẹ̀ máa bá ti ń lọ èyí tí ó bọ́ sí ìgbẹ́ tí ó jẹ́ wéè àlọ́ ni ó ṣe fúnra ẹ̀ èyí tí ó bọ́ sí àgùn tí ó jẹ́ wéè àlọ́ ni ó yanjú ẹ̀ èyí tí ó jẹ́ ìtọ̀ tẹ́tọ̀ jáde tí ó jẹ́ wéè tí ó sàǹfààní bára àlọ́ ni ó yanjú ẹ̀ èyí tí ó jẹ́ ìtọ̀ tí ó tu dànù ẹ̀ sáà máa ń lọ sí ẹ̀ sáà ti jẹun ẹ̀ máa wà gbàgbé tàbí àrí 29 ó ní rárá olígbà owó olífinà ara ẹ̀ ṣeré bọ́ tó olífinà ṣeré àbí ẹjá tí ìjìrò ẹ̀rù ń gbà mí fáwọn ará ọjà gan wàhálà yìí ti pọ̀ ní tẹ́ǹsì báyìí ẹ̀rù ní ẹ̀sìn oúnjẹ táwọn obìnrin yẹn lè jẹ mọ́bálọ̀ jẹ ti dáhùn kò tí ẹ̀kà wọ́n ni wọ́n ríro èmi àti ọ̀yàn lẹ́ẹ̀bà ń ta gbangba bẹ́ẹ̀ sọ fún náà yóò tún bú yín ni ẹ̀yìn ọmọ nínú ẹ̀mú fúlọ́yàn ṣé nǹkan tó ń ṣe ẹ́bá jẹ̀rí àmú yóò fi ọ̀nà jáde gidi mà ní àwọn àtọ́mọ̀ ẹ̀ níta gbangba aláàmàgbà ṣé nǹkan tó àlọ́ kó bá àlọ́ ọ̀nà gbogbo jáde gbogbo ti gbà sí jagbajá ṣìṣì tó àlọ́ kó bólú ààrẹ náà ni já chéjì àlọ́ òló nílé ayé òun ló ní òfin tó fún wa òun ló la òfin bọ̀ wá lọ́rùn tó ẹgbẹ́ ilé ayé náà láàkú

wọ́n á máa bí malakul mọ́ọ̀t malaka fún yẹn wọ́n máa bí léèrè pé ah, ta ni ẹni tó ní ẹ̀mí dáadáa yìí ta ni ná ọ̀yàkù lónìí wọ́n á sọ yìí pé fùlàánú ń búlù fùlàánù àgbẹ̀mọ́ ilẹ̀ yẹn máa ń pèsè díje wọ́n ní àrọ̀ sí ìfúnni mustapha ni wọ́n ní àrí mímí ó láwá ṣe tó ń nílé mọ́ṣáàlá wọ́n á pè ní orúkọ tó máa ń pè nígbà tó wà láyé lálọ́kújọ́ kó jẹ́ kí ọ̀rọ̀ tó wà náà já sí dáadáa bẹ́ẹ̀ o ó sàánú fún agbódó tí wá o èyí sọ̀fẹ́ o iṣẹ́ ẹni tá à ń ṣe tọ́rọ̀ wọn fi já síbẹ̀ tó lágbo ṣe ní ìrọ̀rùn fún wa ẹni tí ò tí ì rí ṣe nínú wa dákùn bá ní tan ìmọ́lẹ̀ sínú gbáyà rẹ̀ àwa náà tá a ti ń rí ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ọjà ká padà ṣàwọn oúnjẹ oúnjẹ bá wa o ọ̀yọ́ sàmìhún aláhùn òun wọ́n wà wọlé pẹ̀lú ẹ̀mí yẹn wọlé síbẹ̀ títí àwọn mẹ̀lẹ́kà yẹn ọ̀yíṣẹ́ yẹ̀rọ ìnáwó fún àmà kí ya ó káàbọ̀ òkú ìfaradà nígbà tó wà láyé òkú wàhálà ọ̀rọ̀ ẹ ti já sọ́yọ̀ lónìí gbogbo wàhálà tó ti gbà tó wà láyé ti parí ó àmà kí gbogbo àwọn mẹ̀lẹ́kà tó wà ní sánmà kọ̀ọ̀kan títí tó fi dé sánmà ayé gbogbo wọn ni wọ́n máa ti wá wáta hátà yòtá àbíà ìyàtàmá ìtà àbíà bí wọ́n ti máa kí nìyẹn tí wọ́n máa kí tí wọ́n máa gẹ̀ẹ́ tó máa ń ṣe rí máa wulẹ̀ máa rọ́rá tí tó dùn á ti sánmà ilẹ̀ ìkeje ọ̀bọ̀n wa ti sánmà ilẹ̀ ìkeje alówó wa dá sí alówó gẹ́gẹ́ fún rẹ̀ yóò sọ pé alìbìsóhù ó yá ẹwọ́ ní aṣọ àlìjánà tẹ̀bá wọ́n aṣọ àlìjánà ẹ̀ ó tùwò kìtàbà ábdí sí ẹ̀yìnlẹ̀ ẹ̀kọ́ orúkọ rẹ̀ sínú ọgbà àlìjánà ọmọ àlìjánà ó ti ṣiṣẹ́ láyé ó wá jẹ́ rẹ̀ níbà ìlú kan wọ́n akọlùkọ èèyàn síbẹ̀. tó bá akọlùkọ èèyàn síbẹ̀ yìí wà ìdú ilẹ̀ àrùn àlọ́ ni ó yá ẹ wá dá padà sílẹ̀ padà ẹ dá padà sórí ilẹ̀ padà. bá inú ní nínú àkọlọ́tò torí pé inú ilẹ̀ náà ni mo ti dá yín inú ilẹ̀ tí mo ti wá dá yín yẹ wọ́n bí ìyá òrí ìdùnnú inú ilẹ̀ náà ni màá dá yín padà sí tí bá dá yín padà sílẹ̀ yẹn wà mí ni a òkúrí ju ohun dáàrú tàbí òkúrọ̀ ibẹ̀ náà jọ tí bá fẹ́ gbé dìde inú ilẹ̀ yẹn náà ni màá ti gbé dìde padà. kẹ́lí bá mọ̀ pé inú ilẹ̀ ni ẹ bá tẹ́ bẹ́ẹ̀dì yín lálẹ́ ẹ sùn lé lórí ẹ bá jí làárọ̀ ẹ gbọ́n aṣọ bẹ́ẹ̀dì yẹn bí ẹ bá ti lè rí ẹ̀pẹ̀ bẹ́ẹ̀. ìgbẹ́ máa jáde rẹ̀. olùgbé ibẹ̀ náà ti dá wa ẹ̀yin lẹ tẹ́lẹ̀ yín lálẹ́ tẹ́ ẹ̀gbọ́n tẹ́ tó ní ìfipin ẹ wá jí làárọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n kalẹ̀ ẹ̀ rí wíníwíní bí òkúta tó máa jáde rẹ̀. ibẹ̀ làlọ́ ti dá wa ibẹ̀ là á gbé ẹ̀jẹ̀ ní oko jẹ ẹ̀dá jẹ́ pípa ẹ̀jìnà gbé ibo nílọ jẹ̀mọ́ inú ilẹ̀ náà ni inú ilẹ̀ náà lálọ́ oṣù gbé wa dìde padà ìjọba wa fẹ́ gbé wa dìde láti máa lọ sọ́gbà ìjọ́nà abẹ́ tó fẹ́ lọ sínú nánà wọ́n á dá ẹ̀mí òkú ẹni rẹ̀ yìí wọ́n á dá padà sí ara rẹ̀ padà sẹ́gbẹ́ ìgbà tó ń gbé ẹ̀mí yẹn nílé ayé lọ́ ti gbé ẹ̀mí yẹn àwa ti sin bá ti fẹ́ sin ó wá rí gbogbo ìrìn àjò tá a ti ń sọ látàárọ̀ yẹn tó bá ti wá rìn tán tí àlọ́ nìkan kọ orúkọ ìsúná gbàlìjánà kan wọ ní aṣọ gbàlìjánà àlọ́ wa ní ẹ̀mí yẹn kan dá padà sára bọ́ọ̀dì rẹ̀ padà ó dá padà sára rẹ̀ tó bá dá padà sára rẹ̀ iná ní ó ṣẹlẹ̀ ọ̀yà sí ìmọ̀làkà mọ́lákù méjì mọ̀lákà méjì ń wà bá nínú sàárè yẹn ń wà bá mẹ́rin tọ́mọ wá bá ń bẹ̀ yìí kí ni ó sọ wáyé òjòlè gáàrí yìí àwọn méjèèjì ó wà gbé jókòó arákùnrin òkú yìí mùsùlùmí dáadáa yìí ó gbé jókòó yóò jókòó mo ti jókòó yìí òun fi ẹ̀lé sí lára láti di àárín méjì báyìí sókè ó dẹ́ni ẹ̀ padà sí lára wọ́n wá gbé jókòó fáyàkùlà iṣẹ́ bẹ̀rẹ̀ wọ́n wá bí léèrè gbé ìwà arákùnrin àbálábìnrin wọ́n mùsùlùmí dáadáa yìí máa dí ìnà ẹ̀sìn wo ló sì nígbà tó wà láyé wàhálà ti dé ọ̀yà kóòlù yà sọ pé yìí nílé islam islam ni mo ṣe nígbà tí mo wà láyé wáyé pé lóòótọ́ ló ṣe islam tí ó sọ náà nù ìwọ sọ pé Ọbàtálá ló ń kọ́ gbà ló wà láyé tiẹ̀ ó ti àgbá kan bọ́ gbà tó wà láyé ìwọ́n sọ pé ìràwọ̀ ló ń bọ́ ńgbà tó wà láyé ìwọ́n sọ pé ọwọ́ odò ọ̀sán ló ti ń tọrọ ọmọ ńgbà tó wà láyé lọ́sọ̀ kẹ́ríkà fún sọ títí ẹ̀ èyí tó bá ń sìn kẹ́ríkà fún lọ́sọ́ láti kí àwọn ẹ̀yánú ẹ̀ lórí ìsinmi ní Allah subhanahu wa ta'ala òun sìn òun sìn nǹkan tí ó tó nǹkan fúnra ẹ̀ wàá gbé nǹkan tí ó tó sínú pọ́ńgọ́ọ̀dù tó ń fi aṣọ tó kópa wọ́n fi wé àti ìyẹ́ ìyẹ́ adìyẹ ó wà ń bẹ̀bà wà láì wọ́n tún fi kinní kan sí wọ́n wá ní lára àárọ̀ orí kó máa pè tó bá fẹ́ jáde wà láì wọ́n náà sì ń pè àgbákò ní wà láì àná kò tẹ̀ ní tẹ́ǹtì rárá gbogbo sátó pọ̀tọ́ ní kó máa bá sọ̀rọ̀ yìí kò tó ìwọ gan ó fi ọba òkè alhaji kọ̀yó ọba tó dájú tó gbára tẹ́ni gángan ọba tí tẹ̀mí gbére ọba tí ò wọ́n bùkátà sí everybody ọba alágbára fúnra ẹ̀ ó dá ogbó wa àjọra wa ó lè jọra wọn lọ́ọ̀kan tẹ́ni yóò bá fi súnmọ́ ẹ̀mọ̀ tó kéèsì lágbájá láì ní nọ́mbà tàbí ń dá wa mọ̀ òyìnbó ò tó bẹ́ẹ̀ kó ṣe mọ́tò ó mọ̀ bí nọ́mbà sí gbogbo mọ́tò tó ṣe jọra wọn lọ nọ́mbà lẹ́sìn mọ́tò àbẹ́sìn mọ́tò láti ìrẹ̀lẹ̀ kì í ṣe nọ́mbà àwọn àgbà òbí nọ́mbà tí wọ́n lára fi dára wá mà ẹwù bá tí wọ́n pọ̀ tó bíbà lórí ilẹ̀ ayé ẹni kò sí jọ ẹnìkan agbára ẹ̀pọ̀ o ọba ẹnu fílẹ̀ òní kò lè jẹ́pè rẹ ọba ẹnu tó ń gbé ọlọ́run àtijọ́ ẹ̀yàn ọlọ́run sìn wá péjú méjì ọlọ́run àtijọ́ ni máa ń yára múyàn sì sí èyí yára múyàn kò sáà ń sọ rédè ìdé tí olúwa rẹ̀ ọba ẹni òfílẹ̀ tó ní pé tẹ́ ìbá ń fàyà aláwọ̀ ìkan sọ ní gáìdì ìsánà ẹ̀ orílẹ̀ ìbá ní kẹ́yìn jókòó sí kẹ́yìn máa fàyà aláwọ̀ ó ní ọlọ́ǹgàn ní dáyà lọ pé torí pé ẹjọ́ tó wà wájú ọlọ́ǹgàn pọ̀ jù báwọn lọ àlọ́ náà ní bá wíwá wọn alákùnfù ìdí kékeré yẹn ó fi àlẹ́ àjù ìkágara ó fi kan àlọ́run pé èrò pọ̀ níwájú ọlọ́run ju kọ́lẹ̀jẹ̀ máa dáwà lóòrẹ̀ ọ̀kan lọ kẹ́yìn tètè wọ́n náà ní ìgbà so ọ̀nà míì tó gbà yẹn òun ló dán olóhùn ọwọ́ òun tajà òun tajà òun sínú gbà náà náà wù nǹkan tó sínú gbà náà òun tó wà bẹ́ẹ̀ òun tí ó di òòtà tí ò rí nà ò lè sọ̀rọ̀ tí ò lágbára tí ò ní ìnira kankan tó bẹ́ẹ̀ ṣe kò ní àǹfààní fún ara rẹ̀ mo pàdé ìkan ní géètì mẹ́rin níjọ́ òní ẹ̀ ń ta oògùn oògùn tẹ́ bá fi sínú pọ́ọ̀sì ní ìjẹ̀kẹ́ ìdìdẹ̀ máa ta kí náà ń pè ní ọba ìtajà oògùn tajà wà láì òun gẹ́gẹ́ gbé jẹnẹ́tọ̀ sórí mọ́tò ó tan jẹnẹ́tọ̀ sílẹ̀ ó gbé síkà méjì ìkan kọjú sí sánmà ìkan kọjú sí gábàsì ìkan kọjú sí àríwá ó so jẹnẹ́tọ̀ mọ́bẹ̀ òun gẹ́gẹ́ wá mú máìkì dání mẹ́ta mile àti ilẹ̀ ń pè yẹn òkèkè wá gbé dání ní wá ń lè fún yẹ́yẹ́yẹ́ ìsì ìtókùn tajà lákàyà àwọn yóò ti pé ṣèpó yẹ fún ìdúrà jókòó jẹ́jẹ́ bóyá kò ní sọ̀rọ̀ òògùn ẹni ó bẹ̀ máa fàáyín wá ó bẹ̀ máa fàáyín wá ní ìsọ tí mo fẹ́ rajà òògùn tí mo ti sára ní ìwọ náà wo tó ń pè ó lè ṣàdúrà sí olúwa rẹ tó wà lọ́rùn dákun jẹ́ kí n ta o dàrí ìrò adábìbáríkà wá sọ́dọ̀ mi o wọ́n jẹ́ kí n rí aburú mẹ́ o ní sọ báyìí ó ti kéré jù láti sọ onígbà tó bá fi ìgbẹ́jọ́ sínú ìgbànú o lè já rìnrìn àjò àdúgbò ní òka bú tó fẹ́ sọ wọ́n tó bá ti fẹ́ wọ mọ́tò bá yóò kàn gbóná ni o lè ṣe kó fi Allah subhanahu wa ta'ala kó fi sọ ẹ̀ṣọ́ ẹ̀lọ kó fi sọ ẹ̀dọ̀ gbogbo tó ọ̀run yìí ṣe ọ̀fẹ́ o àlìjọ́nà ò kìí ṣọ̀fẹ́ o ẹ bá ní àwọn gbọ́ntigbọ̀ntì yìí lára wà láyé túbá ń bẹ̀ tí ẹ bá túbá ń bẹ̀ ilé ayé yìí náà lẹ́sì owó tẹ fẹ́ ní tó wà ní àkọọ́lẹ̀ ẹ̀ ní ipò tẹ fẹ́ ẹ̀ débẹ̀ ìjọ́nà bá sì kọ ẹ̀ débẹ̀ náà ní débẹ̀ kò sí agbára ẹgbẹ́ iná lẹ́ sọ ìgbà tẹ́lẹ́gbà góòmù tún mẹ́kọ́ la hawla wala quwwata illa kíni illa billahi àmọ̀túnmọ̀ àkóláwà sí báyìí tàbátọ̀ túnmọ̀ dáa wí ni gbogbo ẹ̀yìn ìyá náà lẹ́ ń wí àtàlátù rọ́jà ìlọ ń wí fún ibẹ̀ àwọn tọ́tọ̀ tàbátù lọ mọ̀ túnmọ̀ ẹ̀ láàrùnlá parákùnrùn wádà ìlàdìlá ilẹ̀ àti ìlà ilẹ̀ àti nápọ̀rẹ̀ láàrínlá ìjọ lẹ́tù máa kò sí ọgbọ́n kẹta lẹ́nì kankan lè dá wàlá hùwà kò sí agbára kankan níbi nǹkan mọ́ ilá gírí ilá bìlá àyàfi èdè ta lọ́wọ́ agbára lọ́wọ́ nìkan ló wà kò sí ọgbọ́n tó lè sọ yín di nǹkan tí kò sí nínú àkọọ́lẹ̀ yín kò sí ọgbọ́n tó lè fà yín sẹ́yìn láti mọ dédé àkọọ́lẹ̀ yín wàlá ìkòsí ó fà lọ́gọ́ra kí gbogbo ilé ayé kan pawá papọ̀ kan pawọ́ pọ̀ ipe àlọ́ òfẹ́ fún yín nìkan kan ẹ wá wọn láwọn ò gbà wà láì wọn lè ṣe. kí àlọ́ sọ pé òun ò fún yín nìkan kí gbogbo ayé lòun fẹ́ fún yín wà láì wọn lè ṣe wọn lè fún yín. rúfi abilà kìlá wẹ̀jẹ̀ fẹ́ ti sọ̀nà àlọ́ parí ọ̀rọ̀ wa tẹ́lẹ̀ ìgbésí ayé táwa gbé láyé yìí à ń yí nínú kádàrá rẹ̀ ó dàbí eré tẹ́wọ́n wò rẹ̀ yìí eré tán ti rìkọ́ọ̀dù wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ ẹ wá fi sínú kéṣẹ́ tàbí kílẹ̀ ń pè ẹ fi sínú fídíò àbí òrẹ́ ń pè gbàtẹ́ wá fi sílẹ̀ eré yẹn wá ń ṣe wọ́n ti wá sọ pé ẹni yóò yin ìbọn lu ẹni yóò tí ó kú nínú eré yẹn wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ ìgbà tó wá gbé ìmọ̀ yẹn tó wá ń lọ ní ẹni ẹkùn fẹ́ lọ pa ẹ̀yìn tẹ́ wà nínú pálọ̀tẹ̀ tí wọ́n wá ń sọ gbogbo àà ó mọ̀ pa àwọn ah, ìjò pa ẹ̀dàkùn tẹ́kùn yẹn wúlò òwúlò nítorí pé kí ni wọ́n ti rìvọ́ọ̀dù ẹ̀ kalẹ̀ nǹkan yẹn máa ṣe ṣáá ni bẹ́ẹ̀ náà ni wọ́n lè láyé mọ́sọ̀lẹ̀ àlà bẹ́ẹ̀ náà ni àkọọ́lẹ̀ Allah subhanahu wa ta'ala tó ti kọ́ọ́lẹ̀ à ń yí kò sí oògùn kankan kò sí agbára kankan kò sí ilé yẹ̀ níwò kankan kò sí ilé bá ń yẹ̀ wò ẹ bá ń wà kan ṣèjáyé ẹ bá ń wà kò sí ìkẹ́kọ̀ọ́ tó lè wúlò tó lè ké ìyàbọ̀lẹ̀ yóò kàn tẹ́lẹ̀ bọ́ọ̀lẹ̀ yóò tẹ́lẹ̀ bọ́ọ̀lẹ̀ láìjọ tó ti ń ṣe ìrìnàmì nìkíní kọ́kọ́ dáadé tó bá jẹ́ pé àwọn ẹni ìbá ní agbára tán lè tà ní láwọn tán bá ń ṣe àwọn kò bá jẹ́ àbáyà ìrísù ni kò bá jẹ́ babaláwo ni kò bá jẹ́ ìyá aláwo ni táwọn bá ní agbára yẹn àwọn ni wọ́n kọ́ sí fún ara wọn ìyàwó wọn ni wọ́n kọ́ sí fún àwọn ọmọ wọn ni wọ́n kọ́ sí fún ìgbẹ́ ìdẹ̀lẹ̀ máa ń sọ pé tó máa fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ tàbí ọ̀pọ̀ olùkó sí ọ̀dọ̀ ara rẹ̀ ní tẹ́ẹ̀bá ní owó lónìí kẹ́ẹ̀ tó rántí àbúrò yín kẹ́ẹ̀ tó rántí ẹ̀gbọ́n yín ẹ kọ́kọ́ yanjú ìyàwó ọmọ yín náà ìwọ gbọ́ kọ́kọ́ yanjú ara rẹ̀ náà ẹmọ́dé wọn sàn yìí ẹmọ́dé wọn gbé lábòkè ẹmọ́dé wọn gbé lábòkè kò sí kankan ẹgbára lé Allah subhanahu wa ta'ala kí nǹkan tí a ń sọ yìí kó lè bá àrọrùn fún alẹ́rìkì àrùn ìbòlá déjọ náà wọn á ní wọn adá ẹ̀mí ẹ̀ padà wá sí ẹnìyẹn lára àníbì ní sọ ogun tí mo sọ yìí o tọ́mọ́ adá ẹ̀mí ẹ̀ padà sí lára yìí wọ́n àbílẹ̀ rẹ̀ pé máa jí iná kílẹ̀ sìn rẹ̀ ó rí ṣe nígbà tó wà láyé ẹni ńgbẹ̀pẹ́ ni eré ni yóò lè di nílé Islam Islam lẹ́sìn tí mo ṣe nígbà tí mo wà láyé ó bá àti àkọ́kọ́ nìyẹn wọ́n àbẹ́rẹ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n àṣọ ìpé mẹ́rẹ̀hàdà rọ́jò lẹ́bí ìbú ìtàbí ikọ̀ kí orúkọ ẹni tí wọ́n rán sí ọ tó ń tẹ̀lé nígbà tó wà láyé wàyàkú lọ́rọ̀ sóòlù lọ ẹni ilé àtọ́gbà ah, ànábì Muhammad òjíṣẹ́ àlọ́ọ̀nà nígbà tó tó gbà tó wà láyé òun ló tẹ̀lé yóò aṣọ ìbéèrè kẹta ó ní mà ámàlù iṣẹ́ òun ló ṣe nígbà tó wà láyé iṣẹ́ òun bẹ ló ṣe nínú àwọn iṣẹ́ tó fi ń jọ́sìn fún ẹ̀sìn iṣẹ́ òun ló ṣe arákùnrin àbárábìnrin àṣọ pé ọ̀rọ̀ àtúkìtà àbàlá mo máa ń ka kùránì wà àdáǹtù bìí ó lè gba kùránì gbọ́ wà sọ dákùtù mo gbà pé òdodo ni tó bá ti lè dáhùn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ìtàn báyìí ànábì ní fàdùnáàdà mùnáàdì mìíràn sàmà yóò kàn gbọ́ ohun kan láti sánmà ni ẹ̀kọ́ pariwo wá láti sánmà tẹ́ni ẹbá ti pa kí ni yóò sọ àǹsọ́dàkọ̀ áfdì ẹrú mi ti tòdódó ẹrú mi ti pàṣẹ ìsáàmù ó yá ẹlọ fi ṣílọ bàjẹ́nà wà àìbì súnmí ìjànà ẹlọ wọ́n ní aṣọ àjẹ́nà wọ́n tàhù láhù bàbá ilẹ̀ ìjànà ẹlọ sílẹ̀kọ̀ àjẹ́nà fún kí ìgbádùn máa wá láti ilẹ̀ fún oríire mùsùlùmí nìyẹn iṣẹ́ tà ń ṣe láyé rí báyìí preparation wa nìyẹn wàhálà tá ń ti láyé bíbà yìí àfojúsùn wa nìyẹn àfojúsùn wa ò nìyẹn ẹ ń bá wa fẹ́ ó pè ní lọ ẹ tó bá fẹ́ ó pè lódodo ẹ tó bá fẹ́ kó ṣiṣẹ́ yẹn tí ó fi rí nǹkan yìí ẹ bá ti fẹ́ kó mọ̀ sí inna hadaynahu sabila imma shakira wa imma àlọ́ ni mo ti la ìlànà méjì fún yín ẹni tó bá wù kó ṣe ẹni tó bá sì wù kó má ṣe pàmàṣá ní kan ayẹ tàkì àlọ́ ni tó bá wù ní kó dúró dédé pàmàṣá àbálẹ̀ yóò mé pàmàṣá àbálẹ̀ ẹ̀fọ́ ẹni tó bá wù kó gbàgbọ́ ẹni tó bá wù kó má gbàgbọ́ kò sí pọ́rẹ́ kò sí kankan nu méjèèjì tí kò ní èrè ẹ̀ka kó bójútó àwọn ìyàwó ẹ̀ ìwọ́n tó mọ̀ pé ìyàwó rẹ̀ àgbákò ló gbé sílé èmi ò mọ̀ bẹ́ẹ̀ ti ń fẹ́ra yé o èyí ìrún kò kí ìyá rẹ̀ kò gbà ìdè ń lórí òkè bẹ́ẹ̀ ní lọ abẹ́ mi ní gbomi bú wálé òdẹ̀ lájọ́ ẹlẹ̀ yóò kó bọ́ láti àárọ̀ torí pé wọ́n ló gbé sílé ìwọ ni àṣẹ wà lọ́wọ́ ẹ àrùjẹ́lù kọ wà múnà alẹ́nìkà ẹ̀yin ọkọ ẹ̀yin mo fi ṣe olórí nínú ilé ẹ̀yin alábòjútó ojúṣe rẹ ni láti gáìdì ìyàwó ẹ̀ sọ́nà nígbà tí ìyàwó ò bá mọ̀nà ó ti kó bá wọn mà òun náà gbomi wálé látòrí òkè látọ̀dọ̀ kìíní kan látọ̀dọ̀ kìíní kan ó gbomi wálé ó ń tá sínú ọbẹ̀ tí wọn náà ń jẹ ó ń jọbẹ̀ bú ó ń tá sínú ọbẹ̀ fáwọn ọmọ ó ń mú àwọn ọmọ ọlọ́ra kàǹkà húsá tuntun ó lọ fi ń wẹrí wọn lóde ó ní wọn ní kí tí wọ́n bá dáa òun náà ń kọrúkọ àkọ́bí ń kọlọ síbẹ̀ ìyàwó ẹ̀sìn ló gbèsè ayé nùbà ìwọ́n sì ń forí jólẹ̀ ìwọ́n sì ń kírun yóò kó báyìí báyìí yóò kó báyìí torí pé àlìkíámà yẹn kìí ṣe ṣeréṣeré à ń bí wa parí ọ̀rọ̀ mùsùlùmí báyìí ó wá bèèrè ọ̀rọ̀ kèfèrí àníbi nípa inel káàfin ṣùgbọ́n eré ẹni tó jẹ́ kèfèrí ń tiẹ̀ ẹni tí ẹ̀ ń tí ẹ̀ ń di láyé tí yóò gbọ́n kankan títí ń takọ̀rọ̀ aláwọ̀bẹ́ ní takọ̀rọ̀ ànábì kò ní èsì kẹ́kẹ́ tí ń ṣe wọ́n sọ sọ sọ sọ kò gbọ́ oní sí gangan oní tó bá jẹ́ jẹ́ pé iná ní gan tèmi ò nìkan kọ́ ní ó wọ́ ìní ìkan tí ẹni sọ pé tán wá ti jù sínú náà báyìí ìgbàgbọ́ oní òsì máa gẹ́gá yóò rọ̀ bọ́ ti náyà ní péyàn tẹ́ ń darú mọ́mọ́ ìdẹ́yẹ̀ lójú ẹ̀ ní darú máa lọ lójú torí pé kí ni yá ni kò sí kọ̀kọ̀ tí mi mà kò sí nǹkan tó pamọ́ fún mi láyé fàárí ìṣe nǹkan tó pamọ́ fún àlọ́ nǹkan pamọ́ bá wà ìyàwó tẹ́jọ sọ lórí bẹ́ẹ̀dì ó lè máa ru èrò burúkú sí ọ kó sì máa máa kó dẹ̀ mọ́ sọ pé my dear but I love you ó sì ní fi ń rò sí ọ ó lè mọ̀ náà náà lẹ́fí mọ́ sọ pé inú ló jìnà jù ó tọ́ ni o bọ̀tà lóhùn kan ó mà ní jẹ́ alim lè bọ́jú ṣàhádà ó mọ kọ̀kọ̀ ó mọ gbangba àlímú bí dáàbí sódòr ó lóun mọ tí ń gbẹnu báyà mo mọ tẹ́ fojú sọ mo mọ tẹ́ fẹ́yẹ sọ tòun kẹ́kọ̀ọ́ lè sá lọ èyí sálọ ní òkè kò sí pọ́wẹ́ ibi tó bá fẹ́ sálọ àjọ rí kò sí ẹ̀dẹ́ ẹyọkan tí ó sálọ àṣẹ ni látọ̀dọ̀ àlọ́ gbogbo ẹ̀yìn tẹ́ jẹ́ lẹ́bọ̀ gbàdọ̀ wà láyé ẹ dìde ẹwà máa lọ náà wà láì gbogbo wọn ní òdìdè yóò ti ẹni gẹ́gẹ́ tí ó sálọ gẹ́gẹ́ agbára àlọ́ òjú bẹ́ẹ̀ lọ ọba agbára àlọ́ ọba alágbára ńláńlá rẹ̀ àníbi ni ẹni tó bá jẹ́ kéfèé ọ̀tọ̀ àdúró òbí jásàdì wọ́n á dá ẹ̀mí tí ẹ padà sí ara rẹ̀ wọ́n dá ẹ̀mí kèfèrí yẹn padà sí ara rẹ̀ ẹni tó jẹ́ kèfèrí ni o wọ́n á dá ẹ̀mí tí ẹ padà síbẹ̀ tó máa dá padà síbẹ̀ yẹn wọ̀yà tí ń yí màlàkà àwọn màlàkà méjì wà bò náà òun náà ti lọ sí sánmà wọ́n ti gbẹ̀mí ẹ̀ jáde nígbà tí màláìka yẹn bá dọ́dọ̀ rẹ̀ wọ́n á sọ fún pé yá ayyatu an-nafsu al-khabitha fil jasadi al-khabith ìwọ ẹ̀mí burúkú yìí tí ń bẹ lára ó ń bẹ lára bọ́dì burúkú náà wá jáde sọ́dọ̀ olúwa rẹ̀ wá máa lọ ní tó ṣe láyé ló parí àdébì ní kété tí kékeré yìí bá gbọ́ ọ̀rọ̀ yìí ló máa sá káàkiri kò ní bẹ́ẹ̀ lọ ó ti máa tó ṣe ó ti mọ tó ń ṣe tẹ̀gbẹ́tẹ̀ ní àkọ́kọ́ ẹni rí àkọ́kọ́ òun pàkì ara ìjọ ni ló ti yá eléyìí tiẹ̀ kéde tó bá ti gbọ́gbọ́ lórí ẹ̀bá yìí pé ìwé ẹ̀mí burúkú yìí tó wà lára burúkú náà wàá jáde lọ sọ́dọ̀ olúwa rẹ yóò mọ̀ sáká kiri wọn à lọ mú nǹkan wá kìíní ẹ̀dá bí ẹ̀ mú ó dàbí kìíní gàlágàlá malakul mọ́tò wà ti bọ́ ara rẹ̀ yóò àmà fi wà káàkiri ibi tó ti ń sáré káàkiri yẹn pápá ó fi mú ẹ̀mí ẹ̀ ó pàjáde bàìkọ́ báwo ró àbá o náà rí gáà náà bá wọn à ní gba ẹ̀mí tí ẹ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó pàjáde pàtì nígbẹ̀pẹ́ ní burúkú lò náà ẹwà àwọn ọlọ́pàá náà àtàwọn sójà ẹ ó ti mọ́ ti kírímìnà ẹ fún wọn fún pàkọ́ lọ move wọ́n lè yí ń káfà kó ẹjọ́ sáà ó wọ́n ti lórí lọ ń gbẹ̀gbẹ̀ èèyàn burúkú ni ẹ lè rí ẹni tó jálá pẹ̀lú èèyàn tí èdè kírímínà tọ́mọ ti báyẹn ẹgbẹ́ mọ̀ fún un lé ni bẹ́ẹ̀ náà làwọn àlẹ́kọ̀ òṣìṣẹ́ bárakùnrin burúkú yìí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ fún tán wọ́n wá gbẹ̀ ní ẹ̀ wọ́n wá lọ gbé káfáànù tẹ̀ wá náà láti lè ná yóò máa rùn àníbi tó máa ń gbé lọ sọ́nà báyìí pàtókùlàpù àbò àbò sàmá ìdùnà ojú ẹ̀sẹ̀ àwọn mẹ́lẹ́kọ̀ ìtàrí pàtìlẹ̀kùn lé sánmà ẹbí wo lè léyìí kí ní rùn yìí ta lè léyìí àwọn wà ní lágbájá ọmọ lágbájá ni ah! ọ̀yọ́yọ́ ìjápadà ìjápadà ilé ò lè wọnú sánmà ah! orú yìí ti burú jáde bí ẹ̀mí rẹ̀ ó ti jábọ́ láti sánmà ní ẹ̀pá wọn àdẹ́mìtì ẹ̀ náà padà sí lára nínú ilẹ̀ tọba jẹ́ ní padà sí nínú ilẹ̀ yìí wàyà tí ìlú mẹ́làkà wà ní ìjájẹ wọ́n àbò náà fàyíjìdìsáàlì wọ́n àdó náà jókòó ọ̀yẹ̀kù láàrin màá rọ́ bùkà wọ́n àbí ìbéèrè mẹ́ta àkọ́kọ́ ha ha ha ha ẹ ti ويقول ها ha ha ha ha لا أدري إما إما أو مبو ókè tàbí èrè kejì máa jí ìnàga ìgbà tó wà láyé ẹ̀sìn wo ló ṣe pẹ̀lẹ̀kúnlọ ha ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ìforíjì mi mú foríjì ọbọ̀ o mẹ́ ẹni tó ti láyé òkè tí èrè kiri ni ó tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ta ọ̀rọ̀ tún lẹ́rí fún ìsàfihàn tàlẹ́ni tánrán sí yín ìkẹ́ máa tẹ̀lé ìgbàgbẹ̀wà láyé ìsẹ́ǹsìn náà ni ó ti sọ yóò ní ha ha ha bóòlù ó ti gbọ́ ìgbé kan láti sánmà nìyẹn òun wà gbogbo láti sánmà lẹ́ni ẹ̀ tí màlẹ́kà yẹn parọ́ pé àǹkàdìdàbà ábdì òkúrọ́ lélẹ̀ yìí èyí ò sin àlọ́ nígbà tó wà láyé wà àpèjúhu wà àlìsúhu mi nàná ẹ wọ́ lásọ ná kẹlẹ̀ ọ̀dùn sínú ná ibi tó náà parí gbèsè ayé ìsinmi yóò àmọ́ pariwo yóò máa bẹ̀bẹ̀ àníbi ni pàlú dọ̀rọ̀ bòmí hadith àwọn mẹ́lẹ́kùnrin àwọn mẹ́lẹ́kà yẹn wọ́n wà nà ní òdúrọ irin irin náà fi ṣe òdúrọ yẹn wọ́n wà nà àdébìnrin làùdọ́rọ̀ bàbí àjọ́bẹ́ irin yẹn ó ti wúwo tó lẹ́yìn bá fi ná òkè àpáta ńlá àdébìnrin làṣọ́rọ̀ tòrọ̀bà yóò sì di ẹ̀pẹ̀lẹ́ ìkaná irú ariwo tí ń pa yìí gbogbo ẹ̀dá dáná ọ̀dá pátá yóò mọ̀ gbọ́ ariwo rẹ̀ àyàfi èèyàn àti àlùjọ̀nnú nìkan àníbi yìí tó bá jẹ́ pé a bá ń gbọ́ ni táwa náà bá ń gbọ́ igbe ìyà tí òkú ń jẹ nínú sàárè kèsèrè ni a nífẹ́ fi òkú wa mọ́ ìyẹn ló bá tí a lọ fi di etí wa síbẹ̀ àtàwọn àtàlùjọ̀nnú bí ìrìn àjò kèsèrè ẹni tí ó gba sàlọ́rùn tí ó ṣe sàlọ́rùn gbà tó wà láyé ìyàwó rẹ̀ ló bójútó ọmọ rẹ̀ ló bójútó iṣẹ́ rẹ̀ ló bójútó kò sí pẹ́mẹ́ àpàdé lẹ́sẹ̀ ògbèjì tó bá wù ọ́ tó gbèsè aya rẹ̀ ṣe tó bá sì wù ọ́ kọ́ntínú àdìkì àmọ̀ bẹ́ẹ̀ tó ìtọ́jú lórí lókùn tẹ́lẹ́ká bóbi kú tó à wa kò pẹ́ ayé wọn parẹ́ lójijì ni tí ayé gbogbogbò bá sì parẹ́ ayé ẹnìkan parẹ́ a lọ láì dágbére a lọ láì tí báwọn ẹbí wa mọ̀ pàfẹ́ lọ alọ́lù dẹ̀mọ́ bó ṣe tó o lè jíyàwó ní ọ̀kọ́ lọ o lè jọkọ ní ọ̀kọ́ lọ o lè jọ òun ló tó nǹkan ẹ̀ àwákọ́lá tó bó ṣe ń wo àwa bá a ti mọ́ tó yẹ tó bá wo àlọ́ bẹ́ẹ̀ tó bá sì wo àlọ́ bẹ́ẹ̀ o lè mọ́ tó bẹ́ẹ̀ kó bá ti fẹ́ nǹkan ẹ̀ alọ́kójọ gbogbo alẹ́ mi gbogbo lórí dáadáa ó sàánú fún àbójẹ́kárí ojúṣe táwa ṣe ó yẹ kárí wa ṣe kárí ká ṣe láyé àdìsí tí mo kà ní mo ló ń gùn yìí mo kà ṣọ́ọ̀tì ẹni ó gùn jù báyìí lọ gan ẹ̀yìn náà ìlọ́kà fún ayé ní súnmọ́ nàbí ìdáwó ibi four thousand seven hundred and thirty three ogun gan mo yọ àwọn díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ ni mo rí pé kí n sáré sọ ẹlọ́kà ní súnmọ́ nàbí ìdáwó ó wà bẹ́ẹ̀ táwa ní ó rí àdìsí yẹ ẹ tó bá lè dá kankan ní wa àdìsí ànábì ó ìpín nǹkan tí ń bẹ lẹ́yìn ikú kìí ṣe ordinary eré kìí ká fẹ́ lọ ṣeré iṣẹ́ ń bẹ láti lọ sí lẹ́yìn ikú kò sí iṣẹ́ náà ju wípé ká gbẹ̀san iṣẹ́ tá a ṣe ń gbà táwà láyé lọ a gbìyànjú bá a ti jókòó yìí àtàwọn tó wà lọ́jà rẹ̀ méjì náà ni wa ẹni eré bẹ́ẹ̀ náà wa àgbákò ẹ̀dá ń bẹ́ẹ̀ wa ìwọ́n tó bá jẹ́ ní eré yóò mọ̀ fún ọ ní tẹ̀síbí ìfẹsẹ̀ rinlẹ̀ tí mo mọ̀ tó pẹ́ bà lọ́wọ́ kálọ̀ mọ́ mọ̀ gbà ìṣẹ́ rẹ̀ lọ́wọ́ mi o ìwọ tó bá sì jẹ́ lẹ́bọn náà yóò máa dẹ́rù bà ọ́ tí ọkàn rẹ̀ ò bá sì dúdú tá ẹlùmí ti ń bẹ náà bá ti jókòó pé gẹ̀ẹ́nì rẹ̀ àbá ọ̀sábà náà dọ́rùn rí ọmọ tó ẹni tó ní nǹkan fúnra òun ló sọ nǹkan débẹ̀ ṣùgbọ́n àgbà pé bó ti rí nìyí ṣùgbọ́n kò gbà láyé nígbà ẹ̀ ń pè rẹ̀ dípò wá rí tán kó wá ló gbà lọ. Nígbà àwọn wà fọ pé ṣé àwọn òjíṣẹ́ wà bá ọ ni? Àwọn náà sọ bẹ́ẹ̀. Law kunna nasma' aw na'qil ma kunna fi ash'ari sa'ir. Àwọn náà sọ pé ká nípa àwọn bá gbọ́, àwọn bá ṣe làákàyè sí ni, àwọn ò bá jọmọ náà lónìí. Èyí àwọn tó di ọ̀lóbí wà lábàwọn lónìí ìgbàgbọ́ ẹ̀yìn kú kò kí ń wúlò mọ́ ìgbàgbọ́ ọjọ́ kú kò kí ń wúlò mọ́ ìta bá ní ìgbàgbọ́ kó tó di ọjọ́ náà òun nìkan ni ó wúlò fún wa ẹni tó rí kú tí ó pa báyìí kò sí àǹfààní kankan wọn. táyìgbà tó rí mọ́lákùlì mọ́ọ̀t kí wọ́n sọ fún pé tọ́ àsìkò tó fẹ́ lò láyé ti tó lẹ́sùn ẹ̀dákùn dáàwà yìí dáàdì ìrìkú àǹfààní wà fún wa wà láì kò sí ẹ̀dẹ̀ ní ẹ̀lẹ́ dá dáàlọ́ òní kò ní jìyàn kò sí bó ṣe pọ̀lọ́ kò sí díẹ̀ náà ṣe burú yá ìdò tó bá lẹ́yìn láti túbá lọ sọ́dọ̀ àlọ́ tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ ma wà láì aláwọ̀ rẹ̀ inú àlọ́ máa ń dùn ẹ̀mọ́ tánàbì sọ ni àdúbì ni inú àlọ́ máa ń dùn sí ẹrú òun tó bá túbá lẹ́yìn ìgbà tó ti dáràn lẹ́yìn ju bí inú ẹ arákùnrin kan tó ń rìnrìn àjò ìjọ kan ṣe dùn nígbà tó ń rìnrìn àjò pẹ̀lú nǹkan gun rẹ̀ omi tó fẹ́ mu oúnjẹ tó fẹ́ jẹ ní àjò gbogbo nǹkan tó fẹ́ lò aṣọ tó fẹ́ wọ̀ ó kó sórí nǹkan gun ó wá travel lọ ìgbà tó wá dáàrin ọ̀nà ó wá ní kó wọn sinmi lábẹ́ igi kan ó wá sinmi ó wá fi nǹkan gun yẹn lẹ̀ àti gbogbo nǹkan tó fẹ́ lò lójú ìjà ní ìrìn àjò yẹn wà fílẹ̀. Ìgbà tí ó jí báyìí bí ò inú yóò bàjẹ́ bí ò ní bàjẹ́ àà ah, wàhálà ti dé ní àjò yìí kò sí tí mọ̀ nílé àtàlẹ̀dẹ̀ ni ilé òkó kò sí rúgbìn kò sómi kò sí tó lè rí kò wá rí nǹkan kù yẹn mọ́ kò rí gbogbo tó wà lórí ẹ̀ inú ẹ̀ wá bàjẹ́ ó wá ronú dáà wà lọ́bọ̀ ló wà ṣe ó bá sùn lọ ibi tó ti sùn lọ báyìí ìlàjú tí ó làjú yẹ́ báyìí ó ti padà rí nǹkan ọkùnrin yẹn pẹ̀lú gbogbo nǹkan tó kó sórí ẹ̀ nǹkan kan ò dé kó ń bẹ̀ ló ṣe rí nìyẹn. inú ẹ̀ wá dùn yá ṣé pé nǹkan tó ń rò pé tóun ti bá wọn àti ò bá wọn. títí tárákùnrin fẹ́ fi dúpẹ́ fún àlọ́ ó dẹ̀ ti sọ. ó ní Allahumma anta abdi wa ana rabbuka. ìwà lọ́wọ́ ṣé o ìwọlẹ̀ rú mi èmi lolúwa rẹ̀. Ànábì ní ìgbà tó fẹ́ sọ ni pé ìwọ lolúwa lè mi ní ẹ̀rú rẹ̀. Ànábì ní àpùtọ̀ àmì ṣídàtì ìbára. Inú ó sì sọ nítorí inú rẹ̀ ló dìtẹ̀. Irú àṣìṣọ́ báyẹn alóògbé bí mú yàn. Orí kó ṣe mi tẹ́kì. Ní tó fẹ́ sọ ni pé ìwọ lolúwa ni èmi lẹ́rú rẹ̀ bọ̀ inú ẹ̀ tó wá sùn láti sódì tó bá tó pé ìwọlẹ̀ rú mi èmi lolúwa rẹ̀ àníbì ní inú àlọ́ wa máa ń dùn sí ẹni tó bá túbá kò bí ẹ̀jẹ̀ rẹ̀ ju bí inú arákùnrin ẹ̀ ti dùn ọjọ́ yẹn lọ àtúbà kò sí ẹ̀ṣẹ̀ tí ò láforíjì lẹ́yìn bá ti kù kò sí pẹ́ẹ́pẹ́ ẹni ẹni ọ̀gá gbogbo eléégún òun ni alágbàá gbogbo ilé ayé yìí tó bá lẹ́rìí lónìí alóògbà túbà rẹ̀

gbàdó ti kú sórí bèbè ní yẹn ìgbésí ayé ẹ̀ ti parí yẹn mo ń sọ eléyìí fún wa a lè túba wọ́dé ìkírun wọ́dé ìgbàwẹ̀ òun ní gàgà tó ń ṣe ìwọ́ tó ń tẹ́kọ sí àlọ́wù bó ti mọ́mọ́ rẹ lọ yẹtẹ́ wò bẹ́ẹ̀ ló ń mú àbúrò rẹ lọ yẹtẹ́ wò bó lè ń gbóni ìwé kan wálé bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀sìn ló ń ṣe ẹ̀yìn lẹ́ẹ̀ lówó náà jẹ́ pé gbogbo ẹ̀sìn lẹ́ ń ṣe gbogbo eléyìí náà ìsọnù ní o ó pè alálàfà ń jọ jímà ó pè pásọ̀ níjọ sọ́ndé ó pè àwọn ìyá aláwo níjọ ìwó lè jẹ́ òlẹ̀ ń taláwo mi ìmọ́bẹ̀ dédé o mi ìmọ́tọ́tẹ̀ ń pè àwọn ẹgbẹ́ jẹ́ ìṣọ́gun ní o níjọ ajílẹ̀ ń pè àwọn èèyàn ilẹ̀ mọ́bẹ̀ dédé gan ní o mo sáàrùn pé ti jímà lẹ́ fà àwọn àbá àwọn àbá ògùn náà bá ń sọ kòrán nìkalẹ̀ tí wọ́n ń tàn yín wọ́n ń sọ kòrán kalẹ̀ fún yín wọ́n àjẹ́ sọ túnmọ̀ kòrán kalẹ̀ fún yín ẹlẹ́ẹ̀kejì tí ogun tí mẹ́nu kòrán làdúrà ni wọ́n dẹ̀ gbé ilábò kí ẹ̀dẹ̀ tẹ̀lé wọn wọ́n mọ̀ ká àwọn àyà alọ́ọ̀tí ń ròyìn àlìjánà wọ́n mọ̀ ká àwọn àyà tálọ́ọ̀tí ń ròyìn iná wọ́n mọ̀ ká àwọn àyà tí alọ́ọ̀tí ń sọ̀rọ̀ àwọn ìjọ tó ti wọ́n kí wà lájá tàbí wọ́n mọ̀ ya àmì ọlọ́run gbà àmìnà kún àmì ọlọ́run mú lọlé àṣẹ ilé àṣẹ ilé ni ọ̀pọ̀lọpọ̀ ìwé ìmọ̀nà tẹ́níká lò gáníká ní ẹ̀sìn ẹgbẹ́ wa bá ń sàtàwákà àà wọ́n tẹ́ ìbá ka ìsàwákà ìsàwó owó òde ẹlọ ohun tí mẹ́nu ìsàwákà látòkè délẹ̀ ọ̀rọ̀ àlìkí àmọ̀ ní gbogbo ẹ̀ wọ́n náà tẹ́ ń sáà nígbà náà tí wọ́n bóyá òun mọ́tò pọ̀ ẹnu ẹ̀sìn wọ́n dẹ̀ gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní àgbò fún ìgbà tí wọ́n pàwọ̀ fún báyìí mọ̀tá ní pé àwọn ẹgbẹ̀ lọ èmi rò bí wọ́n lọ ń gbé bá lọ sọ́mọ̀ ní àádé ní wọn bá àbá wọn tanú ti ni tán ní kìríkìrí mà ní tán súyà ọ̀rọ̀ alìkìámọ̀ ló wà mẹ́ ìdáwọ́kọ̀ àti ìlú wà kíá tí alìkìámọ̀ bá tẹ̀lẹ̀ àmín àbí ìlú tẹ́lẹ̀ lẹ́yìn tàlẹ̀ wà kọ̀ ádíá káàdìbà pé alìkìámọ̀ tá ń sọ ìkèrè ti rọ́ o àmì alájá ìmọ̀ ìtàmì ìmọ̀ ìtàmì oníwọ̀bá wọn ìtàmì gbogbo àwọn nǹkan yìí àti jẹ́ àti mú náà bá délẹ̀ fún yín ẹ jára yín ẹ ṣe súnà kẹ́lẹ̀ wà láìpẹ́tẹ̀ kó ju yín lè là ní ìsọpá àdúrà òsì àdúrà wà ẹ lánú yín kẹ́ fi ìwọ tó jókòó ẹni ìwọ ló máa ń ga tó ń fẹ́ ebí ò lè máa ìwọ ló máa tó ń fẹ́ kankan àlọ́ òkú tẹnu tẹ náà kò dẹ̀ jẹ́ ń dálò kì ń gbàdúrà rẹ̀ yẹ́sùn òkú lẹ́lẹ́ aṣọ́àt gbogbo pàápàá lọ́ máa ń gbọ́ a ní ìdí alágàta ní gbàdúrà o lè ṣàdúrà fún ààrẹ kò bá ti Yorùbá kò bá ti láwúsá kò bá ti ní English àlọ́ òkú gbogbo wọ́n ló máa tó ń fẹ́ sàdúrà fún ara ẹ̀nà ló làbúrọ̀ máa ń bẹ àwa orúkọ mi ni ṣéhù ọlọ́ngbẹ́bẹ́ ẹni nọ́mbà mi lè fún ẹni tó bá nídìí ẹ̀bẹ̀ àdúrà tí ẹnu ń dùn mí ni tí ìdí sàdúrà fún ara mi ni ṣé mi èyí tẹ́rú ọlọ́run ni tó lóun lè gbọ́ tèmi ni láà òṣèlú ọlọ́run lè gbọ́ tẹ kò sí àgbẹ̀jẹ̀ kan mọ́ gbowó yín lọ́nà àìtọ́ ẹ̀ṣẹ̀ tó ń dá tó fi rúpa lọ́wọ́ lè gbàdúrà yẹn kúrò ń bẹ́ẹ̀ kí wọ́n náà máa ṣe tó bá súnà ànábì mu ní gbọ́ àtàkìsí kálíbà àmà tá ń ṣe á lè bá mọ̀ wípé àlùkè tá ń sọ yìí sallallahu alaihi wa sallam níbi wa nínú sunan Tirmidhi níbi 2308 2308 Usman ibùnà àbáàmì ìdàwà kọ̀ọ̀kà àdàkọ́bìnrin tó bá ti débi sàárè kan tó bá ti ń lọ báyìí wá débi sàárè kan yóò fi yóò àmà sunkún Usman ló mọ̀ sunkún ni hátà yọ̀gbùn lálẹ́ ìyàtọ̀ títí tí ó gbónú gbọ́n rẹ̀ yóò tutù tàbí wọ́n wá sọ fún Usman bin Affan kí ló dé àwọn máa ń ṣàkíyèsí ẹ̀ wọ́n gbogbo tó bá ń kọjá lọ tó bá ti rí gàárì báyìí ló máa ń sunkún ló bá tó fún máa ń ṣe bẹ́ẹ̀ Usman wá sọ pé ṣé ẹ mọ̀ wípé innal qabra awwal manazil awwal manzili ní manazil al-akhirah ṣé ẹ mọ̀ pé sàárè yìí ó ní ibùdé sí alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ kọ́kọ́ máa ń dé sí bẹ́ẹ̀ bá tún kò láyé ó lá níbi ìsọ bẹ́ẹ̀ ó láti bí wọ́n sọ pé bàyí nájà nínú ẹ ń bá ti là kúrò níbi ìyá sàárè yẹn fàmà bá àdàwú àìsàrò mínú gbogbo àwọn ìgbésẹ̀ yòókù tó fẹ́ máa gbé ìrọ̀rùn ni ó máa jẹ́ báyìí ẹ máa sọ lẹ́ẹ̀kan tọ́bá ti dẹ́mi padà láti sánmà tọ́jà padà sí láàrín sàárè tó pàásì béèrè òtítà tó bá ti lè pàásì béèrè yẹn gbogbo ìgbésẹ̀ tó kù ìrọ̀rùn ní àpá òtí wà láàrín kankan ànábì ní ṣùgbọ́n o wà ìlànà yàjù ṣùgbọ́n tí ó bá lá nínú sàárè yẹn níbi àwọn béèrè yẹn pàmọ́ bá àdàwó àṣàdùgbò mẹ́nu gbogbo ìgbésẹ̀ tó kù lẹ́yìn yẹn yóò burú já ìfúnga ṣùgbọ́n jẹ́ pé yóò burú já ìfún ànábì wa sọ máa rọ àìsàn mọ́ngọ̀rọ̀ nǹkan ìlànà ìrí ìrísí kan tí èèyàn lè wà nínú sàárè tó burú ju ìrírí tí bẹ́ẹ̀ máa ń wà nígbà tí ẹ bá wà ní sàárè yẹn. tò láti mọ sàárè ìdáàbòrà fún rẹ̀ báwọn ẹni rí lánàá wọ́n ti máa rí nù lónìí sórí bẹ́ẹ̀ mọ́ à ń lọ sí òkú àwọn èèyàn jẹun lọ wọ́n rẹ̀ níbẹ̀ ni kò jẹ́ kankan lọ́dọ̀ wa mọ́ àwọn ọmọ kéékèèké nígbàtàwà yìí gangan táwà kéékèèké wọ́n bí wá dá kápojú òkú gbogbo àwọn ọmọ kéékèèké tá bí nìsín wọ́n lè sùn tí òkú wọ́n bí òkú kẹ́ àjàjàká ti ẹ̀rí kan fi òkú fún ojú nímú ìyẹn lè mọ́sùn lọ́jọ́ mẹ́ta ń sìn gbogbo àwọn kéékèèké kọ́lá àwọn tí ó ti òkú báyìí gbágbágbá gbogbo ẹ̀kẹ́ ti kéèkì ó tẹ̀ sú èyí bẹ́ẹ̀ bá bí ọmọ ń gbà kan kódà díjọ́ súná díjọ́ keje ẹ̀ ní rí ọmọ yẹn sì lájú ọmọ ńlájú wọ́n bí náà báyìí wọ́n ń wẹ̀ náà báyìí ó ńlájú ojú ẹwà wáyé àgbẹ́kò ìrọ ọmọ ilé yóò <laughs> ah, gbogbo ẹ̀lẹ̀ ti dé yìí àwọn máa ń lajú níjọ́ tó bí wọn gbogbo ẹ̀lẹ̀ ti dé yìí alọ́sẹ́ kò jọ gan wọ́n pàdé ọmọ gan alọ́sẹ́ lẹ́tọ̀ bẹ̀rẹ̀ ni o ọmọ kékeré ẹgbà ìgbòsè múra ọmọ kékeré ni ọmọ tó ti bàlágà mo bá pè é wá ó ṣe rí báyìí náà jẹ́ kéèké tọ́ àgbákò tún lè lérí o ní máa ń ṣe kéèkéèkéèké kí lè tún ẹ̀ tó ń ṣe yìí mo pè ọ́ fẹ́ ṣe wá àti fún ọ́ndẹ̀ mi ní èmi ò rán kèrè bàlágà kò tún wá gbá ẹ̀ kò sí ẹ̀ká ń bẹ̀ àwọn tó jẹ́ bọ́ọ̀sù náà bóòwọ́n tó yanjú ara wọn ìlà ìdìgà gbogbo ẹ̀ ti tọ́ọ̀nà upside down gbogbo ẹ̀ ti change gbogbo ẹ̀ ti yí padà ẹ̀wọ̀n kama a ti mọ̀ pé ilé ayé òun wá sópin díẹ̀ díẹ̀ nìyí ẹ bá ti rí tí nǹkan ti ń change ní wá sópin nìyẹn ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbàká tó lè máa pèèyàn bàbá yóò máa pé seventy years yóò máa pé eighty years ọmọ fọ́ọ̀tì ní tẹ̀sí máa pèèyàn bàbá nìyẹn àwọn náà ti ní nǹkan fọ́ọ̀tì ọmọ thirty years ní thirty five báyìí ẹ̀rùn fún ti gbogbo ó ti gbogbo orí ẹ̀ ó ń ṣe ìjìnà ní ẹ̀ káwọn bàbá wá tó máa nínú gbogbo ń gbà yẹn wọ́n mọ̀ pé 50 70 gbogbo ẹ̀ ti change gbogbo ẹ̀ ti change ní ìsìn wọ́n ní èrè tó bá ti ń pé 35 years yo máa tó máa jẹun 35 ooo àìsẹ̀tẹ̀lẹ̀ ayé ní àgbò láwà sí ìṣẹ́ bá ti pé 35 years wọ́n mú kìní kan máa wọ́n mú yín kìní kan máa wọ́n wá sí gbogbo nǹkan tó lẹ́tọ̀ọ́ léwọ̀ fún yàn orí gbé ibẹ̀ láti máa rí pé hey alkiyama ti ń súnmọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú hadith anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ni yakulu ni mu'min tó bá jẹ́ pé mu'min ni òun ló kú láyé tí ó fẹ́ kú yóò àwọn sọ fún àlọ́ ìpé wo olúwa mi ajil kìyàmà sáà dákun jẹ́ kí alkiyama jẹ́ kó tètè tó jẹ́ kí alkiyama tètè tó

hadith Abu Sa'id al-Khudri ó ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ló sọ pé ìdàwúdé àti janaza tọ́bá ti gbé òkú tọ́bá ti ń gbé òkú lọ wáyé tẹ́fẹ́ lọ sí pàtàmọ́lá àríjà táwọn yẹ̀wà gbé pàtímá ń gbé òkú ní súnà òní pé tókù bá ti fún àwọn mọ́sáàtì kan bẹ kálọ̀sánà àmọ́ kéèkéé ní gbogbo tó ẹ agbọ́dọ̀ ní ṣẹ́ta nílẹ̀ mọ́ pé ẹ̀ bóyá pápólẹ́ ti ṣe ni o bóyá àrin ni ẹjẹ́ kó wà ní mọ́sálásí kọ̀ọ̀kan kò sí ìdẹ́rùbà kankan bẹ́ẹ̀ tá bá ti ẹ̀rin rí bóyá súnmọ́ rántí kó ṣẹ́ta yẹn ẹjẹ́ kó wà ní mọ́sálásí kọ̀ọ̀kan àwọn jàmọ́ mọ́sálásí yẹn òun láti máa gbé wọn lọ sáré àwọn tó ti fìdí àkálẹ̀ mi o àdádálẹ̀ nìyẹn o wọ́n gbé sáré ilẹ̀ ẹlòmí wà lọ gbé sáré ilẹ̀ ọya àyọmọ mi kàmọ́rù mọ̀jídì ẹbá ti kú ẹsì méjì bó ni wọ́n ti mọ̀ pé bẹ̀rẹ̀ ó kù sí bó ni wọ́n ti mọ̀ àdádálẹ̀ àìgbé sáré ilẹ̀ kò sí ẹ̀rí kan wà máa jáde ìdáfún pé ájì arúgbé samut kò sí ẹ̀rí kankan tó mọ̀ ibi tó wọ́n kù o lè mọ̀ àníbi ní tí alọ́ bá kádà ikú ẹnìkan sí ìlú kan bá àgbà ìlérí àjà alọ́ fún ní bùkátà ní kó lọ gbọ́mbẹ̀ yóò fi sí lẹ́nì pé èkó ló fẹ́ kú sí wa ọyọ́ àfi bùkátà kan tí ó lọ gbọ́ lè kò sílẹ̀ nígbà tó bá wá débẹ̀ ìbẹ̀rẹ̀ alọ́ ti mú ẹ̀mí ẹ̀ lọ ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n kí ní tọ́ máa ń gbé òkú yẹn ẹ̀ríkà ní ẹ ti ní sínú mọ́tàlásí kọ̀ọ̀kan kíjà máa yí bá ti kú òun lẹ́ẹ̀bì gbé bẹ́ẹ̀ sí mọ́ gbókùnrin ṣẹ̀rí àmì tẹ́ bá ti wá fẹ́ gbé àwọn kó wà lẹ́yìn ẹgbẹ́ tẹ́jì kàbá ẹgbẹ́ tẹ́jì kà lábalábí àwọn kó wà lábalábí báyìí ó gbé tẹ́jì kà ti fi wọn tẹ́gbẹ́tẹ́ kàbá gbé tẹ́jì kà òṣèré bí báyìí àwọn kó gbé tẹ́jì kà ní ibi báyìí àwọn kó gbé sọ́tún lọ tó sì bí báyìí àwọn kan náà wà wọ́n ti máa ń gbé òkú lọ súnà nìyẹn èyí tí ìta máa ń gbé kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ táwọn fún àwọn aláwọ̀ wọ́n ti gbé sínú kìíní yẹn a ń pèsè tìka àwọn kọ́ wà ní igun bíbà igun bíbà igun mẹ́rin náà ni igun bíbà níwájú igun bà lẹ́yìn lẹ́sì gbé sàárè àníbi ìjọba ti wá gbókù lọ pàtàmọ́lá rìjálù àlá àárín àkè àwọn ọkùnrin wá gbé séjìká wọn tó bá ti wá ń gbé lọ òkú yìí àníbi ìjọba ti kọ́ láti ìjà náà òkú yìí tán gbé lọ yìí tó jẹ́ ní eré yóò àmọ́ sọ pé kọ̀dìmú ni kọ̀dìmú ni ẹ̀yà kan ẹ̀yìn bẹ́ẹ̀ gbé mi lọ yìí ẹ̀yìn tí máa gbé mi lọ ẹ̀yìn tí máa gbé mi lọ ẹ̀yìn tí máa gbé mi lọ olùgbénu rẹ̀ ń dùn ó ti rí ibi tó ń lọ ìgbénu ọgbà ìdáná ló lọ àníbi ìṣòro tó wá dé kékeré ni kí ló ń máa sọ òun sọ pé àyìnà yàdà àbúnà bí i àyìnà yàdà àbúnà bí i ibùdó ẹ̀ ń gbé mi lọ ẹmọ́ ti gbẹ̀mí lọ bí kankan yóò mọ̀ pariwo tán ti ń gbé lọ́yẹ́ lẹ́yìn yóò mọ̀ pariwo àti ni yẹ́ ma òṣọ́ ta kúlùṣẹ́ gbogbo ẹ̀dátàlọ́ dá yóò mọ̀ gbọ́ òun yẹn ìlàlẹ̀ ìsáàrẹ̀ àyàfi ọmọ ìdẹ́yẹn nìkan àtàlìjọ́ náà ni wà ní gbọ́ bí tẹ́ ń pariwo yẹn a ní ìtorí pé kí ni lẹ́ọ̀sẹ̀mí àlìsán làṣọ ìkọ̀ tí àwọn bá ilé gbóhùn yẹ sí tí a dàmú ṣéètì bẹ́ẹ̀ ni a kò ṣéètì dájàdá lọ fi fi ohun yẹn pamọ́ fún wa àwa máa gbọ́ èyí tá a bá gbọ́ a kò ṣètì ẹlẹ́yìn tá a bá gbọ́ àárín fẹ́ máa sin àwọn òkú wa má àlọ́ wa fi pamọ́ fáwọn àdàgbà tá a máa gbọ́ bọ́ gbogbo àwọn ẹranko gbogbo àwọn ẹ̀dá míì wọ́n máa gbọ́ ẹ̀rì máa lújọ́ mi tí ó máa sunkún ẹ̀rì máa ti ń parẹ́ fún ni ẹ máa rí ajá tó ń sunkún ẹ kàn rí ajá kan ẹ máa rí omi tí ń jáde lójú ẹ̀ ẹ máa rí ewúrẹ́ ẹ máa rí wọn tó ń sunkún jọ mi wọ́n ṣùgbọ́n ọlá wípé gbàdí mọ́tòlá ní àmù làwọn gbólóhùn kan náà làwọn kì í rẹpítẹ́ǹtì ọ̀rọ̀ kò dàbí títí wa táàbà fẹ́ sọ pé wá gbólóhùn ọ̀tọ̀ là á lò máa lọ ọ̀tọ̀ wá jẹun ọ̀tọ̀ sùn àwọn ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ là ń lò láti fi rẹpítẹ́ǹtì táwa ń sọ ṣùgbọ́n àwọn ẹranko ọ̀rọ̀ kan náà ni mẹ́ẹ̀ẹ́ tó lówó ẹ̀ bá dé tó fẹ́ dúnnú gbólóhùn ti dé mẹ́ẹ̀ẹ́ tẹ́bi bá ń pa mẹ́ẹ̀ẹ́ tẹ bá lù ú tẹ́ ń lé lọ mẹ́ẹ̀ náà ni ètò ẹgbẹ́ mìíràn mìíràn náà ni ọ̀yọ̀kan ẹ̀ náà ni wọ́n sọ tẹ́bí bá ń pá láti jẹun mìíràn náà ni ètò ẹgbẹ́ kùkùrùkù náà ni ẹ̀yọ̀kan tí wọ́n sọ láyé náà ṣùgbọ́n ọmọ èdè èèyàn àlọ́pàá wà láǹfààní àwa ní ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi gbé nǹkan tí ń bẹ nínú báyà wa tàbí sọ jáde àlọ́ òtórí fún àwọn lóbi jẹ́ pé ọmọ èdè èèyàn tí ò bá sin àlọ́rùn àìmí náà fọwọ́ sí kó jẹ́ àlálìkà náà o ah ìkẹ́ àlọ́ ti pọ̀ jù ìkẹ́ àlọ́ pọ̀ gan-an tó ti fún wa kò sí báwọn ẹranko kò sí báwọn igi kò sí fún wa ẹranko inú igbó tán dájí látọdún gbọ́n ibẹ̀ náà ní gbédè sí kò sí ọpọlọ tó lè lò ipé bóò ló ti lè ṣe inú yẹn tó ń sọ dìbì tó ṣe gbé kò sí fún táwa bá ra igbó kìjikìji tààrà lónìí láàrin àsìkò díẹ̀ a sọ igbó gidigidi yẹn adẹ̀ sọ bí tó ṣe gbé adẹ̀ kọ́ ní síbẹ̀ tí ó tó ṣe ní gidigidi kò sí fún ẹranko aṣọ ẹyọkan táwọn wọ̀ láti jọjọ́ di ìgbì náà ẹranko ń wọ̀ kò gbọ́ ọgbọ́n mi wò pé ọpọlọ lò tún lè dá tó òfin wọn pààrọ̀ aṣọ yẹn kò máa ṣe kò ṣe tó bá fẹ́ fọ aṣọ ara rẹ̀ àwọn náà ni ó fi máa nà àwa lọ́sẹ̀ ó fún alọ́pọ̀lọ́ pé kí la lè ṣe o ẹ̀já sọ́sẹ̀ láti mọ ọ̀pọ̀sọ̀ kí la ṣe o tó orú bá mú wa ọya ẹ̀já wá fánù ẹ̀já wá ìsì láwọn lò kí la lè ṣe o tó òtú bá mú wa ọya ẹ̀já wá ń dáàdì gbogbo nǹkan ẹ̀rọ fún wa ó dá wa ó dẹ̀ bọ̀nà mọ̀ wá bẹ́ẹ̀ sì ṣe léèrè bẹ́ẹ̀ sì ṣe léèrè bẹ́ẹ̀ sì ṣe léèrè olókun wa ló fi jẹ́ pé ẹlòmíì òyìnbó dẹ̀ ti di gbákejì ọlọ́run mọ́tò lọ dẹ́lẹ́bọ̀ àbíbọ̀ wá ṣe òyìnbó àlọ́ọ̀ ló fún wọn ní ọpọlọ òun ló dá wọn ta ló dóyìnbó olúwa wa ta ló fún ìbò lọ́pọlọ olúwa wa ló fún ta ló fún ní ìmà tí ó bí máa ń tàwọn kan yẹn olúwa ní ọ̀dọ́ rẹ̀ náà lẹ́kọ̀ọ́kọ́ ẹ̀fún padà tẹ́yìn bá rí òkúta tó ẹgbẹ́ ọgọ́rùn-ún èèyàn ò lè gbé àlọ́ọ̀ fún wa ní ìdáàlè ṣe máa sí ìdáàlè ṣe lọ́pọ̀wọ́ kan náà ló gbé ìtẹ̀ àwà àtàbáwá rírùn nǹkan báyẹn àwà dá agbára yẹn padà sọ́dọ̀ àlọ́ ah, ó dẹ̀ fún ọmọ ìléyàn ní ọpọlọ àà ah, ní sọ pé àà ah, òyìnbó nìbáà àti igbákejì ọlọ́run lọ́sọ̀rọ̀ àyà òyìnbó òyìnbó kọ́ ní já nǹkan sí fún ara rẹ̀ bàkọ́lá pọ̀pọ̀ tàbá wú iṣu lóko àkè jẹ́ bẹ́ẹ̀ ó fún wa ní kí láṣe ọyẹ ẹja ṣe ẹja fi yọ sí ẹja fi kó sí ẹja dín ẹja jẹ báyìí tàbá ní ẹsì ẹja fọ ẹja ṣe ó fọmọ ìdíyàn wọn kò fáwọn ẹranko ìtẹ́ bá ti gbé fún wa kò bá jí èkó wọ́n máa jẹ́ lọ náà ni tẹ́ bá gbé ṣúṣúdò fún wa wọ́n máa jẹ́ lọ náà ni àìsí ọpọlọ yẹn ìdàlọ́wò fi la ẹ̀sìn bọ̀ wọ́n lọ́rùn kò ní ká máa tẹ̀sí kankan máa ń jalè kò sí wàhálà tó bá lù wọ́n ìwọ ló dáná gbogbo ẹ̀yin tẹ́ wà lọ́jà lè wọ́n lu ẹran lùgbùlù yẹn ẹ̀rọ ti bẹ́ o kò sọ́pọ̀lọ̀ ìbáwọn ọmọ náà máa ń kọ́ ní skul wọ́n bá lu ewúrẹ́ àríwọ̀ lẹ́sìn mọ́kọ́ bá gbọ́n sí méjì pété átúnṣe kẹ́ni a tó padà síbi tó ti di alẹ́ kẹ́kọ́ gbó mọ́ ibi tẹ́ ti lù ú sí yóò tó padà síbẹ̀ kò sí làkàyè kò sí ọpọlọ wọ́n bá fẹ́ jẹ nǹkan ní ẹ̀ lé wọn ẹ̀gbọ́n lù wọn kò sọ́pọlọ tó wà lẹ́sìn tó mọ́ nígbà ẹlòmí ò tó wá fún ẹ onímọ̀jèlé jẹ ọ̀daràn ni ẹ kó o jẹ́ ìbẹ̀rù aláwọ̀ rárá lálọ́ bá dáwọ̀ náà bẹ́ẹ̀ kí ló fẹ́ ṣe ọ̀dájú ni ẹ ẹlòmí fún onímọ̀jèlé náà yóò ní wàhálà ẹran yẹn ti pọ̀ jù ìyá kàmọ́lù ìgbọ́rọ̀ mo ti ní kó mẹ́rin yẹn lẹ̀ yóò fún ní májèlé jẹrin yóò dẹ̀ jẹ májèlé yóò dẹ̀ pọ̀ sáǹtì àmà èmi ò fi nǹkan fún lójú èmi ò ti nǹkan bọlé òmùsù rẹ̀ tó bàjẹ́ kò dáa èmi ò kó ẹran ẹlẹ́sẹ̀ yóò ti bẹ̀ lẹ́sẹ̀ láàyè kò ní làkáyé ìwọ́là láwọn fún làkáyé tán bá lé ọkọ̀ mi kan ọpọlọ yóò sọ fún ẹgbẹ́ òtún gbọ́dọ̀ padà síbẹ̀ ràn bọ̀ àwọn òní wọn ní ìwọ ni wàá gáì àwàlá máa gáìdì nǹkan tí wọn dáàfẹ́ kí wọ́n jẹ àwàlá gáìdì ẹ̀ tí wọ́n fi ní láǹfààní àti débẹ̀ ìwọ tó ní ọgbà oko ṣe nǹkan síbẹ̀ láwọn tó gbé kalẹ̀ tó fẹ́ kó jẹ́ make sure pé o ṣe nǹkan tí wọ́n fi ní débẹ̀ eléyìí ni nǹkan tí Islam gbé fún wa àníbì wá sọ wípé tó wáyé gbà lọ́wọ́ wá ṣe nírọ̀ fún wa káwọn ọmọ èdè èèyàn ká máa gbọ́ ohun tí òkú tí wọ́n ń gbé lọ bá ń sọ ni àti ariwo tí ń pa ni ààrẹ lè fi òkú wa mọ́ àti pé gan tá a bá ti gbọ́ òun yẹn á kù síréètì rẹ̀ kó wọ́n bá rí bẹ́ẹ̀ lálọ́ tó wá búlọ́ọ̀kù tí wa ní òjẹ́ ká gbọ́ káwọn ọmọ gbọ́ àti àwọn ẹ̀dá yòókù tiwọn nínú kàtà fi mà ipé ìyà ń bẹ ti gbé fún òkú nínú sàárè kálọ̀ fún mọ́kí àjẹwá mọ́jẹ káwà náà ti sábà bí táàbí jẹya o ẹlùmí ní pa ọ́pàyà fún ara rẹ̀ ó sóògùn owó ìyà ni ó jẹ́ ọlálùkà hàn sọgbọ́n tó fẹ́ dá sí òun ṣe ìwúlẹ̀ tó máa ń pè é mọ́tàgbà mọ́lẹ̀ ní òun àgbà tó ń tẹ̀ mọ́lẹ̀ káàkiri ṣẹ̀rí àti kọ́ wa bá ti ní tàgbà mọ́lẹ̀ bá gbàlagbà a sọ̀rọ̀ tó dáa ságbàlagbà ìyẹn ni ìlànà tí ẹ̀yà fún wa kẹ́lẹ́ pípọ́ tó máa ṣe kankan yẹ mọ́tàgbà mọ́lẹ̀ mọ́jàrí kan ẹ̀mgbé ilé ayédáwà ilágbára èyàn gbọ́dọ̀ lókígbẹ́ kí ni wàhálà tó kó rẹ̀ tó jàdá kiri ẹ̀ràn ló wà lára wa ẹ̀tọ́ rẹ̀ ní pé tán bá gún ní nǹkan kó wọlé síbẹ̀ nígbẹ̀ pé flesh ni ẹran ní kí wọ́n lóun fẹ́ ṣe

adìkìlú alàfèrè àwọn àṣẹ́tẹ̀lẹ̀ àdá àlọ́ ní àwọn tó bá jọ ma ná tẹ́jẹ́ kékeré àtàárọ̀ àtọ̀sán àtìrọ̀lẹ́ àtàárọ̀ àtọ̀sán àtàrọ̀lẹ́ ni wọ́n ma tẹ́rí iná sọ́dọ̀ wọn tẹ̀fí kò sí ìdíkà ìkàmọ̀ tó inú báúsọ̀kù náà náà wá o ibẹ̀ ni tó bá wá dijọ́ àlìkìyàmọ̀ gangan alóhùn tètè wá sọ pé ó yá ẹ̀sìn wá wọnú ìyá náà gangan lọ gbogbo ọ̀rọ̀ yìí òdodo ni fún wa ká gbàgbọ́ òdodo ni fún wa ká ṣiṣẹ́ rẹ̀ òdodo ni fún wa ká mọ̀ pé kò sí irọ́ ẹyọ kan ń bẹ kò sí irọ́ ẹyọ kankan ń bẹ o kí láwọn nǹkan tá a lè ṣe tá a lè fi là níbi ìyà sàárè kí láwọn nǹkan tá a lè ṣe nínú ìka ó pọ̀ gan o wọ́n máa mẹ́nu bẹ bí méjì àti mẹ́ta nínú nǹkan tá a lè ṣe tá a lè fi là níbi ìyà sàárè nǹkan àkọ́kọ́ àníbì kọ́ ní àdúrà kan tó ní ká máa ṣe lórí àtàyà tàṣáhùd lẹ́yìn pé látàyà kò sí kẹtí játàyà o tàṣáhùd gẹ́gẹ́ ló kọ̀ rẹ̀ tàṣáhùd ṣùgbọ́n àtàyà lọ́pọ̀lọpọ̀ a máa ń pè ìyá kan wá sọ́dọ̀ wá jọga wá sílé ọ̀dọ̀ mẹ́lẹ́ta àwọn ìyá bá mẹ́lẹ̀ wọ́n wá ń kírun wọ́n ń sàkéèsí pé nígbà jókòó tán sọ ọ́ báyẹ̀ ó dẹ̀ pé ìyá ní ní ó ní àwọn òbí kẹ́ ẹ̀kẹ́ wọn síwẹ̀ pẹ́yìn wọ́n gbẹ́lẹ́rọ àbábútà wọn kàtàáyá àwọn náà wọ́n ṣe àtàáyá àtàáyá tẹwọ́n sọ ọ́fẹ́ wọ́n wáìpà mọ́tò báyìí bóò láwà ṣe fún àgbàlagbà ẹbá yíò ibo láti bẹ̀rẹ̀ chai wàláwà o àtàáyábò ó dá akẹ́kọ̀ọ́ ẹ̀sìn wà wà láì mo ti bá àbákan náà kírun bá ìṣáì wọ́n ti kírun ìṣáì tánú mọ́sá sí yẹn àwọn mọ́sá sí mọ́sí yẹn ni wọ́n máa ń ní fàràǹdà lẹ́sì kírun báyìí wọ́n ti tẹ́lẹ̀ síbẹ̀ ibẹ̀ ni bàbá yìí náà wá ń sàwàlà àjà bàbá yìí jájọ kírun tó àjọ wá ń kírun èmi mo sì máa òun tó sẹ̀gbẹ́ bá a ti wá rù kú mo sáà ń gbọ́ sàfúlà bẹ́ẹ̀ tí mo ń gbọ́ sàfúlà tí bàbá ń sọ mo gún bàbá yẹn kẹsẹ́ pé kọ́ wọ́n jẹ́ pé ó ṣe mi téèkì ni àtúforí kanlẹ̀ àtàfúlà náà mo gbọ́ àtúntàdáyá àtàfílà ìrìn rìn àbúrújì náà pọ̀ ò bá ti wá kí òun bàbá kílẹ̀ ń gbígbàtẹ̀ wà ń rògbò ó ní ọlọ́pùrújì wà náà ní ẹ̀fẹ́sẹ̀ pọ̀ ọlọ́pùrújì wà náà ní gẹ́mọ́jọ́ àtàfílà mi rùkú ṣùgbọ́n rọ̀bí yàrá sí ní ọ́ ní àwí ìforíkẹrẹ ńkọ́ àtàfílà ní bàbá ń ẹlòmí ti wéṣì láìpẹ́ àwọn àṣìrí àbẹ́ ṣe bá ní ká ṣe ni òun ní ìgbà àbíkọ́ òun ṣe àbíkáṣẹ́ bọ́ọ̀lù ní ká ó bẹ́nu wa iná ẹgbò máa dáyàdì sí tàṣáwùdì ẹkọ̀ mẹ́dì sí àbí kí ní ká mọ̀ kálẹ̀ ẹ̀kọ́ kan ní ẹ́ wàhálà dé ẹ̀rí ọmọ tàbí àti ọlọ́mọ ni ó pèrè ó o bòmí o ó tó o ẹjá lọ pọ̀ ni o à ń kọ́ nǹkan mí ìtòlẹ́ ẹgbẹ́ òǹkọ́ pọ̀ ẹlòmí mọ́ kò sí aláàjì nípa ẹlòmí mọ́ àwọn orin tí tamaníkò kọ òṣùpá wọ́n ní kẹ́nìkan dárúkọ ilégún mẹ́wàá tó wà ń bàdàn lórí rédíò aláàjì ó ní orúkọ ní aláàjì Sùlẹ̀mọ́ láti kí nẹ́gà ìjẹ́ ilé dárúkọ ilégún mẹ́wàá wà lẹ́wọ́n ti dàkọ̀ mẹ́wàá àwọn ilé ilé o tó bá bí àrájí yẹn léèrè pé dábọ̀ ẹ̀ka tàṣáhùd ẹ̀ka táyá ó lè má mà ẹlòmí kò mọ bá dà ká ẹlòmí ò mọ kẹkẹ ká nígbà tó wá mẹ́ta níláàbí kòrẹ́sì náà níláàbí kòrẹ́sì níláàbí ìmúrí láta àtìta ìmúrí láta ìsìdí kẹrùn ìyá tẹ́jì ká fún ẹ̀kọ́ ẹ̀sìn lásìkò àmànà kódà ká máa kọ díẹ̀ díẹ̀ alhamdulillah rabbil alamin a máa fi yẹn jẹun káàkiri lónìí náà alhamdulillah rabbil alamin máa fi kọrin kiri alhamdulillah àbá bàbá bàbá tí ò sí àfimílẹ̀ alhamdulillah rabbil alamin gbàdó wà fi dalẹ̀ ló ti dúró síbẹ̀ tó bá tún dọ̀la ẹgbà rahmani rahim ó tún jọ ẹ̀pọ̀ mọ́yún gbàdó wà fi ríjọ́ méje ó ti parí gbogbo ẹ̀ àti parí gbogbo ẹ̀ àtáyá tàǹsọ̀ yìí náà tàṣẹ́ òtù tàǹsọ̀ yìí náà à nílò ọ̀sẹ̀ kẹta lè kọtán àtàhìyàtù lillah tó wáyé ikpe kẹrẹ lábá lè kọ́mẹ̀ káàmọ̀ fi ń jẹ wẹ́rẹ́wẹ́rẹ́ lọ́nà tó bá dijọ́ kejì wat-tayyibatu was-salawat látúkọ́ yìí ma bá ma ti parí ẹ̀ ìtẹ̀kẹ́ àtàfi jókòó pé ẹwọ́ ọyọ̀ ọlọ́run náà tẹ̀kẹ́ àlọ́ ìmọ́lẹ̀ àríjà oníjàre ọdún kí sáà ti máa kírùn ẹlòmí ìdó sẹ́yìn o àlọ́ òní ìgbàlábọ̀ o àwa sì dé tààfẹ́ wọn kún yìí o kìí ti bá dàgbàjọ́ kan náà o àwa aláwé sì gbéjá ayé wa lẹ́yìn o kìí ti bá pọ́mọ tó ń fi ẹ̀sìn lẹ́ẹ̀kan náà gbé mu o àwa là ń rìn káàkiri tẹ́lẹ̀ dáàbò yìí tọ́rọ̀ ẹ̀sìn wa o kí ló sún mi débi àwọn ọ̀rọ̀ yìí ni pé nǹkan àkọ́kọ́ tí àlọ́ tó àti kàtáyá nìsín التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بدأت أيام بعد سنة ìbájú wá kàtán báyẹn àdúrà mẹ́rin kan wá ń bẹ táà

min adábi kọ́bẹ̀ wà min adábi jahannam wà min fitnati ilmasihi wà min fitnati ilmahya walmaman wà min sharri fitnati ilmasihi tajizakun lọ́kẹ́ra alóòsàn ilẹ̀ sẹ̀rẹ̀ yóò láwà níbi àtàrí àti àjẹyí o àbá ìdí bí ń jẹun lọ́wọ́lẹ́wọ́lẹ́ tí wọ́n nù àbá ọbẹ̀ náà dọ́rọ̀ àmà yẹn ẹ bá ti parí ìtàṣọ́wùdù yìí débi tí mo kàdé ọlẹ́ṣì ìtumọ̀ ẹ̀ ní pé aláhùnmá ìwolúwa mi inni a'udhu bika min adari jahannam dákun mo sádìọ́ wọ́n fi àjá àdámà jẹmi ọjẹ́ wọná àdúrà kan nù wọ̀n mí ní àdábìlì kọbìlì dákun mo sádìọ́ mo bẹ̀ ọ́ làmí níbi ìyà sàárè ó di mélòó ó di méjì wọ̀n mí ní fitnatil mahya ìtẹ̀mí ayé àti wàhálà ọjọ́ ọkú dákùnlà mi ń bẹ̀. Ó di mẹ́ta, ẹlẹ́ẹ̀kẹrin wà ní ṣọ́rì fitness in masihi dajjal dákùn àìmọ̀ tí dajjal bá dé ìlànà kò níbi aburú rẹ̀ àdó àmẹ́rin tó gbé ìbàjẹ́ bá ti ń kírun àtìrún nọ́bílà àtìrún ọ̀ràn èèyàn ẹ máa ń ṣe kékeré bá ti parí àtàyà òun lẹ́ṣe tẹ̀lé ẹsẹ̀ wà sálámà ọbẹ̀ tó lé ní o ẹ bá ń ṣe àlóhùn là níbi àtàrí yóò là kára kójọ kó láwọn àbí àtàrí àníbì ló sọ bẹ́ẹ̀ níbi hadith Abu Hurairah kálọ̀bà ni yọrùn sí ẹlọ́wọ́nù sọ́rí Muslim ẹ́ẹ̀dì níbi 588 nínú sọ́rí Muslim ẹwọ́nù sọ́rí Bukhari ẹ́ẹ̀dì níbi 1377 ẹ̀tí ò bá máa ẹ̀lọ́kọ̀ tó wáyé pé ẹ̀tí ìmọ̀tàṣáwù ẹ̀tí màtáyá tẹ́lẹ̀ òun ní kẹ́kọ́kọ́ lọ́kọ́ ẹ máa kọ́ bí mo ti sọ yẹn ẹ wá àfa àkàládùúgbò yín lẹ́gbẹ̀ẹ́ ilé yín nínú mọ́ṣáláṣí yín ẹ mú mọ́lẹ̀ dákun àbáwò ní mórí bó sọ ẹnu ìyẹn màtáyà mọ́jẹ̀ ń tọ́ o máa kọ́ mi díẹ̀ díẹ̀ káàfà yẹn náà kó sì bòyí láti rí wọ́n sọ pé àti bàbá ara mọ́ àti wọn màtáyà látijọ́ ìtẹ́lẹ̀ wọ́n ní kó sọ wọn ní tó àwọn láti rí ìwọ náà bò wọn láti rí jẹ́ wà láàárín ìwà àti àwọn nìkan àkílẹ̀ mọ́ ń kọ́ bàbá yẹn lójoojúmọ́ àmúkọ́ ọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni ó parí orí pé tẹ́lómi ń bẹ̀rù nìyẹn pé kò mọ́lọ̀ tún láti rí òṣèlú láti ní òtú ẹ máa kọ díẹ̀ díẹ̀ ẹ máa mú ní díẹ̀ díẹ̀ ẹ máa kọ ẹ máa kọ ẹ máa kọ ẹ máa kọ títí kátó rẹ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ sì máa dá ẹ bá wá kọ́ yẹn tán ẹ wá kọ́ àdúrà mẹ́rin kẹtùkọ̀ ọ̀nà tẹ̀lẹ̀ àlọ́ òsì rọrùn fẹ́ nípa káwa. àníbi wàsálọ́lá àlùwà àlùsálàm ó jẹ́ pé wá fún ìkà ẹlẹ́ẹ̀kejì tààlè ìlà nínú yàtàrí òun ni wípé tàbá ti lọ sí òkú wa àwa la ṣe yẹn gbogbo èso ni ó ṣe fún ẹ̀ tàbá ti lọ sí òkú anytime tàbá tẹ̀lé tẹ́ òkú lọ sí di sàárè òkú mùsùlùmí ló ń sọ o òkú tó wá jẹ́ mùsùlùmí tó ń kírun tó ń gbà nígbà tó wà láyé èyí tí òkú ti ń pe Jésù lọ́wọ́ Ọlọ́run sọ o kèédè òkú tí ń dín bọ ẹbọ tí tó bọ̀ bátálá o òkú mùsùlùmí yóò kí sí ẹbọ pẹ̀lú àlọ́ jẹ̀mí sọ fún yín o ẹ ń bá tẹ̀lé òkú kèfèrí lọ bí sàárè yóò jìyà o àlọ́ ò hé ti kèfèrí gan tó wá kú mùsùlùmí lẹ́yìn náà rí gbà tó wà láyé ẹ̀ẹ̀dẹ̀ ká ẹbọ ọmọ lọ́wọ́ tẹ́ ń gbìyànjú tó bá tẹ̀ lẹ́ṣẹ̀ wọn ní ká mọ́ tẹ̀lé sàárè pé ó láwọn ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan tí ń ṣe ìsáàtẹ́bọ́ ẹ̀bílẹ̀ ẹ̀tẹ̀lẹ̀ nínú nǹkan tó lè la òkú yẹn nínú ya sàárè ìlà níbi sọ fún wa tí à níbi bá ti débi sàárè báyìí ìdàfàrọ̀bọ̀ mìndáfìlì lẹ́yìn àníbi ti sin òkúta wọ́n ti gbé sínú sàárè àti kó yẹ̀pẹ̀ sí yẹ̀pẹ̀ tá a kó níbẹ̀ àti kó padà àti ṣe ogun ẹ̀tàn èdè fẹ́ máa ń lọ báyẹn ẹ̀dùn ó kí láà níbi ó ṣe wákọ̀ bàálẹ̀ àdébí ó dúró síbi tààrí ẹ̀ kò sí ní lọ ọ̀tọ̀ ní táwà ń ti láyé ní o ọ̀tọ̀ ní táà ń ṣe o ọ̀tọ̀ ní táà níbi ní a ṣe ọ̀tọ̀ ní táwà ń ṣe o àdébí ó wà dúró síbi tààrí yẹn àdébí wa sọ pé ìsẹ́fìrúlé àkèèkùn wọ́n sàlù lẹ́wù tẹ̀sì ẹgbẹ́ àlọ́rùn pé kó dáhùn kó jọ kó tán ó tọ́ àwọn rẹ̀ sọ́nà ìbéèrè mẹ́ta tí mo níwó bí ẹ kó dáhùn kó jọ kó jẹ́ kó rí dáhùn àríbi nípa ìnáwó láàrín torí pé ń sìn ìdẹ́ ti bò mọ́lẹ̀ yìí ó bí láwọn béèrè yẹn àdúrà tá a ti fún kú yẹn ní dáǹgbà yẹn ọbẹ̀ ló jẹ́ kó kú yẹn bóòlù á ti ṣe àwọn àdúró síbẹ̀ ní ẹ̀yọ kọ̀ọ̀kan ní ọ̀kẹ́ dárí o kìí tẹ ìtàwọn tún fi máa ń tẹ o dábí lọ́rìnlọ́lọ́ ọyẹ já tàwàbù sàárè lọ́rìnlọ́lọ́ gbogbo ilé àdádá rẹ̀ ìtẹ́fẹ́ ṣe ń bẹ̀ súnnà ni ẹnikà kó wà dúró a wà sọ lọ́dọ̀ ara wa síwà lọ́wọ́ aláhùnmá ìfèrè láwò ìwà lọ́wọ́ ìjọba mi forí di lágbájá yẹn wàtàbídì òun ẹ̀ńdà sọ̀hàì bá mi fi ẹ̀mí rẹ̀ mọ̀nà àhán rẹ̀ mọ̀nà nígbà tí wọ́n bá bi ní béèrè ẹni tí ò bá lè sọ lábá kó sọ Yorùbá dídúró tá a dúró yẹn ò pẹ́ rárá ẹni ká kó sọ lọ́dọ̀ ara rẹ̀ náà ni pé wà lọ́ọ̀ dákun àwọn forí di lágbájá yóò dákùnjọ́ àwọn ìbéèrè tí wọ́n bí jẹ́ kó lè dáhùn ó parí gbòjúwà náà lọ tó bá ti ṣe jù báyìí lòun tàdá dálẹ̀ wọn àrẹ ìjọ ẹjọ́ ẹjá káyà sí ilẹ̀ rí ẹ ẹjá kọ múlíkù ilẹ̀ rí ẹ ọyẹ ẹjá mọ tàwáàbù ẹ ká mọ yípo sàárè ilẹ̀ rí ẹ mẹ́rin ẹ̀wà fún mi kí n gbọ́nà tí bá parí lẹ́tọ̀ yìí náà o lè mẹ́rin ẹ̀wà fún mi lẹ́yẹ̀ bá wà lẹ̀ o lè rí ìgbẹ́ o lè rí ìgbẹ́ ìlú àfúntà níbi ká sọ náà ni mo ṣe mo sọ ẹ̀ tẹ́ ẹ bá ń ṣe fún òkú mùsùlùmí yẹn àlówó fi là á nínú yàtàrí ẹlọ́ka hadith ẹnu sọ́nà àbí Dawud níbi 3221 ẹ̀rí àdúrà yẹn bẹ́ẹ̀ àti ẹ̀rí yẹn ó di mélòó báyẹn jàmá ẹ́ ó di méjì nínú kàtà alé ṣe fún òkú wa nìyẹn ẹlẹ́ẹ̀kẹta tàà lè ṣe fún òkú wa tí a lọ́ọ̀fẹ́ lè là níbi tààrí òun ni irun jànáza tàmọ́kì yẹn ìwọ́n tó gbọ́ kòkó mùsùlùmí kan kú tó lọ kírun sí lára tó dẹ̀ ráyè láti lọ òun sí àgbákòkò kù yẹn náà wọ́n àbí òkè ṣe dáńtọ̀ ìwọ́n tó gbọ́ pé òkú mùsùlùmí kú tó dẹ̀ ráyè láti lọ bẹ̀ tó dẹ̀ gbìyànjú láti lọ kírun sí lára nǹkan tó dáa kọ́ lòun ṣe kó kú yẹn nínú nǹkan tó kú yẹn ní ìdí lọ́dọ̀ wa tínú rẹ̀ ó fi dùn lára rẹ̀ ó fi yá ìkírùn tá lọ kírùn sí wọn lára yẹn gẹ́gẹ́ gangan oríire ńlára ló jẹ́ gbogbo ìmọ̀ yà mẹ́rin lẹ̀ rí ò báyìí ọ̀tọ̀ ní tán ní àṣì ọ̀tọ̀ ní tàn ṣe lókù bá ti kú báyìí mítì kírùn tó kú lára sẹ́rọ̀ pé ìrìnà jàmáà tàà tó yẹn tàà kírùn sí lára yẹn ẹgbẹ́ wa bá ń láàdúrà láti gbógun ẹ̀rì ẹ̀mọ́ta níbi sọ ni àníbi ni mẹ́rin méjì tí kò sí òkú mùsùlùmí kan tó lè kú báyìí yùsọ́lì àléhì àrùbàrún rọ́jù lámínẹ̀lì mùsùlùmí àwárí àwọn èèyàn tán kò sẹ́yìn rẹ̀ in fact àwọn èèyàn yìí wọ́n tó kéré jù wọ́n tó 40 wọ́n tó 40 láàyù ṣìrìkú rẹ̀bì láàyù ṣẹ́yà gbogbo àwọn èèyàn tó tó fọ́ọ̀tì nínú àwọn tó tò tó kún yẹn lára tó fẹ́ kírun sí a rí fọ́ọ̀tì nínú wọn tó yẹ pé wọn yìí tẹ́lẹ̀ bọ́ wọn ṣẹ́kọ̀ pẹ̀lú àlọ́ àwọn àfáà súnà ní kẹ́ẹ̀ máa wá nígbà yẹn wà á ti tẹ́ wà ló tí ń lọ àwọn ló wá tó tí sòkò tó wọ́n wọ́lẹ̀ àwọn náà wá tó ó gbé tàṣùbá kọrùn nígbà tí olóyè bá pé àkúnkọrùn ní ṣe rẹ̀gẹ̀dì rẹ̀gẹ̀dì bọ̀ àpò agbádá náà ó wá lọ rẹ̀rẹ̀rẹ̀ ibẹ̀ ló fẹ́ pawó sí ibẹ̀ ló fẹ́ pawó sí wọ́n sọ máa tàn yín wọ́n máa fún yín problem gbogbo àwọn nǹkan yẹn kò sí ẹ̀fẹ́ sèkó ma ẹnu ń dùn ẹ̀ láti sorúkọ ọmọ ara rẹ̀ wọ́n ló bímọ bá wọ́n ló korúkọ ọmọ jáde sínú pépà fún ara rẹ̀ ló dé mọ́nú abọ́ wà láì múlẹ̀ tí gbówó lọ́wọ́ ẹ̀kan tó gbé jáde bàbá ọmọ yà àwọn bàbá abẹ́ gbórúkọ ọmọ jáde owó 10,000 kátó gbórúkọ ọmọ jáde ẹ̀yin jàmọ́ tẹ́ wa láti búrújà ní ọ̀rẹ́ rẹ̀ dàí rẹ̀ dìde tí owó yóò bá pé 10,000 ní gbé wọ́n lè rú kọ̀ọ̀kẹ́rẹ́ o wà lẹ́wọ̀ tí ó tó wá gbówó lọ́wọ́ ẹ̀ sàn ìyàwó ẹ̀ náà ọyá ìyàwó ọmọdà wọ́n náà máa bọ̀ afòólẹ̀ àwọn bàbá wá fẹ́ kakútúbà kótù kó bà lára ń fẹ́ wọ́n bá tó kọrin lọ wọ́n náà wá mújó ó lẹ̀ dáwọn ìyá hàn gbogbo ó dẹ̀ ń sàn àdádálẹ̀ gbogbo rẹ̀ kò sẹ́rì gẹ́gẹ́ bọ̀ ẹjẹ́ agbọ́n ìtọ́bá ní ká ṣe òní ká ṣe tó kù bá kú nǹkan kátó kírun sí lára àwẹ̀ ní ìlànà sílámù tàbá wẹ̀ á fàtọ̀ sí lára kò bá jó lówó ẹlọ́wà wáì bá ti máa ṣe yẹn ẹ sí lára lẹ́yìn ìgbà yẹn the next thing ẹ kírun sí lára ẹ wà mílíọ̀tọ̀ báwọn tó fẹ́ kírun sí lára yẹn àwọn èèyàn rí gẹ́gẹ́ bí àníbi ti sọ níbi àdísì tí ó sí gbogbo wọn mùsùlùmí ni wọ́n wọ̀nyí sẹ́lẹ́bọ̀ wọn ìṣẹ́bọ̀ pẹ̀lú Allah kí ni ó tẹ̀lẹ̀ fàyẹ́jì fàrúhùn aláwò wọ́n wá sàdúrà ìṣìpẹ̀ pé kí Allah gba ìpè òkú yẹn ìlà ṣúfẹ́ aláwò àyàbí kí Allah gbà pẹ̀ wọn tó a jẹ́ pé oríire ńláńlá ló jẹ́ táà bá fẹ́ kambin sọ pé awá ìmáàmù tí ìṣẹ̀lẹ̀ bọ̀ ìmáàmù mùsùlùmí ìmáàmù tí ṣe súnnà ìmáàmù olùbẹ̀rẹ̀ Allah ó dá alẹ́sẹ̀ wà sí ààrẹ kalẹ̀ àsọtẹ́lẹ̀ alẹ́sọ́kalẹ̀ fáwọn ọmọ àbáwọn ìyàwó wa pé mi òun ni kẹ́ ẹ jẹ́ kó kírun tó bá jẹ́ pé ó sì ti kú sáájú mi náà lágbájá ní kẹ́ lò tó yẹ pé lágbájá náà ti lọ bìfọ́ kémi náà tó lọ nígbà táwà sí lẹ́yìn mẹ́ta tó tò àwọn mẹ́ta tó sáà lè lọ bìfọ́ àbíwọ̀ náà àbíwọ̀ náà fẹ́ ṣe àbíwọ̀ náà ní problem lọ́tọ̀ jẹ́ náà ní pẹ́ gbogbo àwọn tó mú náà bí èèyàn mẹ́ta náà gbogbo wọn sáà ti lọ́tọ̀ tálọ́ alimuhimu ni pé ẹni tó jẹ́ nìrè tí ìṣẹ̀lẹ̀ bọ̀ tí alọ́yanjú ọ̀rọ̀ kan mọ́sáàsì kan ní sáìdì ògbórí ẹ̀fọ̀n rányẹ̀ ẹni ìfẹ́dá ọkọ̀ mọ́sáàsì yẹn ẹni ẹ̀ náà ti kún sí o ti lọ bólúwa rẹ o wọ́n ń jà sí mọ́mù wọ́n dẹ̀ ti mọ́sáàsì pa bàbá ìmọ́mù gangan fúnra ẹ̀ O ti kú wọ́n wá ń jà sí pé ta ní ó jẹ ìmọ́mù títí ìgbàdán sa pa àwa lọ́bẹ̀ láti wá lọ́yanjú ọ̀rọ̀ àdébẹ̀bá ìdí ẹni tóun náà fẹ́ jà sí a lọ kírun zúrì òun ló wá kírun zúrì ó bọ́ síwájú wá kírun àwa sálámà ìkejì dájọ́ ń jà sí bó ṣe nàró nìyẹn ẹ̀ ìwọ lágbájá ọmọ lágbájá tó kírun zúrì tó bá wù ọ́ tó wá dúró sórí mímbà yẹn ní aṣù ìná hmm, òun kàn ẹ̀ kò sí èyí tó fẹ́ fayé hànyàn òun ló wá pàtàwà wá débẹ̀ àwọn ọmọ ọ̀rọ̀ tí mo sọ yìí àwọn òsíbẹ̀ zúrí yẹn o ásì làwá tó wà mẹ́ bóòlù àwá ti wá mọ̀ pé ìṣẹ̀lẹ̀ṣẹ̀lẹ̀ nígbà tó wá dé ásì wọ́n wá nítọ̀ bàbá mọ́ ẹ kírun síwájú ló wá ní òun ò lè kírun ètò ìpín ẹlẹ́bọ̀gán lòun gẹ́gẹ́ fúnra ẹ̀ ó ti dé orí sísì kan mọ́ra tó ń gan àwọn àfá àmọ́dá ìlà àwọn àfá àmọ́dá ìlà ilẹ̀ ìwà lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀ àwọn àfá tó ń gan ní kúdí lọ́wọ́ àwọn àfá tó ń gan ní ṣẹ́ burúkú lọ́wọ́ àwọn àfá tó ń gan ti ṣẹ́ tẹ́fì ẹni yóò jẹ́ àǹfààní ńláńlá fún òkú yẹn láti wé kí aláwò lè là níbi ìyà sàárè wọ́n lọ́jọ́ ti lọ ẹlẹ́ẹ̀kẹ́lẹ̀ lógún ẹlẹ́ẹ̀kẹ́rin òun gẹ́gẹ́ ní àwa gẹ́gẹ́ fún àwa iṣẹ́ eré ni yẹ́sù bá wùlùmọ́ yìí dá sàlàdà tí òkú bá kú nǹkan mẹ́ta ni ó tẹ̀lé ilé ti sàárè tá a tí wọ́n bá kú kàmẹ́ta tí ó tẹ̀lá dé sàárè àníbí ni fàyẹ́ jẹ́ ìsiná ìsiná méjì ó padà sílé fàyẹ́ pọ̀ máa rúwà èdè ẹ̀yọ̀kan ni ó sẹ́kù pẹ̀lú wánú sàárè àníbí ni yàtìbá wú àhàlù àwọn ará ilé wa ìyàwó ọmọ ọkọ ó tẹ̀lé wa ní sàárè bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó tẹ̀lé wa àdẹ́ntí ń sunkún rọ́ àdẹ́ntí ń sunkún òdodo ó tẹ̀lé wa débẹ̀ ẹkún rọ́ náà ń so ọba ti sin dénú sàárè wọn lọ jẹun ìyẹn o èyí tí ò bá jẹun lásìkò yóò padà jẹun lálẹ́ ìyá ẹ̀ jẹun látàárọ̀ ẹ jẹun ẹ fi nǹkan kan rónú yóò ní àwọn ah, ò lè jẹun ó dá ń gbà náà sí ká bá ń gbògì ká fi ṣúgà sí ó dá ẹbá pa ṣùgbọ́n ejó fẹ́lẹ́ ẹmọ́jì ẹmọ́jì òkè ẹmọ́ olóò jẹun tẹ́lẹ̀ ibi ògì tó ní ṣúgà ni ó ti bẹ̀rẹ̀ àwọn tó ní kankan ò sí wága àlógì tó ní ṣúgà mú yóò àmú ẹbí nǹkan láta jẹ́ sí ah, ṣùgbọ́n ẹmọ́jì ó láta jù nígbò bá dáàrọ̀ ọjọ́ kejì ẹ̀ẹ̀mọ̀ jòkèrè kankan lánàá àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ ní ẹgbà ń rò tí ìgbàgbọ́ bá ṣẹ́lẹ̀ àmàlà wọ́n láfẹ́ ṣẹ́lẹ̀ ẹ̀mọ́ jẹ́kẹ́ bàbá oúnjẹ wọn lọ tẹ̀ ẹ̀nà wọ́n ti tìwọ́ sínú sàárè ló bá yá lásìkò díẹ̀ ìtàwọn ẹbí o mọ̀ sọ ní pé bò wá ní báyìí lẹ́ẹ̀ ní lọ́kọ̀ mi wọ́n ti lọ sọ ẹ̀fún àbùsí là ń sọ my love torí tọrùn wọ́n ń tọ̀ ọ́ ni tó bá lọ́ọ̀fù wa lóòótọ́ táwa náà bá lọ́ọ̀fù ẹ̀ lóòótọ́ ẹ yọ yàrá kan tẹ́ gbẹ̀sàrí yẹn fò náà ìbò lọ́ọ̀fù mi tó ìbá ti kú ní kan bọ́ yọ yàrá kan kájọ wà rẹ̀ yóò hàn ní lẹ́mọ̀ pé ìfẹ́ ẹ̀rọ ni mọ́jẹ̀ kí ìyàwó rẹ̀ tì ọ́ láti tẹ̀lé bọ̀ mọ́jẹ̀ kí ìyàwó rẹ̀ ọkọ rẹ̀ tì ọ́ láti tẹ̀lé ṣẹ̀ ànábì ní iṣẹ́ rí ẹyọ kan ni ó ṣẹ́kù pẹ̀lú wa àwọn fámìlì wa ó tẹ̀lé wa wà máa lùhù àwọn dúkìá wa náà ó tẹ̀lé wa ẹni tó bá ní mọ́tò ó fi gbé débẹ̀ àwọn mọ́tò tí wọ́n fi gbé débẹ̀ àwọn ọ̀kadà gbogbo àwọn dúkìá tá a ní ó fi gbé wa débẹ̀ á dèjì sàárè ó kẹlẹ́ kẹta wà á mọ̀lò àti iṣẹ́ rí tá a ṣe àníbi ni fàyàrù di wà á lú àwọn ẹbí rẹ̀ ó padà wọn ní tẹ̀lé wàlẹ̀ kò sí ẹbí náà bó ti nífẹ̀ẹ́ tó kò sí ọmọ náà bó ti lè nífẹ̀ẹ́ tó wà láì kò ní tẹ̀lé ọwọ́ nù sàárè kò sí ọgbọ́n tó bá fẹ́ gbé síbẹ̀ yóò hàn ní kò sí wọ́n wúlò fún wa èmi náà jẹ́ kọmọ kan gọmí dẹlẹ́fọ́ èmi ló jẹ́ kí ìyàwó kan gọmí dẹlẹ́fọ́ tí ò ní tẹ̀lé ní sàárè ní ilé gbà láyé má jẹ́ kí ìyàwó ẹ sọ dẹlẹ́ṣẹ̀ tó bá kú kò ní tẹ̀lé ọ yóò padà sílé láàrin oṣù kan àbígbà méjì ìgbà díẹ̀ wọ́n mọ̀ sọ pé wọ́kọ̀ mi fẹ́ wọ́n jẹ́ okó báyẹ̀ o wọ́n ní àǹfààní kẹkẹ́ fẹ́ sí fún ọ lẹ́yìn okó àníbì nìkan tí ó ṣẹ́kù ni pé wà yá bùkọ̀ àmọ̀lò iṣẹ́ ẹni tó ń ṣe nìkan òun ni ó wà pẹ̀lú ẹnu sàárè iṣẹ́ ibi tó sì ṣe òun náà ni ó wà pẹ̀lú rẹ̀ ní tí ó wà pẹ̀lú èèyàn tí ò ní fìyàn lẹ̀ jẹmọ́ ẹ̀ka bójútó àbẹ́ ẹ̀ka bójútó ẹ̀ka bójútó tó ń torí náà ká bójútó ṣe rè so wọ́n ti gún mi kẹ́sẹ́ pé ọjọ́ ti lọ ẹjá tó bá ọkà gbàǹgbà àsìkò wọn abdul Allah subhanahu wa ta'ala ìwọ̀n bá díẹ̀ kárí sọ yìí náà kálọ̀ kó jọ pé ó wúlò fún aláyé ó wúlò fún anínú sàárè ó wúlò fún aníṣẹ́gbè àti ṣe wá lẹ́ni ire ìyà sàárì ó kéré jù ó kéré ó tóbi ni bákan náà ìyà ọjọ́ okú ó kéré ó tóbi ni ìyà àlùkìyámà ó kéré ó tóbi dákun mọ́ fi jẹ nìkọ̀ọ̀kan wa o wọ́n fi jẹ gbogbo àwọn adájẹ́ mùsùlùmí o rọ iṣẹ́ fún atalẹ́ṣẹ́ tàbá ṣe náà gbà níjọ ti fọ ẹnìkọ̀ọ̀kan wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ìbéèrè tí wọ́n béèrè ní pé ó wọ́pọ̀ nínú àwọn mọ́sálásí tí a máa ń kéjì àwọn tẹ̀kìbìrọ́ọ̀tù tá a máa ń ṣe lórí ìrun àwọn aláwọ̀ agbáwù tá máa ń ṣe lórí ìrun a máa ń kéjì ohun tá a gbé lápèjì oníṣe Allahu Akbar Allahu Akbar Allahu kìíní kàwẹ́ ẹ̀rí máa jẹun Allahu Akbar láti sọ pé a ti jókòó àbí a ti dìde o ṣùgbọ́n ṣe ń ṣẹ́jì ohun yẹn ṣó nǹkan tó lẹ́rìí ni àbí ò lẹ́rìí kò sí iyèméjì inú pé kò lẹ́rìí ẹnìkan wá lè sọ ikẹ́ bóun ó sì mọ̀tán ti jókòó mẹ́rin sí jókòó ní òsì ní màá lẹ́yìn mọ́mù ló wà ìbáwọn èèyàn náà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ibùn kò lẹ́gbẹ̀ẹ́ tó jọ ìrun gan ẹ tó jọ ìrun gangan fúnra rẹ̀ ìbí ó báwọn èèyàn bẹ́ẹ̀ ni tó wò bá mọ̀gbà tán bẹ́ẹ̀ ẹ̀rùn ó sàn ráwọn èèyàn bá ti ń ṣe ó ráwọn ìgbà tán rúkọ orí wọn kọ́ ti jókòó so ká má máa change òun má kò nídìí kò sí ẹ̀rí kankan fún un ju wípé Allahu Akbar Allahu Akbar sani Allahu liman hamda Rabbana wa lakal hamd èyí tó nígbà tàbá dédì kan Allahu Akbar Allahu Akbar gbogbo eléyìí àwọn ajínà sí kò sí ẹ̀rí kàkà fún alùsùnà a máa ń ní àti ọ̀rọ̀sọ̀ láti tẹ̀lé ànábì láti sọ̀rọ̀ ẹgbẹ́ agbọ́dọ̀ sọ́ra láti máa dá nǹkan kan kódà nǹkan tó kéré àníkẹ́ dálẹ̀ sínú ẹ̀sìn kankan náà àníkẹ́ wa

ó wà láàrin ọkọ àti bàbá ìyàwó àti ìyàwó àwọn mẹ́ta àtẹlẹ́rì ó kéré jù èèyàn méjì àwọn tó fẹ́ so igi náà nù táwọn tí mo sọ ìbá jókòó tí wọn pọ̀jù báwọn lọ òyìgì ti sọ ọkọ gẹ́gẹ́ fún rẹ̀ tó fẹ́ kọ fúnra ẹ̀ ìyàwó tán fẹ́ fẹ́ bàbá ìyàwó yẹn gẹ́gẹ́ ó di mẹ́ta àti ó kéré jù àwọn ẹlẹ́rìí ó kéré jù méjì òyìgì ti sọ bàbá ìyàwó ní ọ̀kọ̀kọ́ sọ̀rọ̀ bàbá ìyàwó ní ọ̀kọ̀kọ́ sọ̀rọ̀ ń jókòó rẹ̀ yóò sọ wípé zawajtuka ibnati Aisha lágbèjúwe báyìí Aisha lórúkọ ọmọ yẹn mo yọ̀ǹda ọmọ mi Aisha yóò dárúkọ rẹ̀ fún ìwọ arákùnrin Abdullahi ó máa jẹ́ ìyàwó rẹ̀ oyìgí ń so lọ nìyẹn o arákùnrin ọkọ tó náà ń kọ káàkiri òun wà sọ wípé ọ̀bẹ̀rẹ̀ tù mo gba Aisha ní ìyàwó mi kó máa jẹ́ ìyàwó mi láti òní lọ ó ti jẹ́ báwọn ọ̀gbọ́ ìyàwó bóò lọ́wọ́ ẹ tí wọ́n pọ́ọ̀sì ní àbó yọ́rún sí òun náà sọgbà owó òun ti parí oyìgì sọ ìgbẹ̀dọ́ ń pè lórí ìgbẹ̀ òjò báyìí náà lọ lọ́ngbè lórí ní tó tún sẹ́kù tẹ́ tún lè ṣe ni márù tẹ́ ń pè ní owó orí ṣẹ̀ríà ló ní o obìnrin ló dẹ̀ ní owó orí yẹn ó wà láàárín obìnrin àtọkọ ìtẹ̀yìn bàbá kò síkà tó ka bàbá kò síkà tó ka ìyá mẹ́ obìnrin ló máa sọ fún ọkọ rẹ̀ pé nǹkan báyìí lòun fẹ́ gbà gẹ́gẹ́ bí dá orí òun kò kàn yín rárá ẹ̀nà béèrè ẹ̀rọ sọ pé èló fún ọkọ kàn yín tó bá wù ní òun àtọkọ wọn lè negotiate ìwọ náà sáàrí pé bóun ṣe rí o sáàrí pé kò ságbára nígbà tó wá béèrè nǹkan báyìí dákun bá ń ṣe báyìí dákun báyìí báyìí kán jọ fẹnu jóná ní tó bá ti fẹnu jóná lórí yẹn òun náà ni ọkọ fún ìyàwó yẹn ó lè fún lójú ẹsẹ̀ ó dẹ̀ lè promise ẹ̀ pé later kò sí problem yẹn làlọ́ sọ nínú buhari pé wọ́n kẹrù òun náà bí ìdí ààrẹ̀bìn ẹfẹ́ àwọn ìyàwó tẹ́fẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda bàbá wọn tàbí ẹni tó bá wà ní ipò nǹkan yẹn nínú ẹbí ìyàwó aláwọ̀ ni wàá tún sọ̀dùkọ́ ti iná níhìlá ẹ̀dẹ̀ fún wọn ní máàrù wọn náà owó dáórí wọn ẹ̀fún ọ̀ràn yẹn ni ẹgbọ́dọ̀ fún wọn bọ̀tẹ́ wá lè promise wọn bóyá ètí lágbára ó bá parí àwọn èyí tí àwọn ìyàwó máa ń gbà ní ètè dáórí o èyí tí máa ń kọ́ fún yín ẹ bá wọn ra bọ́ọ̀sì ilẹ̀ ìpínlẹ̀ dábọ̀ tàbí ẹ bá wọn ra èyí tó jẹ́ international lẹ́yìn ìgbà yẹn ẹbà ọ̀rà àkàrà ọ̀pá kìíní kan léèsì ebó ló kọ gbogbo ẹ̀ tẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ tẹ́ẹ̀fì tó ti ẹ̀wọ́n lẹ̀ èmi ṣe gbà tèmi náà nígbà tó wá kọ gbélé ní ni tàbá kọ gbélé ó wá ní àwọn màmá òun náà ní kìíní kan màmá rẹ kí ni àwọn bá ti yanjú ara wa mo ní lẹ́jà bọ̀ọ̀sì kan tó rẹ̀ mi ní tí mo àwọn lọ rẹ́ǹtì lẹ́dà bọ̀wọ̀ àwọn aṣọ tó nílé kó bẹ́ẹ̀ àti ni àti pa táwọn ti béèrè pé kí ìdà ọkọ̀ wà lọ́wọ́ mi àti sínú àbá ẹgbẹ̀gbẹ̀ ní ọjọ́ sọ́ndì ara yín àjọra wà àjọra wà àti plan rẹ̀ kí ní tọ́kọ̀ ẹ̀lá fọ́dà ó wà ní gọ́ọ̀sì ẹ̀dà àbílẹ̀ báhùn kí ìdà ó wà lọ́wọ́ àbá ìbòmúdò arẹ́ mi èyí tí mo wá bí ṣe jáde jù lóhun káàkiri jọ náà bá a ṣe ṣétálẹ́ fi lẹ́nu bá lọ́sí fipò aláṣìírí náà tó bá ti fẹ́ ìyàwó tó jọ ẹ́ tó ọdá sáàdì ẹ̀jọ̀gbọ̀ra iye ní wàhálà tó fẹ́ kó mi síbi rẹ̀ tẹbá dẹ̀ fún náà tẹbá lágbára ẹ̀kọ̀ sí pọ́rẹ̀ bọ̀ yí ò sí lára nìka ẹ̀bùn lásán ní kẹ́kàǹtì yẹn sí èyí táwọn fámìlì náà máa ń gbà àwọn gbàrá ìsì òróró ata àdóhùn tó máa ń gbà iṣu kò sí pọ́rẹ̀ ẹ̀bùn náà ní kẹ́kàǹtì yẹn sí tí ó bá lè ṣe nǹkan àárọ̀ mú bẹ̀ ṣùgbọ́n tó bá fi nǹkan kan síbẹ̀ tó jẹ́ nǹkan tí wọ́n ní ìgbàgbọ́ burúkú kan lé lórí ẹ̀yọ̀ yẹn kò mẹ́ ẹ̀yọ̀ kò mẹ́ bóyá lápèjúwe wọ́n ní kẹrẹ́ra obì wọ́n dẹ̀ ní ìgbàgbọ́ sórí obì yẹn pé obì yẹn ló jẹ́ kí ọkọ àjàwó gbó ẹ̀yọ̀ kò mẹ́ àbí wọ́n ní kẹrẹ́ra orógbó àbí wọ́n ní kẹrẹ́ra ṣìnáàpù ọtí àwọn àgbà ẹ̀yọ̀ kò mẹ́ àbí wọ́n ní kẹrẹ́ mú ewúrẹ́ wá igbe ewúrẹ́ yẹn abo ní o

tó ń torí náà kò jù báyìí náà lọ tó dá àtàwọn yòókù náà a mọ̀ gbẹ́lẹ́ àwọn ṣéèkì wa gbogbo tó bá fi jẹ ma a mọ̀ gbọ́ kálọ̀ kó ṣe ìyàwó alálùbáríkà bẹ́ẹ̀ wa ẹ́ òrùka tí wọ́n máa fi síra wọn lọ́wọ́ kò sẹ́rì fún dé òrùka yẹn òun ló yìí gíní àdúgbò ìdùn that is why ẹgbẹ́ kò gbọ́dọ̀ yọ́kù lọ́wọ́ bódà ìjọ tó bá yọ ẹ̀rì pé orí ọkùnrin ó kàn nígbà òkà tí mo fún ọ̀dà ó ti yọ ni tó bá ilé yọ́pò lọ́wọ́ ó ń fún ọkọ ẹ̀ ní sáìn tó ń wò sí máa ni tó bá ń wà lọ́wọ́ ẹ̀ sáìn ni kò sí ìgbà tó kàn sáà pẹ̀lú yẹn ó yí igi tán só fún yíyẹn gangan òní ti Islam àwọn fọ́tò tẹ máa ń yà káàkiri kò sí ẹ̀rí gangan fún tí ẹ fẹ́ ti ṣe ọya dúbà ẹ̀ kìnà ọya kìnà ọya gílẹ̀sẹ̀lẹ̀ ètò wá tún yà ní lẹ́nu ìgbẹ́ tó tún jẹ́lẹ́ àpàlẹ́wò náà tó wọ́n yàbọ́ tó kí látú fẹ́ rí lára ti àgbò láwá ṣe báyìí o lónà tó fẹ́ǹdì orí bá mìíràn ẹlẹ́à ni wọ́n tó yà ní fọ́tò fún tẹ̀ àbíbà wá ní gbà àwọn nǹkan yìí ìranu ní nàkọ̀ nítumà kò nẹ́jẹ́ sí in fact ó lè kó ìbànújẹ́ báyàn tí sọ̀mọ́nì bá padà lọ eh, blood pressure high blood pressure ah, èmi náà mo náwó bá ń jọ náà èmi náà mo rí bá ń jọ náà lọ̀rọ̀ ń wá rí báyìí gbogbo nǹkan tíṣẹ̀ yẹ́wò bá ti yọ̀ǹda ẹ jẹ́ ká mọ̀ sílẹ̀ gbogbo àwọn nǹkan ìka jìnà sí ká ṣe nìka tó bá ṣẹ̀yà mu ẹ mọ̀ pé olórin wá kò sí tó lórí fẹ́ ṣe mẹ́ kò sí kan tí olórin fẹ́ ṣe ẹ mọ̀ pé wàsíù ẹ mọ̀ pé òṣùpá ẹ mọ̀ pé òrùn ẹ mọ̀ pé ìràwọ̀ ẹ mọ̀ pé gbogbo eléré òsìlẹ́fẹ́ bí wọ́n ṣe àrọ́mù ní gbogbo àwọn kẹ́yìn ẹ pé àwọn àbá kí wọ́n jókòó tí wọ́n jẹun ẹ̀bá mọ̀ pẹ́fẹ́ ṣe wà sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ṣe ń bẹ́ẹ̀ ẹnu ẹ̀dẹ̀ mọ́ pẹ́ torí pé ọkọ ń retí ìyàwó náà ń retí ọkọ kẹjọ mọ́ lọlé kọ́lọ́ wọn yanjú ara wọn tí ẹ̀bá ti pé kò sí yàrá lójú aago tẹ́ wà níbẹ̀ wọ́n ti kí àwọn mọ́lẹ̀ àmúkẹ́ wá tẹ́ wọn jókòó kalẹ̀ kẹ́ wọ́n ṣe déédé kílódé ara wọn ti ń retí ara wọn wọn fẹ́ lọlé tẹ́yìn náà bá dẹ̀ ti tí wọ́n délé báyìí ọ̀dà àti yanjú oyin ò ẹ máa lọ tó wá takú síbẹ̀ ẹjẹ́ wọ́n lè tèrí àwọn yanjú kálọ̀ kójọ kó fún níyàwó alálùbáríkà o èyí tá a ti fẹ́ náà dákùjọ ṣe wọ́n ní alálùbáríkà obìnrin o dáa. Wọ́n sọ wípé obìnrin kò lè fi ọkùnrin yìí orí òun láti ìgbà sí ìlọ́pọ̀ gbọ́dọ̀ bí àgbẹ̀tọ́fẹ́ bèèrè ní pé àwọn arọ́jà ọmọ ní àwọn ọlọ́jọ́ náà ti rìn aláṣìírí mi òun kọ̀ọ̀rọ̀ ẹ̀. wàá rí kọ́kọ́ tó ń gorí òun náà. kò jẹ́ kọ́kùnrin bí ìkórè rẹ̀ bí àgbẹ̀tọ́fẹ́ mọ̀ ní pé àwọn tó ń ṣe ìdílé yẹn kí ni ìdájọ́ wọn tí wọ́n là lé aláṣìírí mi látọ́jà bá ti fẹ́ lọlẹ̀ wọ́n yà wọn làkáyì tó wá nítumà ó ti mọ̀ pé èèwọ̀ ni òun gan tó ń gẹ́gẹ́ sí mọ̀ pé èèwọ̀ ni tó ní aláṣìírí lọ́tọ̀ ọ̀tọ̀lọ́pọ̀ ọ̀tọ̀lá aláṣìírí àgbákò obìnrin ẹ̀rí tẹ́wà bẹ́ẹ̀ náà lọ́kùnrin náà náà ó ní kílẹ̀ ń full housewife lọ́tọ̀ ó tún ní half housewife níta lọ́tọ̀ ọ̀tọ̀ ni full full yẹn jẹ́ kó gama ni títà ń tẹ́ ò gbọ́dọ̀ gbọ́ pé òun lóyún ò gbọ́dọ̀ gbọ́ tó bá gbọ́ pé òun lóyún ó bá fa wàhálà àgbákò làwọn méjèèjì tó ń torí náà obìnrin ẹ̀mọ́ ti sìnà ẹ̀mọ́ láláṣìírí kankan ọkọ iná láláṣìírí yín alọ́ gẹ́gẹ́ láláṣìírí gbogbo wa ìwọ tó jọ́ kọ́nú ilé náà má ní ìyàwó mi síta tó bá mọ̀ kó fẹ́ fẹ́yàwó pẹ̀ nílànà Islam ó pé méjì tó bá mọ̀ kó lágbára ẹ̀ ṣe kò sí bára ẹ̀ tó bá lágbára ẹ̀ wàhálà ló kó rẹ̀ sí ìwọ kan máa rí pé bìtínà ti dẹ́gbà ọ tó bá ti lágbára ẹ̀ ó lágbára ẹ̀ ó dẹ̀ ń ṣe ìwọ gan orí gbádùn bẹ́ẹ̀ wàhálà lórí bẹ́ẹ̀ wàhálà lórí mẹ́nà so èèyàn máa ń fẹ́ yàwó kejì yàwó kẹta nígbàtẹ́ yẹn bá lágbára rẹ̀ wà láì tó wáyé fún lágbára olè tẹ̀lá ṣe àlọ́ ìwọ bó rí gbádùn bẹ̀ ó máa dán àyànnú sálágábò ó tún máa dán jù báwọn lọ lágbára ẹ bá ti wà ṣùgbọ́n tó bá lágbára ẹ tó kàn manage eléyìí ó máa fìdínẹ̀ eléyìí ó máa fìdínẹ̀ eléyìí ó máa fìdínẹ̀ ó wà ní rí gbádùn sọ ẹ káníkà kú kájìnà sí zina àwàdà àti níyàwó náà má ṣe zina àwàdà náà zina èèwọ̀ ni alọ́ni wà látàkùrọ̀bù zina innahu kana fahisha ọ̀sán sabila alọ́ni sí zina ẹ gbọ́dọ̀ súnmọ́ sí ẹ ìwà burúkú ni nǹkan burúkú ni kálọ̀kú làwà bẹ́ẹ̀. Ẹ́ ọwọ́ ẹgbẹ̀rún lọ sí jẹ́ àti olóògbé àti ìlànà ọ̀gbọ̀n wọ́n ní kí ni ìdájọ́ òkúta ti ti sínú ilé wọ́n fẹ́ kó lọ sí iṣẹ́ padà ìdájọ́ tó dáa ni ìdájọ́ tó dáa ni ìpìlẹ̀ ní pé kò sí àgbọ́dọ̀ sí òkú sínú ilé mọ̀kọ́bí mọ́kúbárọ̀ ibi ìtẹ́ àwa mùsùlùmí ibẹ̀ la máa ń ṣe òkú sí àìsí òkú sílé àìsí òkú sílé ìtẹ́ la máa ń gbòkú lọ àwọn èèyàn tí wá fi àìmọ̀kan sí òkú sínú ilé ẹ padà wàá mọ̀ the next thing ni pé ẹ wú òkú yẹn ẹ wú ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ sínú bísàkì lẹ́kọ̀ọ́ sí ni nínú kékeré lẹ́kọ̀ọ́ sí ni bóyá ó dẹ̀ sì wà ní òtí ìjẹrà náà ni ẹ̀kọ́ lọ sí tẹ́ padà kẹwàá lọ sí nka nǹkan tó dáa ni ẹ má sì òkú sílé nítorí pé kí ni wọ́n ma lálàsì sàárè yẹn ẹ̀yin náà rí ọ̀pọ̀lọpọ̀ òkú tó wà nílé sìn wọ́n sì ń jókòó lé lórí àníbìdẹ́ sọ pé kéèyàn jókòó sórí iná iná tó ti kẹ̀ tó ti pọ́n kẹ́ jókòó sínú rẹ̀ fàtíhùrí kọ̀ sí yábáwú tí pé iná yẹn ó jó aṣọ rẹ̀ yóò tó wá jó ìdí rẹ̀ ànábì ni ó sì pé jùgẹ́ yẹn jókòó sórí sàárè lọ àwọn èèyàn jókòó sórí sàárè ṣeré lónìí ẹlòmí ń lọ ta lórí sàárè ẹlòmí ń gbafẹ́ alẹ́ yóò tẹ́ni sórí sàárè yóò ló ń gbatẹ́gùn ó ti atẹ́gùn gbà àníbì ní kó lọ jókòó sórí iná kí náà yẹn jó ń dì ó jó ọlá sọ ó sì pé lọ́dọ̀ àlọ́wù ní kó lọ jókòó sórí sàárè lọ ẹlòmí ń ṣe sórí sàárè

kí ni ìdájọ́ orí èèyàn bẹ́ẹ̀ jẹ́ tó lé pé bóyá ó ń gbìyànjú lórí sàlàfíà ó fẹ́ sọ àwọn ẹbí rẹ̀ pọ̀ ṣùgbọ́n ìyá àti bàbá àtàrí náà tẹ̀ fẹ́ gbọ́ tó ó ń gbìyànjú wá mọ́ sùn kí ló lè ṣe. wọ́n ní ẹnìkan obìnrin ẹlẹ́yà ni ìwà máa ń kiri ọjà tó bá fẹ́ kiri ọjà yẹn yóò bọ́ aṣọ ìhá yẹn lẹ̀ yóò lọ kiri nọ́mà àkọ́kọ́ ná tá a bá yírú obìnrin àwọn a rí tá a súnmọ́ ó ká lè pè é akọ́kọ́ mọ kí ló ṣẹlẹ̀ ní tó ń ṣe ò dáa o bọ̀ nígbà tó yẹ pé nǹkan tó ń ṣe ò dáa yẹn a gbọ́dọ̀ wo rúùtù pọ́blẹ́mù yẹn ó lè jẹ́ kó ní àdánwò kan burúkú kan tí ń ṣẹlẹ̀ sí tó fa irú ìgbésẹ̀ báyẹn a ti gba aná tó nǹkan tó ń ṣe ò dáa kò sí ìgbà tí ṣẹ̀dá ayé kẹ́ máa fọ́sọ̀ ẹ̀ hálẹ̀ máa rìn káàkiri bọ̀ ẹni ìwá ń ṣe ó lè pè é tàbá gbọ́rọ̀ ẹni ẹ̀ tó bá jẹ́ pé ní pọ́blẹ́mù kan ni tàà bá lè bá wójú tún ṣe sí nǹkan yẹn ó dá púpọ̀ jù tí ó dẹ̀ padà sí nọ́mà tó bá jẹ́ pé àdánwò àìsàn ní bẹnú ọkàn rẹ̀ níbi ṣe báyẹn ẹgbà alẹ́lẹ́mìnà tó jẹ́lẹ̀ tó bá déta yóò ti júdà alẹ́ tó bá kúdẹ̀ tó délé tẹ̀gbé àtẹ̀mọ̀pá àìsàn ní sí èyàn tẹ́lẹ̀ ọ̀tọ̀ nìyàn so irú ẹlẹ́yà tó bá ń ṣe báyẹn kó bẹ̀rù Allah subhanahu wa ta'ala kó gbà pé ìyapa Allahu kọ́ lè fi máa ń rówó ìtẹ̀láṣẹ Allahu gẹ́gẹ́ lè fi máa ń rówó ànábì ni owó tẹ́ ń wá yìí lọ́nà halal ẹ má lọ́nà haram nítorí pé kí ni tí owó bá ń wá térétéré fún yín tí ò wá púpọ̀ jù ẹ rò pé kẹ́ ìyapa Allahu so ẹlẹ́à tó fẹ́ ṣiṣẹ́ ó láwọn iṣẹ́ tó lè tó wá jẹ́ pé kọ̀ǹdíṣàn yẹn lágbára sọ fún àwọn mùsùlùmí tó ń bẹ nítòsí agbègbè rẹ kí wọ́n bá owó jùdù sí nǹkan yẹn kí wọ́n pé wọ́n bá ní agbára láti ṣe bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì oníkẹ́ni. ẹ tó fẹ́ sọ ẹbí pọ̀ bàbá àtìyá rẹ̀ bọ̀tà àwọn ẹbí ò gbà kó sọ àwọn papọ̀ yóò kàn tíra ìfẹ́ tiẹ̀ náà ni àníbì ni ẹ tó bá fẹ́ ṣe ẹbí pọ̀ bọ̀tà àwọn ẹbí ń já òun ó fẹ́ sọ wọ́n pọ̀ wọ́n ń já òun àníbì ni kó mọ sọ wọ́n papọ̀ lọ náà kó mọ̀ gbìyànjú tiẹ̀ bí ṣe ń gbìyànjú yẹn eérú gbígbóná òní ń kó sí wọn lẹ́nu ìwọ náà mọ́ wá sọ pé ńgbàdẹ́ ẹ̀dí sọ wá pọ̀ gẹ́gẹ́ mi náà bá ti mi lọ rárá ìwọ náà mọ́ try mọ́ pè wọ́n ẹgbó nídìí kó lọ sọ́dọ̀ wọn kó lọ kí wọn náà ní lọ tó bá ń ṣe nǹkan tó bá ẹ̀rí mu tó bá súnà mu tí wọn náà bá lágbára àti dásí dásí máa ṣe inshallah ta'ala tó bá yá àlọ́ òkú ọkàn wọn jọ sórí dáadáa tí wọ́n bá dé ìgbà náà táà máa ṣe tí a lọ́ba fún ọ ní ìkápá bọ̀ tí wọ́n mọ̀ sọ pé ìwọ náà ò ṣe mọ́ wọ́n mọ̀ jẹ́ pé wọ́n náà ó tún lọ kó sí di ọ̀tí àtọ̀rọ̀ ẹ̀ dípò wọ́n náà ti ń já ẹ̀bí wọ́n náà máa tòkó síbẹ̀ máa ṣe tí a lọ́ba fún ọ gbà ní ìkápá o fẹ́ lọ ni o fẹ́ pè wọ́n ni wọ́n ń ṣe kankan tó gbọ́ ni wọ́n náà dẹ̀ lágbára àti dá sí kò sí problem so wọ́n ní tí òkú ma gbọ́ nǹkan táwà ara ayé sọ láyé àbàdà òsìbí tó ti fẹ́ gbọ́ <laughs> òkú tó bá ti kú ó ti kéèsì àti àmà ò lè gbọ́n kankan ma alọ́ ní ìnákàlà tó sínú olùmọ̀ta ìwà ànábì ò lè fún òkú ò lè fún lọ́rọ̀ gbọ́ ò lè fún lọ́rọ̀ gbọ́ òkú òkì ń gbọ́n kankan tá à ń ṣe láyé má òkì kò kí ń gbọ́ nǹkan tá à ń pè òkú ògbọ́ ẹni tí ìmọ̀ nìkan ti tẹ̀lé ilé ayé wọn ìṣẹ̀lẹ̀ kan tẹ̀lé lójú àyà níbi ìtò lè fẹ́ kọ̀ǹfìsì wá pé kí ló ṣẹlẹ̀ ó wà náà nǹkan tá a fẹ́ sọ ṣùgbọ́jọ́ ti lọ ni ànábì lọ síbi òkú àwọn sàárì àwọn kèfèrí kan jọ kan bàtà níbi wá dé bẹ́ẹ̀ àwọn kèfèrí ni àwọn kùfáà tó le gan àwọn kèfèrí tó lágbára yẹn ànábì wá ń pe orúkọ wọn pé wọ́n lágbọ́jọ́ ọmọ lágbọ́já aliwàjá tó máa wà á ṣẹ́ẹ̀dìrí àdéhùn tí àlọ́ ò ṣe fún yín báyìí ẹ̀yin tẹ́ ní kò sáré kìámà nígbà tẹ́ kú ní ìsìn tẹ́yìn náà ti wá rí pé àlìkìámà wà báyìí Umaru wa ń bi ànábì pé a ah, ṣé wọ́n ń gbọ́ ni ìwọ ànábì ó dẹ̀ ń korúkọ wọn ṣé wọ́n ń gbọ́ ni ànábì ni bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ ànábì ni bẹ́ẹ̀ ni wọ́n ń gbọ́ tẹ́bá lọ wo asaru ti pọ̀tádà òun wá ń sọ ń bẹ̀ pé ní táìmù yẹn alọ́wù ló dẹ́ ẹ̀mí padà sí wọn lára láti fi gbọ́ nǹkan tí ànábì ń sọ ní táìmù yẹn nìkan so gbogbo àwọn òkú yòókù wọn àfi ń gbọ́ nǹkan tára yé sọ òkú tó bá ti kú ó ti pé ṣàlùkìámà ògbó ẹ̀yìn sì máa ẹ̀yìn tẹ́ lọ ń tẹ́ lọ ń ṣàdúrà òkú wa tí máa ń wálé jọ àlàmísì ẹ̀ òkú wa ń wálé òkú ò wálé kankan o òkú ti bá tiẹ̀ lọ kò sí nínú ilé ayé yìí má ó ti fèsì ìgbésí ayé mi àwa náà ní ìgbésí ayé mi ó yàtọ̀ sí mi ọlọ́wà àdá. wọ́n ní ṣé àpòjá yà wá. ó dà pé bẹ́ẹ̀ kejì kan tó wà tẹ́ bẹ́ẹ̀ àbí àbẹ́yọkan náà ọ̀hún sáwọn pé kejì wọ́n ní sàárà náà sàárà wà fókù náà ẹni tìlẹ̀ lè fi sàárà kò bá jẹ oúnjẹ kò bá jẹ kára kò bá jẹ mọ́sá kò ráìsì kò bá àmàlà kò bá jẹ aṣọ kò mọ́tọ̀ kò bá ilé anything tó bá halal tí ìwádà ti fi àárọ̀ ẹlẹ́bí sàárà àfókù yín kò sí ẹlẹ́mí ìwó gbé àkàrà òkú wájú mọ́tà yóò ẹlòmí ò gbé mọ́sọ̀ òkú ọmọdá tí yóò lóun ò jẹ́ kí lórí tó lè jẹ́ tó ẹgbọ́n fi ṣe sàárà òfókù tí èdè ẹ̀ ti pé bí sàárà o lọ́jọ́ mẹ́ta ni mò ń kọ́ o àfẹ́sọjọ́ kẹjọ òkú wa àfẹ́yẹyìn òkú padà kọ́ ni mò ń sọ o àfẹ́sọjọ́ kẹjọ kọ́ ni mò ń sọ o àfẹ́sọgójì ọjọ́ àfẹ́sọ wa ká ti sàárà pẹ̀lú àníyàn ìgbé ládátà bá rí ń bẹ̀ kó lọ máa bá òkú yẹn pẹ̀lú anything tàbálágbára alérò àmàlà àákànwò jọ́gbẹ̀gbà ìjọba ìyàfẹ́ ṣe kìí ṣe pé ẹbẹ́ fi sọrí 40 days kìí ṣe pé ẹbẹ́ fi sọrí 8 days kìí ṣe pé ẹbẹ́ fi sọrí fìdáwò èrè kan kò sí kẹ́ tí ń jẹ́ fìdáwò kìí ṣe pé ẹbẹ́ fi sọrí ọdún kan kìí ṣe eh, remembrance alẹ́ ìlòmí ò bẹ̀rẹ̀ sàrá fún kúrí àlọ́ organize football match You are going to come in members of my father One wọ́n ń gbaládá bí bọ́ọ̀lù kò mẹ́bí tí ó náwó sí kò clear sí kò yé ó fẹ́ ṣe tààrà àwọn ọ̀sẹ̀ tó bá tọ́ tó fi ṣe tààrà ẹlòmí ó fẹ́ ṣe tààrà fókù ẹ̀ pápájú ìjẹ́ mọ́ sí inú meeting ọya ogbó ẹjọ́ òní ló pé ọdún kan tí aláàjì kàmúlù kú ẹjẹ́ àdìdè nítẹ́jú kan wọ́n àdìdè kalẹ̀ wà láìwọ̀n àṣọ kẹ́kẹ́ bá wọ́n kàn dìde wọ́n kàn tó gbìyànjú tó bá yá ó sì pẹ́sẹ́ fún ọya ẹ̀jẹ́ àjókò tí ìdúró tẹ́ dúró yẹn jẹ́tẹ́ ládá wọ́n sọ kankan wọ́n kàn dúró náà ni o gbogbo ilé ìdésí tí ò dáa ni ẹwà fẹ́ ti sàrá fún kò pọ̀ gan tẹ́ lè ṣe tó bá ipẹ́ ni ò tí lọ sí hajj ẹni bá lọ kẹfì sọrí ẹ̀ ládà rẹ̀ ó lọ máa bà ẹni ti sàrá fún pẹ́pẹ́ ni ẹ jẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ òkú yẹn nígbà tó wà láyé ẹ máa ṣe dáadáa sí wọn pẹ̀lú àníyàn pé ẹni yẹn náà lẹ́ ń ṣe dáadáa sí gbogbo àwọn nǹkan yìí àwọn ọ̀nà tẹ́lẹ̀ gba bá òkú ti sàárà àwọn ọmọ rẹ̀ tó jẹ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n ti bàlágà ẹ máa tọ́jú wọn pẹ̀lú àníyàn pé kí ládàá ẹ lọ́ máa bá òkú àwọn ọ̀nà tẹ́lẹ̀ gbà ṣe nìyẹn ọlọ́ọ̀rẹ́ wọ́n ní ṣé àkúdáyà wà láyé òtí kàdé jẹ́ rẹ̀ kò sí àkúdáyà ní ṣẹ̀rí àlọ́ kò sí ní ṣẹ̀rí ànẹ́bì náà ìdánpẹ̀lú àkúdáyà nínú àkídà Yorùbá méjì pọ̀tù wọ́n kàn ń pè lórúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ àkọ́kọ́ òun ni òkú tó kú nílùú kan tó wá lọ dà nílùú mi òkú tó kú nílùú kan tó wá lọ dà ní ìlú mi Yorùbá ń pè lákúdáyà ìkànnì yóò bá tún ní àbúdáyà mi bọ̀ tó bá jẹ́ pé inú ẹbí ló ti ṣẹlẹ̀ òun ni wọ́n ń lo gbólóhùn bàbá túndé fún ìyá túndé fún tí ìyá kan bá kú tó máa bímọ míì lẹ́yìn ìgbà náà ó gbà pé ìyá tó lọ yẹn òun náà lẹ́bí padà òun ló wá padà ní àwòrán míì tí bàbá kan bá kú ní ẹbí yẹn ẹ wá bí ọkùnrin lẹ́yìn ìgbà náà ó ní bàbá túndé yẹn pé bàbá tó lọ yẹn ó tún dé padà àkúdàyà náà ni méjèèjì méjèèjì ẹ bọ nínú ṣẹ̀yà ẹ bá gbérú ìpàdé ìgbàgbọ́ báyẹn lọ bá olúwa rẹ̀ ó ṣe àgbákò lálùkì àwọn torí pé ìgbàgbọ́ burúkú tí kò dáa rárá rẹ̀ ẹni tó bá ti kú kò lè padà wá sílé ayé ìfà ìgbàgbọ́ tí yóò bá tún ní kákùdáyà fi máa ń ṣẹlẹ̀ ni pé yóò bá bìlífù pé tó bá kú láì tọ́jọ́ èyí náà wọ̀rọ̀ báwọn ẹni tó bá kú láì tọ́jọ́ ipe òun náà lọ máa dà níbòmíì bó lè yí sí mọ́ ń kú láìtọ́jọ́ ní ìgbọ́rí o èyàn lè kú láìtọ́jọ́ náà ìjọ tó kú yẹn náà lásìkò rẹ̀ kò sí ẹni tí ó lè kú láìtọ́jọ́ ọlọ́mọjẹ nǹkan kú olókú lọ mọ́jẹ nǹkanjọ́ ọlọ́jọ́ lọ kò sí ní jẹ́bẹ̀ ọjọ́ tẹ̀ náà ló gbà lọ òkè nígbà tí wọ́n bá gbọ́jọ́ tèmi lọ èwo lèmi wà gbà lọ a jẹ́ pé gbogbo ètò dálọ́ tó ti dàrú pátá nítorí wá fi lè mé mi tí mo kú lọ́jọ́ ti ẹ tàbí gbogbo ẹ ti dàrú eléyìí náà padà kú lọ́jọ́ tèmi eléyìí náà padà kú lọ́jọ́ ètò tálọ̀ pláàkà rẹ̀ gbogbo ẹ ti dàrú ẹni ká kó lọlẹ̀ wà mí nkùn mọ́ yóò tàwá fá wà mí nkùn mọ́ yóò rọ́dù ìlà áwùdàlẹ̀ ọmọ lèkẹ́ ìlà ayá ìlànà ìbáde ẹ̀lìmì iṣẹ́ ìyá ní tí ò ní dàgbà tí ó fi kú ó sì bẹnu yí náà tí ó dàgbà ó ń bẹnu tí ó dàgbà dàgbà dàgbà dàgbà táàmù rẹ̀ bàbá yóò ti kú náà one twenty one ten ah ah aláwọ̀ aláwọ̀ ń bẹnu jẹ́ tí ò ní mọ̀ kankan mọ́ tẹ́ran bá wọlé kò ní mọ̀ téèyàn bá wọlé kò ní mọ̀ tọmọ rẹ̀ bá wọlé kò ní mọ̀ wọ́n ẹ̀sẹ̀ máa sọ fún nígbà ọmọ yín ni kèémọ̀ sí wúrẹ́ ò mọ̀ kankan mọ́ ẹ̀rí ò dàgbà dé stage yẹn bó bá ti wú àlọ́ọ̀ ni kò sí àkúdàyà ìbéèrè wa lè wá sí bọ̀tà máa ń gbọ́ pé ẹnìkan pọ́ ọmọ wálé ẹnìkan kó ẹbí wálé náà tó bá gbọ́ kó ṣẹlẹ̀ àlùjọ̀ọ́nú ló ń ṣiṣẹ́ yẹn kì ṣe òkú yẹn gangan òkú yẹn gangan kọ́ àlùjọ̀nú tó wà pẹ̀lú ẹni yẹn òun ló fẹ́ jẹ́ ló gbé àwọ̀ ẹni yẹn wọ̀ òun ló jẹ́ pé lọ dà níbòmí kì í ṣe òkú ẹ̀ gangan òkú ẹ̀ gangan ti lọ ti dẹ̀ ìdójẹ ẹ̀mọ̀rẹ́ tí òkú yẹn bá ń kọ́ máa ń bọ̀ òkú dẹ̀rù bóun ló kú tẹ́ bá gbọ́ pé ẹgbọ́rú ẹ̀mí gẹ́gbẹ́ ẹnìkan ló ń rí lẹ́kọ̀ọ́ ní àdúgbò kínní kan tẹ́ wá gbé atẹ́ lọ́bẹ̀ ẹ bá ẹni ẹ̀dá bẹ́ẹ̀ ni bá ń bẹ̀ mà ẹ̀ ní bá ń bẹ̀ mà. kò ń sòun tó bá yẹ kí òkú yẹn gangan ni ẹ pé kó máa bọ̀ wá sínú ilé kájọ wá máa jẹun kájọ wá máa mú padà kò tó bẹ́ẹ̀ pé sòun àjọyún ló jẹ́ yẹn ó fẹ́ jẹ́ káwọn èèyàn bílíù pé téèyàn bá kú ẹ tún lè lọ jí padà níbòmíì ó fẹ́ sọ àwọn èèyàn dẹ́lẹ́kọ̀ọ́ sòdájà bí yorùbá náà fi sọ pé tábà pé òkun kókó tani ni yóò dáhùn wọn láláyè ni yóò dáhùn òun ni eré dẹ́mọ́ ń wò yẹn tábà fẹ́ ró òkú nínú ẹbọ wọn tó máa ń ṣe ẹni pé wọ́n ti pọ̀pọ̀ pọ̀pọ̀ pọ̀pọ̀ òkú rẹ̀ o ẹni pé spirit ni ó jáde lára òkú yẹn òun ni ó gbé àdábúlé lọ́wọ́ ẹni pé òkú yẹn gẹ́gẹ́ máa wà ńlẹ̀ àlùjọ̀nú tó fẹ́ ránṣẹ́ yẹn ló jáde òun ló gbé àwọ̀ òkú yẹn wọ̀ òun ṣe òkú yẹn gẹ́gẹ́ òkú ti lọ àlùjọ̀nú tó mẹ́rin ránṣẹ́ yẹn yóò agbá òkú ẹ̀ yóò adájú pé ẹni gẹ́gẹ́ ni òkú gẹ́gẹ́kọ́ òkú gẹ́gẹ́kọ́ náà ni yóò tó fi sọ lọ́rọ̀ wọn pé alàyè kan ìbá òkú rojọ́ kò sí alàyè tó lè bókú rojọ́ ẹni tẹ́ rí yẹn alàyè ni kìí sòkú Náà. Bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ pé kí ni ẹ̀yà lè ṣe láti fi kí ọ wá tó wáta? Náà. Ìbéèrè tó dáná béèrè. Wọ́n ní kí ni èèyàn Mùsùlùmí lè ṣe láti fi kí ọ ròyíròyí. Ẹlòmíì pọ́blẹ́mù wà fún lóòótọ́. Ìmọ̀ ń ṣe ròyíròyí gan. Tó bá sàrùwàlá báyìí, tó bá

ẹ máa ń kà á aló yóò mú kó náà. àdìsọ́lẹ̀ kan kò sí nǹkan tó lè gbé kúdè kò sí tó lè kò sí tí ń ni àti pé bó ṣe gan ikú ò lè dé gangan bá ti rán mọ́lákùlì mọ́tò pé kó lọ pa tó kò sí náà lákín asọ́rù yẹn ó yóò lálàáfíà bí ó lálàáfíà mi ìtíma ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà bẹ́ẹ̀ ni mo fẹ́ yọ ìṣẹ̀lẹ̀ yẹn lásìkò anabi ibrahim anabi sulaiman anabi sulaiman àsìkò ẹnìkan àsìkò ẹnìkan fẹ́ tó wọ́n wá ní àlọ́ wa rán malakul maut malaika kú ó wá rán sí ẹni yẹn china china ló jìnnà jù ń china làlọ́ òfun ní ìṣẹ́jú báyìí ní dédé ìgbà báyìí lọ gba ẹ̀mí ènìyàn nílùú omogbe ìlú China màláìkà kú yẹn wá gbéra láti lọ ṣiṣẹ́ tálà ọ̀ràn bàbá tó wá gbéra láti ṣiṣẹ́ tálà ọ̀ràn yẹn òun wá rí pé àsìkò tí ìtò ó dẹ̀ fẹ́ gba ọ̀dọ̀ ànábì Sulaiman kọjá pé kò ń sáré kí ànábì Sulaiman kó tó máa bá tàn lọ ó tó àbá ànábì Sulaiman báyìí dé arákùnrin dálọ ní kọlọpàá ń lu China yẹn gẹ́gẹ́ ó dẹ̀ bá lọ́dọ̀ ànábì Sulaiman o wá jẹ́ mọ́lákùlù mọ́tò wá ń wò ní ìwò pé ẹni tọ́lọ lọ pa rè òun náà ni ìlú China náà ní kò ti lọ pa bóòlù tí a lè wà ń bíbà ẹ̀ arákùnrin náà wá ń bẹ̀rù pé kí ló yìí wò ń báyìí wọ́n mọ̀ pé wọ́n ní bẹ́ẹ̀ ni arákùnrin lọ bá nẹbí Suleiman àyà ń jẹ́ ẹ̀rù ń bà wọn arákùnrin tó wálé ẹ̀kan òun ò mọ̀ tó fi tẹjúmọ̀ bà wọn kó jẹ́ pé tó bá tún padà wá bóyá láburú ẹ̀dá ni kò tiẹ̀ yóò sáà ń wó ń wó ń wó dákùjọ bá ń bẹ lọ́run bá ń bẹ àlọ́ òkójọ́ ó fi atẹ́gùn gbéhùn lọ sílùú China ibi tó jìnà jù tó bá tiẹ̀ gbéhùn lọ síbẹ̀ tọkùnrin yẹn bá wá kò ní lè rí òun àdébí Sulaiman sì bí àlọ́ àlọ́ ní kó ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kó dá lóhùn àdébí Sulaiman sì bí àlọ́ pé ọgbọ́ bá ń fi ìtẹ́hùn kó bá ń fi gbé lọ wọ́n gbé dọ́dọ̀ bàbá yìí táìmù gbà yẹn gangan náà ni mọ́lákùlù mọ́kù débẹ̀ táìmù yẹn gangan náà ni táìmù yẹn clock ah, bí wọ́n lágbàgbù ṣe ń sọ̀kalẹ̀ báyìí sínú jára báyìí bẹ́ẹ̀ náà lórí òun náà ọkùnrin rè ó ti gbẹ̀mí ẹ̀ nìyẹn alọ́ni iná lèmọ́ta lẹ́dí ìtàfi rúnà mínú fa iná húmùlàkì ikú tẹ́ ń sáfún gangan òun gan ni ó pàdé yín àníbì ní tí ikú ẹ bá wà níbì kan alóhùn fún oníbùkátà tó lọ gbọ́n bẹ́ẹ̀ kìí síbi tó wà yẹn ló fẹ́ kú sí yóò àfọ ní bùkátà kan láti lọ gbọ́ nílùú yẹn ó wà lọ síbẹ̀ fẹ́ ibẹ̀ ni ẹ̀rí wà kó kù sí so ẹni tí ń ṣe gbẹ́kúdé ó ń fọyín pọ́blẹ́mù ẹ̀ o ṣe o o ṣe o ikú kankan ò lè dé ṣé mọ̀lákọ̀ àbúrò ló jẹ́ ìgbédè ni àbí ta ni ṣéyàn máa ń gbé mọ̀lẹ́kà dé ni so wọ́n kàn gbowó lọ́wọ́ ẹ̀ láti fi jẹ̀kọ́ àti mọ́ínmọ́ín ni so wọ́n ń gbé ní ìgàn wọ́n dẹ̀ ń gbé lábùkì ni àti pé ẹbọ ní í ká jìnà sínú kaba yẹn sí àpẹẹrẹ dáadáa ni pé aṣọ òkú òjẹ́ra wọ́n ní sí àpẹẹrẹ dáadáa ni pé ń gbàtà tú òkú àwa bá aṣọ rẹ̀ òjẹ́ra òkú yẹn òjẹ́ra ṣé àpẹẹrẹ pé ẹni rẹ̀ ní rárá o ni ò sínú àpẹẹrẹ dábí mọ́ mẹ́ni rẹ̀ à ń mẹ́ni rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ tó bá ní à ń mẹ́ni rẹ̀ pẹ̀lú iṣẹ́ ẹni tó bá ṣe nígbà tó wà láyé kìí ti aṣọ aṣọ jẹrà aṣọ òjẹrà bó bá ti wo àlọ́ nìyẹn àìmọye kẹfẹ́ rí sẹ́gun ni tí wọ́n tú sàárè rẹ̀ nígbà tí títí gbàbẹ̀ kọjá ó dà nǹkan kan tó so bó bá ti wù àlọ́ nìyẹn àti ó dìpẹ́ lórí ilẹ̀ tó bá wà bóyá kò sí kán ni kò yé mi o bóyá kan ni o bóyá kan láti bẹ̀ àmọ́ ò sí nínú àpẹẹrẹ dáadáa kò dẹ̀ sínú àpẹẹrẹ àbúrú iṣẹ́ eré àti ìgbàgbọ́ òun ni nǹkan tí a fi máa mẹ́ni rẹ̀ wọ́n ní yóò gba ẹ̀mí náà yóò wà. Báwo ni wọn ó ṣe gba ẹ̀mí ẹni tí ó ní accident àti àwọn ẹbí? Ó ti sọ, bó ni ó ti gbẹ̀mí ẹni tó lásìdẹ̀t bẹ́ẹ̀ ni òfin ọkàn bá wa lọ ni. Ọyá àwẹ̀dẹ̀ ti ń gùn wọn ní àmà. Ó ti sọ gbogbo ẹ̀. Bí ó ṣe gbà á, ó yí àlọ́, àmọ́ gbogbo wa ni ó gbẹ̀mí wa bẹ́ẹ̀. Mo sọ àmọ́ sọ mẹ́, ọ̀làdẹ̀ni tó kú accident, àdẹ̀ntí ẹranko pa ló ṣe gbẹ̀mí gbogbo wa náà ni. Bó ni ó ṣe wá gbà ọ̀kọ́ ni, àlọ́ òníkà ló mà, ọ̀ràn yẹn ni káwà gbà bẹ́ẹ̀ náà ẹni tí ó ṣe iṣẹ́ alágbára bí kí ó pọ̀ òkúta àwọn iṣẹ́ báyẹn tí ó lè fi. yóò fi jẹ́ ilẹ̀ yẹn ẹ̀ tí ń pọ̀ òkúta àwọn olómọ wà láàdó ń kọ́ran sẹ́gbẹ́ òkúta ní pọ̀ kí ní ọmọdé ó wá Ramadan àìmọye tó kì í Ramadan náà tó ni àìmọye tó ok yóò ti mọ fókúta tó ìjà ìláyé nù èmi wá ti bá tó wá pé kó fáwọn ẹlẹ àbí bò lẹ kò lọ́nà mi bò òkúta nìkan ní iṣẹ́ tó wà gbogbo ilé ayé ni ẹni yóò mọ̀ fọ́kùtà dé ìjáde láyé máa ní so kó mọ́ gba rọmọdán wọn dáadáa nínú rọmọdán àtòkúta tí ń fọ́ èwo ni primary attendant ti wá ń bẹ̀ àwẹ̀ nínà rọmọdán ni ojúṣe tẹ̀tẹ̀tẹ̀ wá sí láyé àkúta tí ń fọ́ òlómọ tó sùn débẹ̀ òkèèsò nìkan náà àwọn dráìbà tán ń tọ́wọ́ lọ sọ́nà jíjìn nǹkan láti Ìbàdàn tó lè lọ sí àwọn ọbọ ló jìnà jù yẹn bí àwọn ọmọ ìdúgbò rí bí Kánò tẹ́kọ̀ọ́ ojoojúmọ́ ń sè ń lọ pé ìyún náà tàbí kó mọ́ gbàwẹ̀ pé olókùúta nìkan ní ìṣiṣẹ́ ni àìmọ́lẹ́ lórí ìfẹ́ tí ń ṣiṣẹ́ nínú ìlú tó yẹ pé iṣẹ́ tí ń ṣe kan iṣẹ́ alágbára ni ẹni tí gbà rú nǹkan iṣẹ́ náà kọ́ni ni tí ó ru ẹrù sórí òun náà tàbí gbàwẹ̀ mọ́ wá sẹ́mi nínú Ramadan tí ó sùn gan ni wá sẹ́mi wẹ́rẹ́wẹ́rẹ́ tó lè máa ṣe tí èso dandan kó fọ́ àpáta náà so àbí kó máa náwó tó ti nílẹ̀ ó sà lówó lẹ̀ tẹ́lẹ̀ ní àbí wọ́n tó ń fọ́kùtà olówó ló jẹ́ báyìí so àmọ́ká wá sọ ẹgbẹ́ mọ́gbà rọ̀mọ̀dán ó mi pé wò ní rọ̀mọ̀dán kankan tó mọ̀ gbà títí ìgbésí ayé ẹ̀ ara o àwọn ò lè ṣe irúfá tí wá báyìí náà. wọ́n kíkẹ́ ni. wọ́n láwọn tán kírun ẹlòmíì kí jimá ẹlòmíì kí tàràwí ẹlòmíì kí kinní kan ó tàn láì fídíò kí ló fẹ́ gbà mẹ́ kí ló ẹyẹ ẹ̀kọ́ wo ló fẹ́ ká mú mẹ́ ṣé ìwọ ló fẹ́ kọ́ wa nírun ni àbí rí ìfíárí nìkan lè wọnú ìmọ̀mù yẹn torí kó ti rí gbogbo èèyàn ń wo òun ó ṣe é ṣe kó kí ìfíárí ni wọnú ẹ̀ gbogbo àwọn kan yìí kò sàǹfààní èyí tí wọ́n ń ṣe ní mẹ́kà ọlá ikú jẹ́ kíbla gbogbo àwa mùsùlùmí ni kíbla gbogbo wa tó pa wá pọ̀ òun lè tán ṣe afẹ́ rí tán ṣe ń bẹ̀ gbogbo mùsùlùmí nìyẹn wà fún bọ̀ èyí tí wọ́n kí nínú àdúgbò ní àdúgbò ìsàlẹ̀ omi tó wà tí wọ́n náà sọ láti dèbí lábẹ́ ṣe tí ìwọ ló fẹ́ kọ́ ní ìrun ni àbí kí ni kó bẹ̀rẹ̀ òwúlò náà ẹni tí ń ṣe tàwáàfù náà ló gbé wa débẹ̀ yóò gbé kámẹ́rà dání yóò mọ̀ tàwáàfù làbẹ̀ kẹlẹ́ ọmọ ẹ̀yìn ọmọ nàìjíríà làbẹ̀ sí ìyún ń ṣe làbẹ́ ní ṣe fàájì ní ṣe so gbogbo fídíò yẹn ó ti fẹ́ kàdánwò bá wa ó ti fẹ́ kó pírọ́blẹ̀mù bá wa gan so ká jìnà sí tí ò bá ti wúlò ń bẹ̀ ẹ̀já jóná èyí tó bá jẹ́ pé hájà bùkátà ló gbé wa síbẹ̀ á mọ̀ pé bùkátà ló gbé wa síbẹ̀ èdè ẹgbẹ́ ẹ̀gàn ń tébọ̀ fún ọ̀gọ̀ nítumà pípa tì náà torí pé àwọn kẹyẹ náà ó léwu láti kí ara náà. kò lẹ́rìí wọ́n ní káka sọ́ọ̀tù mólíkù lálẹ́ ṣé ìmídétì lẹ́yìn iṣẹ́ ìrìn àdígbà wo àti ìmídétì wo àti òmídétì wo kò lẹ́rìí rárá so kò sí kàdé jẹ́ káka sọ́ọ̀tù mólíkù lálẹ́ kò sí kàdé káka kàìsáwákà lálẹ́ mùsùlùmí máa ń ka koran láti bẹ̀rẹ̀ dé parí ìgbà yìí ẹ gbé láti ṣọ́ọ̀tì fàtíà ibi tẹ́ bá kàdé ẹ stop ẹ tún gbé ńjọ mi ẹ tún bẹ́ẹ̀ ti máa kà lọ ni kò sí nǹkan tí ń jẹ́ selected sura ẹ máa ka múlíkù lálẹ́ máa ka ìsáwáka gbogbo àwọn àdìsí yìí ò lálàáfíà kájínà. ìdá ilé máa ṣe tẹ́ bá fẹ́ sùn lálẹ́ ó pọ̀ gan-an níṣẹ̀rí àkọwà èyí tó dáa jù ká lálùwàlà tá a bá fẹ́ sùn ká lálùwàlà tába ti yanjú ara wa tán ìwọ tó mọ̀ pé o fẹ́ yanjú ara ẹ ti yanjú ara ẹ tán pẹ̀lú ìyàwó ẹ egbò ìwọ tó mọ̀ pé o fẹ́ ṣe kankan ti ṣe tán ẹ wàá sàlùwàlà ẹ wàá fi ẹ̀gbẹ́ ọ̀tún ẹ ti sùn. ìkan nínú àdúrà tẹ́lẹ̀ ṣe ẹ tẹ́wọ́ méjèèjì ní báyìí mo ti tẹ́wọ́ yìí ẹ tẹ́ báyìí ẹ wàá fi atẹ́gùn sí mo ti fẹ́ yẹn ẹ fa atẹ́gùn sí ẹ wàá kàkúlẹ̀ wà lọ ẹ kà fálàkì ẹ kà náà ẹ kà sínú ọwọ́ yẹn ẹ fi wàá gbogbo ara yín ẹ ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ẹ ti tẹ́wọ́ yẹn ẹ kò fi atẹ́gùn ẹ ti fàtẹ́gùn sí ẹ fi atẹ́gùn sí kúlẹ̀ àlọ́ ẹ̀yọkan fálákẹ́ ẹ̀yọkan nọ́ọ̀sì ẹ̀yọkan ẹ ti fi rárá ẹ ti ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta náà ẹ ti ṣe àbá ẹ mọ̀ sí lọ́ọ́ nífẹ̀ẹ́ pẹ̀lú yọ̀ǹda lọ́wọ́ ìkànnì yẹn tẹ́ ẹ̀ bá lè ṣe yẹn ẹ̀ka lọ́wọ́ láìláìláwà táàgbé ni kò sí yù gbogbo àná làtàmà ẹ̀ka ara àdúrà tá ẹ̀ lè ṣe náà tẹ́ẹ̀bá lè ṣe yẹn èyí tó kéré jù bá wáta òun tẹ́ẹ̀bá ti tẹ̀gbẹ́ yín nílẹ̀ ẹ sọ pé bísíníkà aláhùnmá àmútú wà àyà ó kéré jù ẹ ṣe yẹn náà èmi náà tún wà tó tún gùn jù báyìí lọ tẹ́ẹ̀tú lè ṣe tẹ́ẹ̀tú lè ṣe tó sì lẹ́yìn látọ̀dọ̀ ànábì àwọn akẹ́yìn kẹ́ máa ṣe kálọ̀ kó gbàdúrà wa. ẹ ẹ tó ní dáadáa ṣe ó láwọ̀. ẹ ẹ tó ní dáadáa ṣe tí ìbá ti ṣe ìgbàdẹ súnmọ́yàwó yín lóru àbí níjàdí àlùfájà yóò sì ti yọ ẹ̀ẹ́dẹ̀ tí ìwẹ̀ tí àlùfájà lè fi yọ kò ní gàgà sí pẹ̀lú àwẹ̀ ẹni tàn ìjẹba ti ṣe tọ́nà lẹ́lọ wẹ̀ tó sọ àwẹ̀ kó tó kásùbà so àwẹ̀ dẹ̀ ti bẹ̀rẹ̀ lóòótọ́ bọ̀dá nọ́mbà ti ń bẹ lára rìn àtàwẹ̀ wọn ní gàgà sí papọ̀ wọn ní gàgà sí papọ̀ kò sí àǹkà tó sàwẹ̀ wọ́n ní òkú tó jẹ gbèsè tí kò sì rẹ̀ tí ó bá àti ó wà. ẹ̀kọ́ wà lábọ́ òkú ẹ̀ ògùn tó jẹ gbèsè kò sí rẹ́ni tó bá san ẹ ti kó àlàbà àníbí ní nafsul mu'min mu'allaqatun bi daynihi hatta yuqda anhu àníbí ní mu'min ní tó bá kú mùsùlùmí tó bá kú òun àti gbèsè tó jẹ sáyé wọn ó jọ dè wọn papọ̀ ni ọ̀ ń dé tọ́ba tó bá san so tẹ́gbẹ́ tán ní abójú tó bá àwọn abójú tó bá àwọn ìdẹ́ẹ̀bí ló ń lo ẹ̀wà bẹ́ẹ̀ sí gírígírí tẹ́ǹ gbalápò àbí kílẹ̀ ń pè olóko àbí kílẹ̀ ń pè tẹ́ǹ gbolóko tẹ́ǹ ṣe yànrìn tẹ́ǹ ṣe yàrá tẹ́ǹ múnú aṣọ òkú tẹ́ǹ ṣe yànrìn lé lórí ó jẹ gbèsè ẹ̀ ti bá sán wọ́n sì dé mọ́ pé gbèsè rẹ̀ wọn àjọ wà lìjánà tẹ́ pé yóò máa bẹ́ ìpè fún yín ní báwọn ẹ̀dẹ̀ tún yé èèyàn padà lẹ́yìn ọdún kan èpè yóò máa fi ránṣẹ́ sí àgbákò mọ́ ní o a wà sọ fóun náà pé ṣé àwọn ará àwọn ẹbí ẹ tó bọ́ wọn lẹ́kọ̀ọ́ tó gbé ṣe ó le gan ẹ má jẹ́ àjẹ gbèsè ẹni tó bá jẹ gbèsè ẹ jẹ́ kó mọ wà lákọọ́lẹ̀ tábà ti kú at any time àwọn ẹbí ó lè rí mbẹ ó lè bá wa san nínú dúkìá wa tàbí káwọn náà dáwó kọfí bá wa san àlọ́ bá wa san gbogbo gbèsè ọ̀run ẹnì kọ̀ọ̀kan wa o. Náà bẹ́ẹ̀ àdúrà wa àkọ́kọ́ ni pé ó ní plan kó fẹ́ san gbèsè yẹn ètò bá ń ṣàdúrà náà tí ó dẹ̀ sínú báyà pé o fẹ́ sán tó àdúrà ní gbà o tó o máa ṣàdúrà pẹ̀lú sábàbí rẹ̀ náà ni alahumma ikfini bihalalika an haramika wà kí ni náà wà gbìn ní min fadlika àdúrà yẹn máa ṣe pẹ̀lú pé ẹ mú sábàbí ẹ̀ máa kẹ mọ strike kẹ mọ ṣe wàhálà pé bó lẹ rí gbèsè ẹ sàn náà wọ́n ní sọ̀látù tẹ̀sílẹ̀ nínú sọ̀látù lẹ́yìn. hadith yẹn dọ̀rí fún ni sọ̀látù tẹ̀sílẹ̀ àwọn tẹ̀sílẹ̀ lè mímọ̀ tí máa ń ṣe jù wọ́n kára àwọn gan tẹ̀báwọn sì dákan máa ń tí wọn. so hadith tó wà lórí ẹ̀ èyí ti hadith tó lára fíà tẹ̀báwọn bá ti máa ń kírun yẹn gan ó yàtọ̀ sí bá ti máa ń kírun tó bá ti máa a lè ṣe gan nínú ṣẹ̀ríà tá a lè ṣe tán tó dẹ̀ lẹ́rìí iṣẹ́ ìdásùnmọ́ ẹjọ́ máa lọ lé wọn sí ọ̀rọ̀ ń bẹ̀. ìyàwó tẹ́ ti ṣe wàhálà lé lórí ẹ ti wá àti fún ẹ ti pè àwọn èèyàn ẹ ti pa obìnrin ẹgbẹ́ ẹ ti mú lọ wá àti ẹ ti ra fbt rè fún tí ó fi máa gbọ́ wá àti for so many years lẹ́ti dààmú lé lórí ó takú náà ní pé wọ́n máa gbomi wálé náà olóòkírun olóhùn mọ̀ lọ́dọ̀ àti aláwo náà ni ẹ̀yọ̀ ọ̀dà ẹ̀kọ́ mọ̀ lọ́lé wọn kò wúlò fún yín náà torí pé àkọ́kọ́ ló ṣàkóbá fún ẹ ẹ̀kejì ló ṣàkóbá fún àwọn ọmọdé ẹbí tó bá pẹ́yìn lẹ́dìdì kú gbogbo àwọn ọmọ iná yóò sọ lẹ́lẹ́kọ̀ọ́ bíi jẹ kí wá lè rí ẹlẹ́ẹ̀kẹta ó lè ṣe àkóbá fẹ̀yìn gbà ó máa plan láti wọ yín lọ bí tó náà lọ yẹn náà tó ẹ̀ ṣe yọ̀ǹda rẹ̀ à ń fẹ́ ìyàwó nítorí ẹ̀sìn ni èyí torí ayé nìkan a fẹ́ ìyàwó kó lè bá àjẹ́nìkejì wa láti lè sọ́pọ́ọ̀tì wa níbi ọ̀rọ̀ ìsìn wa ni kìí ṣe yóò tún á máa ṣe ọ́pọ́sìtì Islam tá à ń ṣe ìdá kò sáǹfààní ibi ìyàwó tá a fẹ́ yẹn fẹ́ jìjì tí ó máa ń lọ ọlọ́run ṣe ìtọ́n rẹ̀ yóò bá ṣe irú ọkọ jàmáà rẹ̀ fún irú tiẹ̀ náà tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ lu àwọn báwọn yóò bá ṣe fún ta. ẹni tí ìyá rẹ̀ kú sípò tètè tún lẹ́tọ̀ọ́ fún àwọn ìgbìmọ̀ òkú bẹ́ẹ̀ kò sí kankan tó lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ dúkó pé àwọn jàmá kèfèrí yẹn lọ òkú yín kan ti kú ẹ wá gbé o kó má bàa dákọ́ lẹ́yà fún wa ó kà níbi tí ń lọ nígbà tó wà láyé tí ó sì sá ẹ pé wọ́n náà àdúgbò wa láṣẹ ẹ lọ sọ fún wa pé jàmá yín kan ti kú o ẹ gbé nǹkan yìí o bóyá wọ́n ń sún jẹ lọ́hùn ni o wọ́n ń tà ni o wọ́n ó dín lákàrà ní òkàn yín ẹ fi wọ́n lẹ̀ kan lọ sí ibi tí lọ a lọ sí òkú kan rí báyìí lọ́nà pé ó ló dàrí bó tẹ̀ nígbà yẹn àfáà ni bróda ẹ̀ ló pè wá pé káwá kírun sí bróda òun lára àti àfáà bróda ẹ̀ àti bàbá ló gbóni ni bróda ẹ̀ náà wò máa gbogbo ẹbí kò sẹ́yìn kankan tó mà ó ń yọ ṣe ni a sì débẹ̀ a ti tó jàmá a ti tó sáfù a ti gbé síwájú abẹ́kírun sí lára bí mọ́tò táwọn wíì ṣe dé nìyẹn wọ́n dé báyìí lọ́ba ní ẹ̀rẹ́ ríwọ ìyàwó ìlú wọ́n ti bọ́ agbádá nù agbádá tí wọ́n bọ́ báyìí aṣọ wọn náà aṣọ wọn aṣọ ògùn wọn aṣọ ẹgbẹ́ wọn náà wọ̀ ìsàlẹ̀ nàbà ní èè òkú wa ni àwọn fámìlì tẹ̀fẹ́ máa jà gbé mu kí lẹ fẹ́ jà fún òkú wọn ní ẹjọ́ wọn gbé lọ kò bọ́ síbù wọn mo jẹ́rì wọn àwọn ògbóni wọn kì í sílé yá ẹni tí èbá tara wọn wọn kì í wá bẹ́ẹ̀ wọn mọ wọn sì yẹn ẹ má dá wọn lọ́jà ẹ má gbé nǹkan yìí lọ àlọ́ òkan ló jọ wá káwọn lọ kírun sí èèyàn báyìí lára jẹ bọ́lá pàwọ̀ mà aláfáwò mà tó wọ́n dẹ̀ gbé nǹkan wọn lọ mọ́ tún jẹ ní o mọ́ lọ tà ní o mọ́ gé jẹ ní o mọ́ bù jẹ lójú ọ̀nà ní o kọ̀ọ̀kan wa mọ́ àlọ́ ò dẹ̀ tún náà sí díẹ̀ pé tó ń da sọ́ọ̀bù yẹn àwọn ìwó wèrè tó gbé síbẹ̀ yẹn tèbó kù wá rí gbogbo ẹ̀nà ibẹ̀ láàbí mọ lórí tó jẹ́ ìwó ń bẹnu kọ́ńbọ̀dù ẹlòmíì ìbàdí ń bẹ̀rẹ̀ lòmíì ẹlòmíì gbẹ̀rẹ̀ wèrè ń bẹ lára ẹ̀ tó bá ti kú á rí gbogbo ẹ̀ àwọn ọmọ rẹ̀ ò rí èmi nílé eh, owó tó fi ṣògùn owó sínú kọ́nà kan àwọn fámílì orí wọn jálẹ̀kùn bẹ̀ ikú máa ń tún náà sílé èèyàn ni ikú máa ń fìyàn hàn léèyàn ti jẹ́ ńgbà tó wà láyé ni wọ́n kọ̀ntínú ó lè bá ti so ẹ bá ní òfin tó kú sí lèdè yìí ẹ fi àwọn jàmá wọn gbé ìkan lára wọ́n ní tó lẹ́tọ̀ọ́ láti pé àfáà tó ṣe kẹ́yìn tó ti gbowó lọ́dọ̀ àwọn eh, ẹ ó lè gbánà tó wáyé sáwọn òbí lọ́rùn tààlímù tí ń ṣe fún wọn ẹ̀kọ́ tí ń kọ́ wọn ó lè gbowó rẹ̀ tó wà lọ́nà míì tó bá sì wò ó lè fílẹ̀ fún wọn ẹlẹ́ẹ̀kejì sàtífíkèjì tó fẹ́ fún wọn kò bọ́fẹ́ dé sàtífíkèjì tó fẹ́ fún yẹn gangan owó náà náà fi ṣe tó ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ náà ni pé nínú nǹkan tí òun àtàwọn òbí yẹn náà lè jọ sọ yípo òun ni káwọn náà gbà láti fún láwọn nǹkan yẹn èyí tí ò da náà ni pé kó jẹ wọ́n pa àbí àwọn èyí tí máa ń jẹ wọ́n pa yẹn pé rárá ṣe tí ò bá pé kí ní kan thousand wọn ní gbà rárá àsọ yìí pọ̀ tó bá jọ wá láàrin wọn tó bá ti tẹ́ wọn lọ́rùn kò sí nǹkan tó burú ń bẹ̀ torí pé ujirọ ká gba owó lórí ẹ̀kọ́ tá à ń kọ́ yàn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ táwọn àfa sọ èyí tó dẹ̀ rọ́jì náà ni pé o lè gbà tó bá ti tẹ́ ẹnìyẹn lọ́rùn ìyẹn ò dẹ̀ bá ìkíláàsì ẹ̀jẹ̀ sincerity tó ní kò bá jẹ́ sí Allah subhanahu wa ta'ala tó bá ti tẹ́ wọn lọ́rùn tàbátẹ̀ rẹ̀ tó sọ pé rárá ìgbà tó ń fi ń gbowó òun ò nídìí mọ́ tọ́mátà ti ń ṣe ṣàádà àwọn tó fẹ́ ṣe ẹ̀kà mọ́ lọ lọ́fẹ́ lè ní kò sí kórè àníbù ó wù náà nìyẹn kò sí kórè wallahu a'lam. láà ẹ̀ ń bèèrè bèèrè yéyìn o. gbogbo mùsùlùmí òdodo lọ́kùnrin lóbìnrin níbi táyé dé dúró kámọ́ kọ́mọ lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwútì tọ́ni lọ́nà tá lówó lọ́ tá a wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Darus Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà Ìbàdàn. Àkọ́kọ́ ọmọ òní ya pàǹdà ẹgbẹ́kẹ́gbẹ́ ó dè wọ̀. Ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. Preliminary classes ìfìdáyà ìdádíyà kànáwíyà Monday sí Friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. Aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. Saturday àti Sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. Saturday àti Sunday náà ni. Tafidul Quran Quran memorization class only. Aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. Tàgbàtọ̀ dọ́tọ̀ kùnrin tóbìnrin ló wà fún o. Number seventeen Ògúndàrí Láòyè road five. Mọ́sálà Yànà Bíkẹ́ street Muslim Ìbàdàn. Lábẹ́ àkóso olùdásílẹ̀ Ustaz Rasheed Bun Mustapha Asalafi Abubeji. Tẹlifon zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.